He shall the poorer, the beggar, the giver. Cannot live forever. Do your best and live the rest. Òfin ilé ayé, kò sáré sáré, ò lè rópin ayé, kó dàgbàdàgbà, ò lè bí mo ti sẹ́la. òsùn wa láti máa kọ́ orin tí gbígbà ni ògo fọlọ́run hallelujah àlè fi ìgbàgbọ́ kọrin náà sókè kíkan ògo fọlọ́run hallelujah ọmọ ọlọ́run ni ẹ tọ́ láti máa bú sáyọ̀ pé ọ̀nà yíyẹ wá sí ọkàn wá ṣàfẹ́rí rẹ̀. nígbò ṣe àròdè fi ọba wa ológo ògo fọlọ́run àlè lò. I will sing unto the Lord omnipotent, the rock of ages, El Shaddai, Lion of Judah, hope of the Israelite. You are my Lord, my Lord forever. You are my Lord, my Lord Egbega. Ọlọ́run tó ṣe mí lógo pàtàkì bàbá ẹ ṣé bàbá mi tó ṣe mí lógo pàtàkì bàbá ẹ ṣé ọlọ́run tó ṣe mí lógo pàtàkì yé bàbá ẹ ṣé bàbá mi tó ṣe mí lógo pàtàkì bàbá ẹ ṣé aleluya hosanna fọ́lọ́run ayérayé aleluya hosanna fọ́lọ́run ayérayé aleluya hosanna fọ́lọ́run jùlọ ní òkè aleluya hosanna my ayérayé aleluya hosanna fọlọ́run ayérayé aleluya hosanna fọlọ́gbọ jùlọ. ọlọ́run tó ṣe mí lógo pàtàkì bàbá ẹ ṣé bàbá mi tó ṣe mí lógo pàtàkì bàbá ẹ ṣeun ọlọ́run tó ṣe mí lógo pàtàkì yé bàbá ò ṣe bàbá mi tó ṣe mí lógo pàtàkì bàbá ẹ ṣeun. aleluya hosana fọlọ́run ayérayé aleluya hosana fọlọ́run ayérayé aleluya hosana fọlọ́gbọ̀ jùlọ mi ò gbọ́. aleluya hosana fọlọ́run ayérayé aleluya hosana fọlọ́run ayérayé aleluya hosana fọlọ́gbọ̀ jùlọ. ọlọ́run ló lókè mà ló fún mi ṣe o ọlọ́run lókè mà ló fún mi ṣe sẹ́ ṣé wọ́n ní agbanilágbàtàn o ṣé wọ́n ní agbanimágbowó o òfẹ́ ló fún mi kò gbowó lọ́wọ́ mi tó bá ṣe wọ́n ní ìwà gbowó tó tóbi. ọlọ́run lókè mà ló fún mi ṣe o lókè mà ló fún mi ṣe sẹ́ ṣé wọ́n ní agbanilágbàtàn o ṣé wọ́n ní agbanimágbowó o òfẹ́ ló fún mi kò gbowó láwọ́ mi tó bá ṣe wọ́n ní ìwà gbowó tó tóbi. fóònù tọ́lọ́run mi ṣe ó tó kí n dúpẹ́ oore rírí jẹ rírí mu ó tó kí n ṣọpẹ́ mo wà láyé mo pé o o tó kí n dúpẹ́ ojú mi ò fọwọ́ ó kàn án ó tó kí n ṣọpẹ́ orí mi ojú mi etí mi ọwọ́ mi ẹsẹ̀ mi gbogbo ẹ̀ pátá ló ń ṣiṣẹ́ fúnlùwà àwọn mi apá mi ojú mi ẹsẹ̀ mi gbogbo ẹ̀ pátá ló ń yin ọlọ́run o ẹ ká lọ kẹ wá bá mi dúpẹ́ ẹ wá bá mi gbé gba ọpẹ́ o. bá mi gbé pẹ́ òpẹ́ o bá má ti gbé ẹ wá bá o bá má ti gbé ẹ wá bá o bá má ti gbé èmi ló ṣe lóore jù láàrin ẹgbẹ́ mi ó ti mú mi tayọ o ètẹ̀lẹ́ mi. Number one, ni mo mú. ká mú nọ́mbà. nọ́mbà wán ni mo mú. wọ́n ní ká mú nọ́mbà o. nọ́mbà wán ni mo mú. nílé bàbá o. nọ́mbà wán ni mo mú. nílé ìyá o. nọ́mbà wán ni mo mú. nílé ìlọ mi. nọ́mbà wán ni mo mú. wọ́n ní ká mú Number one, wán ni mo mú. ká mú Number one, wán ni mo mú. wọ́n ní ká mú o. nọ́mbà wán ni mo mú nílé bàbá o nọ́mbà wán ni mo mú nílé ìyá o nọ́mbà wán ni mo mú nílé ìlọ mi nọ́mbà wán ni mo mú ìgbà tọ́lọ́run ṣe o mo ṣe mí bí àlá ni ìgbà mo ṣe wá ra mọ́tò ni mo ṣe ṣe mọ̀ pé ní ayé mi mo wà bí a ní ti ṣàlẹ̀ yìí o ẹ bá mi dúpẹ́ ẹni tí ire báwọn kó bá mi dúpẹ́ o. ẹ wá bá mi yin bàbá o ẹ wá bá mi yin bàbá ẹ gbàgbó kájọ yin bàbá fóore tọ́lọ́run mi ṣe ẹ pàrékè fún bàbá. pàrékè pàrékè o ẹ pàgbó ẹ pàrékè fún bàbá. ẹ wá bá mi yin bàbá o ẹ wá bá mi yin bàbá ẹ pàgbó kájọ yin bàbá o fòrè tọ́lọ́run mi ṣe ẹ pàrékè fún bàbá. pàrékè pàrékè o ẹ pàgbó ẹ pàrékè fún bàbá. Esther Adéọlá wá bá mi bàbá. Esther Adéọlá ẹ̀bọ̀pẹ́ wá bá mi bàbá wá bá mi bàbá Esther wá bá mi bàbá fòrè tọ́lọ́run mi ṣe òun la fi wá dúpẹ́ fòrè tọ́lọ́run mi ṣe la fi gbégbá ọpẹ́ Esther Adéọlá ẹ ẹ ẹ wá bá mi bàbá wọ́n bá mi yin bàbá Esther wá bá mi yin bàbá. mi yìí fún Jésù olùràpadà wá kí ayé kọ́ kí kì fẹ́. ṣe pé ò ládòrò èkìtì mi ò lè gbàgbé prophet ọlábíwọnú general overseer divine solution ìdòrò èkìtì ni wọ́n kalẹ̀ sí mo yà lọ́dọ̀ ọ̀rẹ́ mi agbógun mi lórí òkè ọ̀rá prophet Fowónwẹ́ mélèé gbàgbé bàbá olúwojo òṣì èkìtì nílé ìfàdà ìfàkèkìtì lọ́lọ́run kalẹ̀ sí ẹ bá mi tọ́jú ìyá olúwòjò màmá òkìkí ìní olúwa pásítọ̀ láì philip awolóde bàbá àgbà chapel of glory ní last protect bá mi tọ́jú prọfẹ̀tẹ̀ jésù tó fún mi adigun Ṣàngó níjọ́ wọn kalẹ̀ sí i. Ìmọ̀sá Adéyẹmí aládé ògo rẹ̀ ṣe. Prophet Ògúnjìmí o Báyọ̀ Fámóró ti mélèé gbàgbé bí ṣọ́bù ìyédèpò bàbá abíyára Prophet Ẹ̀sìnkáyà rẹ̀ ṣe. Pásítọ̀ Adébóyè mo dúpẹ́ ẹ ṣé bàbá o Bishop Tayo Delọ́run Bishop Prophet Èṣù Kòfòwò àti ọba rúmẹ ṣe. mo kíyẹ kíyẹ alájà sọfíà tù ìyá nkárà tọkọtaya ẹlẹ́sìn méjì ó ti jáde easy films records ní Mushin ló gbé jáde. bá mi tọ́jú ṣọlá ṣọlá mi kò sọ́kọ́ ìyàwó àsìkò ṣóun lóhùn ta lọ́wọ́ alága bámbàm aláwàyè ventures ní ìdúmọ̀tà ṣáwọn lóhùn tá a kárí ayé. alájìyẹ múlá wà ní àdàbà fm nílùú àkírẹ́ ẹ ṣé mo dúpẹ́ sweet mother mi o mú bọ́ láì tán ìyá ríran tó ń ta lọ́wọ́. gbogbo apáta alájọba délẹ̀ ìlérí. hallelujah eh, hallelujah eh, hallelujah eh, hallelujah eh, shout hallelujah hallelujah hallelujah hallelujah eh. ọlọ́run ti gbé mi sókè o bàbá mi ti gbé mi dìde ọlọ́run ti gbé mi sókè o bàbá mi ti gbé mi dìde ẹ lọ sọ pé lẹ́fún mi ti yàtọ̀ ẹ lọ sọ ẹ lọ sọ pé lẹ́fún mi ti yàtọ̀ ẹ lọ sọ ọlọ́run ti gbé mi dìde o ẹ lọ sọ pé lẹ́fún mi ti yàtọ̀ ẹ lọ sọ bàbá mi ti gbé mi dìde o ẹ lọ sọ wọ́n ní mi ò lè pàgọ́ lọ́jọ́ sí. mo ti kọ́lé alárinrin. ṣe bọ́lọ́run ló gbé mi dìde o. Oh. mẹ́ta jàre o mẹ́ta mẹ́ta jàre mẹ́ta mẹ́ta jàre o mẹ́ta mẹ́ta jàre àtẹ́wọ́ mẹ́ta fọ́lọ́run tó dá mi ìkó mẹ́ta lórí ọ̀tá mi àtẹ́wọ́ mẹ́ta fọ́lọ́run ọba ìkó mẹ́ta lórí ọ̀tá mi mẹ́ta mẹ́ta jàre. ọ̀tá mi. àtẹ́wọ́ mẹ́ta fọlọ́run ọba ìkó mẹ́ta lórí ọ̀tá mi. mẹ́ta mẹ́ta jàre. jaja jalikama jaja jalikama. Baba, ṣe mí lógo, bàbá wa ṣe mí lógo. Bàbá. Jaja Jalikama Jaja Jalikama Jaja Jalikama Jaja Jalikama Bàbá gbọ́ àdúrà mi ọmọ wá gbàdúrà mi o. alágbára ni ọ́ ọlọ́run tó ti. alágbára ni ọ́ ọlọ́run tó tẹ ilé dodo alágbára ni ọ́ ọlọ́run tó jọba lórí ayé mo ní alágbára ni ọ́ bàbá mi tó tẹ ilẹ̀ ayé dó. Alagbara ni ọ́ ọlọ́run tó jọba lórí ayé alágbára ni ọ́ ọlọ́run tó tẹ ilẹ̀ ayé dó alágbára ni ọ́ ọlọ́run tó jọba lórí ayé ó ní alágbára ni ọ́ bàbá mi tó tẹ ilẹ̀ ayé dó alágbára ni tó jọba lórí ayé pátápátá alágbára ni ọ́ ọlọ́run tó tẹ ilẹ̀ ayé dó alágbára ni ọ́ ọlọ́run tó jọba lórí ayé mo ní alágbára ni ọ́ atóríṣe tó tẹ ilẹ̀ ayé dó alágbára ni ọ ọlọ́run tó jọba lórí ayé pátápátá alágbára ni ọ ọlọ́run tó tẹ ilẹ̀ ayé agbara ni ọ ọlọ́run tó dọ̀gba lórí ayé wíwá tí mo wà láàyè agbára mi kọ́ wíwá tí mo wà láàyè ògo ni forúkọ rẹ ọlọ́run mi wíwá tí mo wà láàyè agbára mi kọ́ rárá wíwá tí mo wà láàyè ògo ni forúkọ rẹ. ìwà tí mo wà láyé o agbára mi kọ́ rárá wíwá tí mo wà láàyè ògo ní forúkọ rẹ bàbá mi o wíwá tí mo wà láàyè agbára mi kọ́ wíwá tí mo wà láàyè ògo ní forúkọ rẹ. mọ́mì níbi tó wà yẹn mo fẹ́ fún ọ ní ìṣẹ́jú márùn-ún kó o fi yin ọba àwọn ọba mo fẹ́ fún ọ ní ìṣẹ́jú márùn-ún kó o fi yin ẹni tó ní ayé àti ọ̀run mo fẹ́ fún ọ ní ìṣẹ́jú márùn-ún kó o fi gbé ọlọ́run ga lórí ohun tó ṣe nínú ayé rẹ ọlọ́run yẹn ní ajíhùndé àtìyé ẹ ṣé o bàbá ajíhùndé àtìyé ẹ ṣé o bàbá mo fẹ́ kó o lo ìṣẹ́jú márùn-ún yẹn kó o bẹ̀rẹ̀ sí ní fi yin ọba àwọn ọba kó o fi máa yin òkìkí olódùmarè kó fi máa yin ẹni ńlá tí ń ṣe ohun ìyanu kó fi máa yin ọlọ́run tó dá ohun gbogbo ìṣẹ́jú márùn-ún ni mo fún ó yá mọ́ mi bẹ̀rẹ̀ sí ní yin ọlọ́run lógo mo yin olúwa lógo torí pé ó ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yin olúwa o eh, èmi mà yin ọlọ́run lógo torí pé ó ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o mọ́mí ìwọ ń kọ́ mo yìn olúwa lógo torí pé ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o eh, mo ní mo ní mo yìn ọlọ́run lógo bàbá mi tó ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o ẹ bá mi yìn bàbá lógo mo yìn olúwa lógo torí pé ó ṣeun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o ó dáa ẹ bá mi yìn bàbá mi òun ló ṣeun ìyanu. Hey, àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o ọlọ́run bàbá mi o mo yìn olúwa lógo torí pé ṣòun ńlá ọlọ́run bàbá o àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o eh, ẹ bá mi yìn bàbá mi òun ló ṣòun ìyanu àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o ọlọ́run bàbá lọ́lá mo yìn olúwa lógo torí pé ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o ẹ bá mi yìn bàbá mi òun ló ṣe ìyanu bàbá tó forí balẹ̀ ọba mi tó forí balẹ̀ fún o òun ló ṣohun ìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń gbénú ọ̀run mo ní olúwa o ọlọ́run bàbá lọ́lá mo ní olúwa lógo ọlọ́run mímọ́ o torí pé ó ṣohun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo ní olúwa o ah mo mà yìn ọlọ́run lógo orí pé ó ṣohun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo ní olúwa o ọlọ́run bàbá lọ́lá mo ní olúwa lógo torí pé ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo ní olúwa o ẹ bá mi yìn bàbá mi òun ló ṣòun ìyanu ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń gbénú ọ̀run mo yìn olúwa o ẹ bá mi yìn bàbá mi mo yìn olúwa lógo torí pé ṣòun ńlá àti iṣẹ́ ìyanu rẹ̀ mo yìn olúwa o. mọ́mì program òní máa yàtọ̀ díẹ̀ ó sì máa kún fún agbára iye àwọn tí ó bá sì wà nínú ẹ̀mí. E ní òye lèyẹ wípé nítòótọ́ ọlọ́run ṣe wọ́n lógo ohun kan tó sì dá mi lójú ni wípé ó lé wọnú prógrámù yìí lónìí kí ọlọ́run má bẹ̀ ọ́ wò pẹ̀lú nǹkan kan ọlọ́run fẹ́ bẹ̀ ọ́ wò pẹ̀lú nǹkan kan mọ́mí mo fẹ́ kó o múra ṣáàdúrà dáadáa ohun tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó kọjá òye ènìyàn ohun tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó kọjá ọgbọ́n orí ènìyàn mo fẹ́ múra ṣáàdúrà fàdúrà ṣeré lónìí mo fẹ́ kó gbàgbé ohun gbogbo tó ń ṣe ọ́ ṣùgbọ́n kó máa rí ẹni tó ní ayé àti ọ̀run tó fẹ́ dáhùn sọ̀rọ̀ rẹ̀ gbàgbé ohun tó ń ṣe ọ́ máa wo ẹni tó ń bẹ lórí igi àgbélébù tó fẹ́ dáhùn sí ọ̀rọ̀ rẹ̀ gbàgbé ohun tó ń ṣe ọ́ máa wo ẹni tó ń bẹ nínú àwọn ọ̀run tó fẹ́ ṣiṣẹ́ agbára ìyá kan wà mẹ́yẹn olúwa sọ fún wípé òun fẹ́ san gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ gbọ́n mi ohun tí ọlọ́run sọ fún mi nìyẹn ó ní ọmọ ó ní ẹnìkan wà mbẹ màmá yẹn wà age of mò ń wo bí age fifty five to fifty six fifty five ó lọ fifty six olúwa sọ pé àwọn gbèsè kan ń bẹ lọ́rùn ẹ ọlọ́run dẹ̀ sọ wípé òun fẹ́ san gbèsè yẹn gbọ́ mi kì í ṣe màmá yẹn nìkan báyìí àti gbogbo ẹ̀yin tẹ́ bá wà bẹ́ẹ̀ tí gbèsè ń dà yín láàmú ẹni tó láyé àti ọ̀run fẹ́ ṣiṣẹ́ agbára ó sì fẹ́ san gbèsè tí ò jẹ́ kó lákòjọ yẹn ó dà náà ọlọ́run dára ọlọ́run dára ọlọ́run dára mo mọ̀ pọ́lọ́run dára ó dára ọlọ́run dára ọlọ́run dára o ọlọ́run dára mo mọ̀ pọ́lọ́run dára ọlọ́run dára sí mi mo mọ̀ yẹn dájú ó dára sí mi jù wọ́n lọ ọlọ́run dára wo níbi tó wà mo fẹ́ kó kọ́kọ́ gbé ọ méjèèjì sókè wàá pariwo wà ní àjíǹde àti ìwé àsìkò ti tó ó yá ẹ wá dìde fún ìrànlọ́wọ́ mi lónìí wà ní àjíǹde àti ìyè àsìkò ti tó ẹ wá dìde fún ìrànlọ́wọ́ mi lónìí àjíǹde àti ìyè àsìkò ti tó ẹ wá dìde fún ìrànlọ́wọ́ mi lónìí ó yá ẹgbọ́n sókè ẹ sọ di àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mẹ́mẹ́mẹ́ o àsìkò ti tó ó yá wá dìde fún ìrànlọ́wọ́ àmì lónìí lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ dìde fún ìrànlọ́wọ́ àmì lónìí ọlọ́run má jẹ̀mọ́ ẹ dìde fún ìrànlọ́wọ́ àmì lónìí àwo má ṣe gbé ẹ dìde fún ìrànlọ́wọ́ àmì lónìí lórúkọ jésù kristi ti násárẹ́tì mákàbálì farabatuli mákàbátù olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde olúwa dìde fún ìrànlọ́wọ́ mi lónìí lórúkọ jésù kristi ti násàrẹ́tì ẹ̀mí àwọn wòlíì ó yá dìde àjíǹde àti ìyìn ó yá dìde àjíǹde àti ìyìn ó yá dìde fún ìgbédìde mi ó yá dìde fún ìrànlọ́wọ́ mi ó yá dìde lórúkọ jésù ṣe ara rẹ lógo bàbá ṣe ara rẹ lóògo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o ṣe ara rẹ lóògo nínú ayé mi ṣe ara rẹ lóògo bàbá ṣe ara rẹ lóògo ṣe ara rẹ lóògo bàbá mímọ́ ṣe ara rẹ lóògo jẹ́ kí gbogbo ògo jẹ́ tirẹ̀ o ṣe ara rẹ lógo o. ọlọ́run dìde nínú àánú rẹ wá dìde fún ìrànlọ́wọ́ mi lónìí ẹ̀mí àwọn wòlíì ẹ dìde fún ìrànlọ́wọ́ mi lónìí alágbádá iná ẹ dìde fún ìrànlọ́wọ́ mi lónìí lórúkọ jésù ayé mi nílò ìrànlọ́wọ́ rẹ ayé mi nílò ìgbédìde rẹ ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ dìde fún ìgbédìde mi ẹ dìde fún ìrànlọ́wọ́ mi ẹ dìde fún ìgbédìde mi ọlọ́run ọba tó ní ayé àti ọ̀run ẹ dìde olúwa àwọn olúwa ẹ dìde ẹ̀mí àwọn wòlíì ẹ dìde alágbádá alá ẹ dìde aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ẹ dìde fún ìrànlọ́wọ́ mi fún ìgbédìde mi lórúkọ jésù ẹ dìde ọlọ́run ẹ dìde ọlọ́run ẹ dìde ọlọ́run ẹ dìde ọlọ́run ẹ dìde ọlọ́run ẹ dìde ọlọ́run jésù olúwa ẹ jẹ́ àgbàdua olúwa sọ wípé àwọn kan wà níbẹ̀ yẹn mọ́mí ó ti rẹ̀ ọ́ ìsáré ìlépa oore ti rẹ̀ ọ́ ẹnì yẹn wà níbẹ̀ yẹn ò ń gbọ́ mi sọ àdúrà ó ti rẹ̀ ọ́ àti lépa oríire ó ti rẹ̀ ọ́ bó tiẹ̀ fẹ́ bá wọn máa lépa pé o fẹ́ lọ́kọ ó ti sún ọ bó tiẹ̀ fẹ́ lépa pé o fẹ́ níyàwó ó ti sún ọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ènìyàn ń gbélé ayé sáré tẹ̀lé ló ti sún ọ gbọ́ mi lóòótọ́ ayé ti fi sún ọ ṣùgbọ́n ẹni tó láyé àti ọ̀run máa dìde lórí ọ̀rọ̀ ẹ lónìí mo pa ní àṣẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó láyé àti ọ̀run dà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó yá kó dìde lórí ọ̀rọ̀ ẹ ọlọ́run ọba tó ní ayé àti ọ̀run lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ó yá kó dìde lórí ọ̀rọ̀ ẹ ẹ̀mí àwọn wòlíì dà lórúkọ Jésù ó yá kó dìde lórí ọ̀rọ̀ ẹ ipa tó borí ipa yẹn mo ní kó dìde lórí ọ̀rọ̀ ẹ ẹ̀mí àwọn wòlíì kó dìde lórí ọ̀rọ̀ ẹ̀ lórúkọ jésù kristi ọlọ́run májẹ̀mú dìde lórí ọ̀rọ̀ ẹ̀ arúgbó ọjọ́ dìde lórí ọ̀rọ̀ ẹ̀ ọlọ́run kó gba ẹjọ́ rẹ rò ẹ̀mí máa kó gba ẹjọ́ rẹ rò olúwa kó gba ẹjọ́ rẹ rò ọlọ́run gba ẹjọ́ rẹ rò olúwa dá sí ọ̀rọ̀ ẹ lónìí ọlọ́run dá sí ọ̀rọ̀ ẹ lónìí olúwa dá sí ọ̀rọ̀ rẹ lónìí ọlọ́run dá sí ọ̀rọ̀ ẹ lónìí olúwa dá sí ọ̀rọ̀ ẹ lónìí olúwa dá sí ọ̀rọ̀ ẹ lónìí bẹ́ẹ̀ ni kórè ó dẹ̀ tìrí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù kristi olúwa wa ẹ wá gbàdúrà yẹn mo fẹ́ kí wọ́n fún ẹ wá dira ẹ mọ́ wà ní olúwa níbi tí mo dé tó rẹ̀ mí sí ó yá wá jẹ́ ìrànlọ́wọ́ mi ibi tí mo dé tó rẹ̀ mí sí olúwa wá jẹ́ ìrànlọ́wọ́ mi ibi tí mo dé tó rẹ̀ mí sí wo mo fẹ́ kó gbàdúrà yẹn dáadáa o olúwa ibi tí mo dé tó rẹ̀ mí sí ibi tí mo dé tó ti sún mi ibi tí mo dé tó ti dàrú ọlọ́run wá dìde ìrànlọ́wọ́ rẹ olúwa wá dìde ìrànlọ́wọ́ rẹ ó yẹ ìgbọ́sókè ẹ sọ́ra àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run má jẹ̀mú o má kábà safaraba tuli má kábà safata a ibi tí mo dé tó rẹ̀ mí sí olúwa wá jẹ́ ìrànlọ́wọ́ mi lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹ̀mí mọ́ wá jẹ́ ìrànlọ́wọ́ mi olúwa jẹ́ ìrànlọ́wọ́ mi mi olúwa jẹ́ ìrànlọ́wọ́ mi olúwa jẹ́ ìrànlọ́wọ́ mi ibi tí mo dé tó sún mi sí ibi tí mo dé tó rẹ̀ mí sí ọlọ́run ẹ̀mí mímọ́ jẹ́ ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ mi jẹ́ ìrànlọ́wọ́ mi lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa àwọn ẹ jẹ́ ìrànlọ́wọ́ mi ẹ jẹ́ ìrànlọ́wọ́ mi ẹ jẹ́ ìrànlọ́wọ́ mi ẹ jẹ́ ìrànlọ́wọ́ mi ẹ̀mí àwọn wòlíì lórúkọ Jésù ó yá jẹ́ ìrànlọ́wọ́ fún mi níbi tó rẹ̀ mí sí yẹn níbi tí mo dé tó rẹ̀ mí sí yẹn Olúwa dìde ìrànlọ́wọ́ Olúwa dìde ìrànlọ́wọ́ Olúwa dìde ìrànlọ́wọ́ alágbára ní Síónì ẹ dìde ìrànlọ́wọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì olúwa dìde ìrànlọ́wọ́ ibi tí mo dé tó rẹ̀ mí sẹ́ ibi tí mo dé tó rẹ̀ mí sẹ́ olúwa dìde ìyá dìde ẹ̀mí má dìde olúwa dìde olúwa aha ọlọ́run dìde ìrànlọ́wọ́ olúwa dìde ìrànlọ́wọ́ ibi tí mo dé tó ń gbogbo ti dàrú ibi tí mo dé tí gbogbo ẹ ti dàrú mọ́ mi lójú ọlọ́run má jẹ̀mú ẹ̀ dìde ìrànlọ́wọ́ olúwa olúwa ẹ dìde ìrànlọ́wọ́ alágbádá iná ẹ dìde ìrànlọ́wọ́ aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ẹ dìde ìrànlọ́wọ́ lórúkọ jésù ẹ dìde ìrànlọ́wọ́ lórúkọ jésù ẹ dìde ìrànlọ́wọ́ lórúkọ jésù ẹ dìde ìrànlọ́wọ́ ẹ̀mí máa dìde ìrànlọ́wọ́ olúwa ẹ dìde ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni kó rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa mọ́mí mi bó ṣe ń darapọ̀ yẹn ó yá bẹ̀rẹ̀ sí ní bá wa ṣíẹ̀ fídíò yẹn gbá mi sà àánú ti bẹ̀rẹ̀ sí ní wá orí ohun tó lójú ni gbá mi ibo tó rẹ̀ ọ̀ sí ibo ló bá dé tó ti rẹ̀ ọ́ ìkóríta wo ló dé tí ohun gbogbo ti dàrú mọ́ ẹ lójú lórúkọ Jésù ẹ̀dùnmọ́ kò dìde ìrànlọ́wọ́ fún ọ bẹ́ẹ̀ ìkóríta tó dé tí gbogbo ẹ ti dàrú mọ́ ẹ lójú ìkóríta tó dé tí gbogbo ẹ ti dàrú mọ́ ẹ lójú lórúkọ Jésù Ọlọ́run kò jẹ́ ìrànlọ́wọ́ rẹ níbẹ̀ ẹ̀mí mímọ́ kò dìde ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ kò dìde ìrànlọ́wọ́ olúwa kò dìde ìrànlọ́wọ́ alágbára dìde ìrànlọ́wọ́ olúwa dìde ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògòdè fún ọlọ́run lókè ọ̀run ògòdè fún ọlọ́run lókè ọ̀run ògòdè fún ọlọ́run lókè ọ̀run jésù olúwa wa yes mami a ti bẹ̀rẹ̀ nìyẹn sàn a ti bẹ̀rẹ̀ nìyẹn mà a fẹ́ wọnú àdúrà tí mo fẹ́ kó o gbà gidi lónìí a fẹ́ wọnú ẹ̀ lọ mo dẹ̀ fẹ́ kí òye àdúrà yẹn kó yé ọ dáadáa tó bá ti ń gbà mo dẹ̀ fẹ́ kó o fi ìgbàgbọ́ sínú ẹ̀ tó bá ti ń gbàdúrà yẹn dẹ̀ sí ní bá mi share fídíò yẹn bá a ti wọnú ẹ̀kúnrẹ́rẹ́ àdúrà yẹn lọ bá mi máa share fídíò yẹn lórúkọ Jésù ìyanu Ọlọ́run máa gbé rẹ lọ gbọ́mọ́ mi a fẹ́ gbàdúrà lórí afẹ̀rínpani ènìyàn mọ́mí kí ni mo pè afẹ̀rínpani ènìyàn àwọn afẹ̀rínpani ènìyàn wọ́n jẹ́ ẹni tó yẹ pé ogun wọn máa ń yinra ogun wọn dẹ̀ máa ń wọ̀yàn lára mọ́mí kí ni mo pè ogun wọn máa ń nira àti ṣẹ́ bẹ́ẹ̀ sì náà ogun wọn máa ń wọ ènìyàn lára wọ́n máa ń wọ èèyàn lára kí ẹni tó ní ara ó tó mọ̀ pé nǹkan kan ti wọnú ara lọ kí nìdí ìdí ni wípé ohun tí wọ́n fi ń pa ọ́ ohun tí ènìyàn fẹ́ràn àti máa rí ni ohun tí wọ́n fi ń pa ọ́ ohun tó ronú lọ́bẹ̀ pé ẹni tó máa ń ṣerú ẹ lè ní nǹkan míì tí ń ṣe lábẹ́lẹ̀ ẹni tó rẹ́rìn-ín sọ kò yẹ kó yóò máa ṣépè fún ọ lẹ́yìn torí pé kíni ó ń rẹ́rìn sí ọ meanwhile ó ń fi ẹ̀rín yẹn kàjò ẹ ni ó fẹ́ jẹ ọ́ ó fẹ́ jẹ ọ́ dáadáa kó wọ inú ìrìn àjò ayé rẹ kó dàrú kó tó dẹ̀yìn nítorí ẹ̀ ló fi display ẹ̀rín níwájú afẹ́gbàdúrà ìjọba pé ọ̀kẹ́ àmì àwọn ènìyàn láti fi kíní yìí dà láyé rú ọ̀kẹ́ àmìyẹ àwọn ènìyàn láti fi ń bà láyé jẹ́ ọ̀kẹ́ àmìyẹ àwọn ènìyàn láti ẹ̀rín bà ní ayé jẹ́ ẹ jẹ́ apẹ orúkọ Jésù ká gbàdúrà afẹ̀rín pa ní ènìyàn tó fẹ́ fẹ̀rín bà tèmi jẹ́ afẹ̀rín pa ní ènìyàn tó fẹ́ fẹ̀rín bà tèmi jẹ́ ó yá o iná Ọlọ́run lè jìnnà sí mi wàá pariwo wà ní iná Ọlọ́run lè jìnnà sí mi afẹ̀rín pa ní ènìyàn tó fẹ́ fi ẹ̀rín bà tèmi jẹ́ iná Ọlọ́run o ó yá lè jìnnà sí mi iná ọlọ́run o ó yá lè jìnnà sí mi iná ọlọ́run o ó yá lè jìnnà sí mi ẹgbọ́n sókè sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí o afẹ́rẹ́ pa ní ènìyàn tó fẹ́ fi ẹ̀rí bà tèmi jẹ́ afẹ́rẹ́ pa ní ènìyàn tó fẹ́ fẹ́rẹ́ bà tèmi jẹ́ iná ọlọ́run o ó yá lè jìnnà ó yá lè jìnnà ó yá lè jìnnà ó yá lè jìnnà ó yá lè jìnnà ó yá lè jìnnà iná ọlọ́run lè jìnnà sí mi afẹ́rẹ́ pani ènìyàn iná ọlọ́run lè jìnnà sími afẹ́rẹ́ pani ènìyàn iná ọlọ́run lè jìnnà sími afẹ́rẹ́ pani ènìyàn iná ọlọ́run lè jìnnà sími afẹ́rẹ́ pani ènìyàn iná ọlọ́run lè jìnnà sími lórúkọ jésù gbogbo afẹ́rẹ́ pani ènìyàn nínú ìrìn àjò ayé mi o iná ọlọ́run o ó yá lè jìnnà ó yá lè jìnnà ó yá lè jìnnà ó yá lè jìnnà lórúkọ jésù ẹ̀mí máa lè jìnnà gbogbo afẹ́rẹ́ pani ènìyàn olúwa máa lè jìnnà sími olúwa máa lé jìnnà síbẹ̀ olúwa máa lé jìnnà síbẹ̀ olúwa máa lé jìnnà síbẹ̀ afẹ̀rẹ̀ pani rẹ̀ yà lórúkọ jésù ẹ̀mí máa lé jìnnà olúwa lé jìnnà olúwa lé jìnnà olúwa lé jìnnà olúwa lé jìnnà olúwa lé jìnnà olúwa lé jìnnà olúwa lé jìnnà lórúkọ jésù kristi ti násàrẹ́tì ọlọ́run má jẹ̀mú ẹ̀ lé jìnnà síbẹ̀ olúwa lé jìnnà síbẹ̀ wòmí ẹ̀ lè jìnnà súnmẹ̀ lórúkọ Jésù afẹ́rin pani ènìyàn afẹ́rin pani ènìyàn afẹ́rin pani ènìyàn ọlọ́run ẹ̀ lè jìnnà súnmẹ̀ o bẹ́ẹ̀ ni kórè ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ Jésù olúwa wa ẹ jẹ́ a gbàdúrà afẹ́rin dalé ẹni irú ó yá kó gbọ́dọ̀ wọnú ilé mi wá àwọn kan wà mọ́mísà ẹ̀rín náà náà fi máa wọnú ilé rẹ̀ tán fi máa dàrú mọ́ ẹ lọ́wọ́ ìjọ máa dún àwọn afẹ̀rín pàdéyàn tán ti fi ẹ̀rín dalẹ̀ lọ́pọ̀lọpọ̀ láyarú ìjọ máa dún ó ìjọ máa àwọn ẹ̀gbọ́n ọkọ tó yẹ pé tó bá ti rí ọ wọ́n á máa rìnrìn sí ọ wọ́n sì ń gbógun ti àbúrò wọn ní kọ̀rọ̀ wípé kò gbọ́dọ̀ fẹ́ ọ ìjọ mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ọkọ òmàdúrà àwọn ìyá ìyàwó tó jẹ́ wípé ẹ̀rín ni wọ́n á máa rín sí ọ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ okú tọ́jú àwọn okú tọ́jú ọmọ mi ó máa máa rẹ́rìn sí ọ ṣùgbọ́n nígbà tó o bá ti sí mbẹ̀sà wọ́n máa máa ka ẹ̀sùn sí ẹlẹ́sẹ̀ ni <coughs> kíyàwó lè kọ́ kọ́kọ́ lè lè ṣe kí ni okó lè lé ọ jáde afẹ̀rín pa ní ènìyàn tí wọ́n fẹ́ fi ẹ̀rín dalé mi rú olúwa bá mi bà tiwọn jẹ́ afẹ́rin pani ènìyàn tí wọ́n fẹ́ fi ẹ̀rín dalé mi rú ọ̀pọ̀lọpọ̀ sí nílé ọkọ mọ́ torí àwọn afẹ́rin ni àwọn afẹ́rin pani ènìyàn ọ̀pọ̀lọpọ̀ gbádùn ọkọ ẹ̀ mọ́ torí àwọn ọ̀rẹ́ ọkọ kan wà àwọn ológogoro ọ̀rẹ́ ọkọ kí ni mo pè wọ́n ológogoro <laughs> àwọn ológogoro ọ̀rẹ́ ọkọ wọ́n á rí ẹ̀ báyìí inú wọn máa dùn mọ́mẹ́sà àwọn ni wọ́n sì ń gbóbìnrin fún ọkọ rẹ̀ níta àwọn ni wọ́n ń fi ọkọ rẹ tó máa sọ wípé ah ìlú owó ṣẹlẹ̀ nbìkan o mo rí babe kan fún ẹ àwọn ni ó gbé ọkọ rẹ lọ káwọn aṣẹ́wó mọ́lé àwọn ló máa gbé aṣẹ́wó wá ká ọkọ rẹ mọ́lé àwọn náà dẹ̀ tún máa rí ẹ tó máa sọ pé ah wo òun ṣe dáadáa lórí ọkọ rẹ wa ah òun try in fact torí ẹ̀ mo máa ń sọ fún ọ̀rẹ́ wa pé kò gbọ́dọ̀ wò ta torí ìyàwó gidi ló ní sílé irọ́ sì ni mọ́mí sá afẹ́rin pani ènìyàn ni wọ́n ẹ wo ẹ jẹ́ ká pe orúkọ Jésù dáadáa ẹ jẹ́ ká fi tara gbàdúrà dáadáa gbogbo àwọn afẹ́rẹ́ pani ènìyàn tó fẹ́ dalẹ̀ mi olúwa ó yá ẹ máa fi iná lé dànù mi ò mọ mi ò fẹ́ kó pity anybody o anybody láfẹ̀ ní pàfẹ́ ẹni gbogbo èèyàn tó bá ti rẹ́rìn sí ọ is a suspect anybody that is laughing to you is a is suspect lọ́wọ́ tá wà báyìí suspect ni everybody kí everybody mind ohun tí wọ́n máa sọ because it can be used against them in the court of law mi ò mọ̀ bẹ́ẹ̀ mo ṣègbóhùn dáadáa kí gbogbo wọn tí wọ́n súnmọ́ ẹ tí wọ́n rẹ́rìn sí ọ they should be careful because ohunkóhun tí wọ́n bá ti sọ dísìn òun náà máa lò against wọn ní court of law kí wọ́n sọ́ra mọ́mí wọn fẹ́ kó gbàdúrà gbogbo àwọn afẹ́rẹ́ pani ènìyàn ẹ eh, tí wọ́n wọlé mi jẹ the worst part of it gbogbo ọbẹ̀ tí wàá ṣe pẹ̀lú owó ńlá sà wọ́n á dẹ̀ máa bẹ́ẹ̀ jọbẹ̀ yẹn a ó máa ṣe o wàá ṣe wàhálà wàhálà àgùn á sí ọbẹ̀ tó ní àwọn àpọ̀n elédè àpọ̀n oníṣiríṣiṣà wọ́n á wá ṣe ìkó wọn bí ko bí ìkó asín bí ìkó dídẹ rẹ wọ́n á dẹ̀ wá kẹ́nu tí àfẹ̀rín pani ènìyàn dẹ̀ ni wọ́n wọ́n á jẹ́ gbogbo ìlágùn ẹ̀ tán tó bá dé tatán sa wọ́n á máa bá tìyẹ jẹ́ tó bá dé tatán ọ̀rọ̀ burúkú ni wọ́n máa sọ lẹ́yìn ẹ̀ kódà tó máa déwájú ẹ̀ gan wọ́n á ní wò á wò ó jẹ́ fún ẹ á ah, wò mo jà fún ẹ lónìí á ah, mo jà fún ẹ gan irọ́ náà pa o àwọn gangan náà ni wọ́n bà tiẹ̀ jẹ́ ìtumọ̀ ẹ̀ ní àfẹ̀rín pani ènìyàn ni wọ́n ẹlòmíì rò wípé ogun ilé bàbá òun ni ó jẹ́ kó wọ́n gbádùn ọkọ bẹ́ẹ̀ sì rẹ irọ́ ni ọ̀rẹ́ ọkọ rẹ ni òjò gbádùn ẹ̀ ọjọ́ tí ọlọ́run bá ti pín wọn níyà níjọ́ yẹn ló máa gbádùn ọkọ rẹ̀ ìjọ tí ọlọ́run bá ti pín wọn níyà ìgbà yẹn tó máa gbádùn ọkọ tó ní because àwọn ló ń gbé lọ bí apalọ àwọn ló ń gbé lọ ìwọ gánmọ̀ ọkọ rẹ ò kúndùn gbogbo àwọn ayé jíjẹ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ onífàájì tó ń kó kiri àwọn ni wọ́n ń jẹ́ kó máa tọ́ ayé wò àwọn ni wọ́n ń jẹ́ kó máa tọ́ àwọn ọmọ onídìbẹ̀bẹ̀rẹ̀ àwọn ni ń jẹ́ kó máa tọ́ wọn wò òun náà sì ti táwọn ọmọ ní sọ́dọ̀ mọ̀ pé pẹlẹbẹ báyìí ni àwọn ti ti ti yín rí àwọn sì ti táwọn onídìí bẹ̀rẹ̀ wò ní ìsìn wọn ò tó gbádùn ẹ̀ mọ́ afẹ̀rín ní ènìyàn lónìí la máa ṣèdájọ́ wọn ká ní pé wọ́n kó sójú pé àwọn kórìíra ẹ̀ mọ́mí à ní problem pẹ̀lú wọn because wọ́n ti fi ogun lò ẹ́ ìwọ náà ni kò mọ bó ṣe máa dẹ́ ogun padà bẹ́ẹ̀ mọ́mí wọn ò fogun lò ẹ́ ọ̀rẹ́ ni wọ́n fi ń lò ẹ́ wọ́n wá ń jagun wọ́n wá wọ́n wá ṣe kí ni wọ́n wá fogun jà ọ́ níkẹyìn ẹ̀dọ́ ta ló rántí ohun tí mo pè é ìjà òdòrò ni wọ́n ń pè é sáà ìjà kí ni wọ́n pè é ìjà ògbóró ni wọ́n máa ń perú ẹ̀ orẹ́rìn sí mi ò fogun lọ̀ mí ṣùgbọ́n nígbà tó dé kọ̀rọ̀ nígbà tí mi ò mọ̀ ó wà ń fogun lọ̀ mí nígbà tí mi ò mọ̀ pé ó fogun lọ̀ mí ó wà ń gẹ̀ẹ́tì mi dáhùn ẹjẹ́ Jésù ẹjẹ́ gbàdúrà wà ní Ọlọ́run ẹ̀mí mẹ́má ó yá dìde gbogbo ẹni náà tó ń fi gbogbo gbogbo afẹ́rin panẹ́ gbogbo afẹ́rẹ́ pani ènìyàn tí ó ní mi ò ní gbádùn ilé ọkọ mi gbogbo afẹ́rẹ́ pani ènìyàn tó ní mi ò ní gbádùn aya mi gbogbo afẹ́rẹ́ pani ènìyàn tó lóun ò ní jẹ́ ìṣerere olúwa lónìí ẹ dìde pẹ̀lú ọwọ́ agbára yẹn ó yá ẹ̀sán ara pa wọ́n ó yá ẹgbẹ́ òsókè ẹ sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mẹ́mẹ́wá ó yá dìde mákàbá safaraba túlí mákàbá gbogbo afẹ́rẹ́ parí rẹ̀ yàn tó ń bẹ nínú ayé mi afẹ́rẹ́ parí rẹ̀ yàn tó lóun ní jẹ́ gbádùn ayé mi afẹ́rẹ́ parí rẹ̀ yàn tó lóun ní jẹ́ gbádùn ilé mi olúwa pàwọn dànù olúwa pàwọn dànù olúwa pàwọn dànù olúwa pàwọn dànù olúwa pàwọn dànù olúwa pàwọn dànù olúwa pàwọn dànù olúwa powder, dànù olúwa pàwọn dànù olúwa powder, dànù olúwa pàwọn dànù olúwa powder, dànù olúwa pàwọn dànù olúwa pàwọn dànù ẹ̀mí mímọ́ ẹ̀ pàwọn dànù. bẹ́ẹ̀ ló ṣe máa rí jésù wà wá now wà wá bẹ̀rẹ̀ sí ní dúkọ wọn sà gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ tí ò jẹ́ gbádùn ọkọ àní lé níṣẹ́ no no sọ fún ẹ no no no sìmẹ̀sìmẹ̀ lórí òkè yìí sà tí wọn náà bá ti já ọ̀rẹ́ ọkọ ẹnìkan tó òjò gbádùn ọkọ rẹ̀ no problem no problem wọn náà fẹ́ ṣèrìn àjò ààrẹ yes tèmi nìyẹn ẹ jẹ́ àpòrúkọ jésù ẹ jẹ́ àdúrà ah mọ́mì pàtì àdúrà wọn èyí tó bá ti rí oúnjẹ tètè gbà ẹ pariwo dáadáa gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọkọ tẹ́ ẹ̀ jẹ́ ń gbádùn ọkọ mi ó yá olúwa finá pín wọn níyà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọkọ tẹ́ ẹ̀ jẹ́ gbádùn ọkọ mi gbogbo ẹ̀yin ọkọ rẹ ọkọ afẹ̀rín afẹ̀rín pani ènìyàn ó yá lónìí iná kó máa fún ẹ̀yin àtọkọ mi ká iná kó máa tú yín ká iná kó máa tú yín ká ó yá ta ló pariwo kó sọ́dà wá orúkọ Jésù ọlọ́run ẹ̀mí o afẹ̀rín pani ẹ̀yin ọ̀rẹ́ ọkọ afẹ́rín parí ọ̀rẹ́ ọkọ tí òjò gbádùn ọkọ rẹ̀ afẹ́rín parí ọ̀rẹ́ ìyàwó tí òjò gbádùn ìyàwó mẹ́ ó yá iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká iná tún wọn ká jésù olúwa wa mo ti rí ọ̀rẹ́ ìyàwó dẹ̀ parọ́ fún ọ̀rẹ́ ẹ̀ pé ọkọ ẹ̀ ń tóòsì òun tí ò dẹ̀ sí nǹkan tó dọ̀rẹ́ <laughs> nígbà tí yẹ wọlé àdúrà lọ́sà tí iná bẹ̀rẹ̀ sí ní jó ara ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé òun kò fẹ́ mọ̀ọ́mọ̀ dalí ẹ̀rú ni torí ẹ̀ lòun fi sọ fún mi pé ọkọ rẹ̀ ń tóòsì òun mọ́mẹ̀mẹ́ ẹjẹ́ àgbàdua afẹ́rin pani ènìyàn náà ń bẹ nínú ọ̀rẹ́ ìyàwó tí wọn ò fẹ́ kó gbádùn aya rẹ ẹ̀yin ìyàwó tẹ́ wà ńbẹ̀ afẹ́rin pani àwọn ọ̀rẹ́ ọkọ tí wọn ò dóró ju ọkọ rẹ ńlẹ̀ nígbà tó yẹ kọ́kọ́ ó wà lé kó máa bọ́ ṣeré wọ́n tún ti gbé ó di klọ́ọ̀bù nìyẹn ó di gọ́ọ̀fù kìíní kan oríṣiríṣi ibi náà ń gbé e lọ ẹjẹ́ apariwo ká gbàdúrà gbogbo ìrìn àrè tí wọ́n sì ń rìn yẹn gbogbo ẹ̀ náà náà ní handbag dání o ọmọ tí wọ́n ń pè ní handbag ó yẹ kó o ti mọ̀ túmọ̀ ẹja sì tara gbàdúrà wà ní ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo àwọn awọlé ẹni dalí ẹni rú gbogbo àwọn awọlé ẹni dalí ẹni rú mọ́mí bó ti ń wọlé bá mi máa share fídíò yẹn lórúkọ jésù ìyanu ń ṣẹlẹ̀ nínú ayé ẹ gbogbo àwọn awọlé ẹni dalí ẹni rú ó yá lónìí àrà kó bẹ̀rẹ̀ sí ní lé wọn jáde kúrò nínú ilé rẹ gbogbo àwọn afẹ̀rín panẹ́ ènìyàn tó wọlé mi wá tó fẹ́ dàrú mọ́ mi lọ́wọ́ olúwa finá lé wọn jáde ẹ̀mí mọ́ finá lé wọn jáde olúwa finá lé wọn jáde ó yẹ gbósókè sórí àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o gbogbo afẹ́rin pani ènìyàn tó wọnú ilé mi tó fẹ́ dà lé mi rú olúwa finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lé jáde finá lè jáde ọlọ́run finá lè jáde ẹ̀mí àwọn wòlíì finá lè jáde bẹ́ẹ̀ ni ẹ máa rí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa gbọ́ kí tó gbà ká tó gbàdúrà kan sí lórí prayer point yẹn orí ọ̀fẹ́ kan máa wà fún wa lénìí tá a bá ti gbàdúrà tán tá a sọ̀rọ̀ ọlọ́run àyè wà fún àwọn tó bá fẹ́ pè wọlé láti láti pé kí n gbàdúrà fún wọn mo máa fàyè gba phone call ẹ pè wọlé máa gbàdúrà fún èèyàn mélòó ló wà níbi tó attend prayer unlimited nígbà tá a ṣe prayer unlimited last year there is a program we call prayer unlimited àwọn wo ló attend here yes the prayer is coming again very soon tí a máa prayer unlimited everybody will come with their prayer request and the prophet will be available to attend to all the prayer request. so eléyìí tá a ṣe ní last year i think we spend like seven to eight hours láti fi ṣe seven to eight hours láti fi ṣe tá a fi attend sí. Si gbogbo everybody pátápátá lórí prayer unlimited so another segment ah mọ́mi Taiwo, ah ẹ ti pẹ́ nìyẹn o ah mọ́mi ọlájúmọ̀kẹ́ mọ̀ báyìí náà àwọn abẹ́mi mọ̀ pé ẹ ti pẹ́ bí tó yẹn mọ́mi táíwò that's very good so prayer unlimited will be coming very soon ọmọ bọ́láńlé òdiwọ̀n wow that's good àdúgbò ìmọ̀ pé ó ti pẹ́ náà tó yẹn o gbẹ̀mí sọ́lá okay so prayer unlimited is coming again that is the season two so gbogbo apátákàmá gbàtí poster bá délẹ̀ kẹbẹ̀ sí ní pp àwọn prayer tiwa ká lè bẹ̀rẹ̀ sí ní gbàdúrà lórí ẹ̀ then àwa tí a the one tí a ṣe nígbà yẹn ìwọ tó bá ní àwọn testimony kọ̀ọ̀kan tó fẹ́ sọ̀rọ̀ lórí àǹfààní wà fún ọ láti give àwọn testimony lórí pé ah this was my prayer request last the last one we did and ohun tí ọlọ́run dẹ̀ tún ṣe lélẹ́yìí so and uh, ó máa lè tún ó máa lè encourage wa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan so mọ́mí ẹ jẹ́ ká take let's take the ẹ jẹ́ ká gbàdúrà kan tó kù ní kòríta yẹn ẹ pariwo ẹ fi tara gbàdúrà wàá pe orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo wàá ní Ọlọ́run ẹ̀mí mímọ́ o ó yá dìde pẹ̀lú ọwọ́ agbára wàá ní Ọlọ́run ẹ̀mí mímọ́ o ó yá dìde pẹ̀lú ọwọ́ agbára wàá ní Ọlọ́run ẹ̀mí mímọ́ o ó yá dìde pẹ̀lú ọwọ́ agbára gbogbo àwọn ẹ̀jẹ̀ mi tí wọ́n rẹ́rìn-ín sí mi tí wọ́n sì ń pa mí gbogbo àwọn ènìyàn mi tí wọ́n rẹ́rìn-ín sí mi tí wọ́n sì ń pa mí gbogbo afẹ́rin pa ní ènìyàn nínú àwọn ènìyàn mi gbogbo àwọn afẹ̀rẹ́ pani ènìyàn nínú àwọn ẹ̀jẹ̀ mi olúwa máa finá fà wọ́n jáde wà ní olúwa finá fà wọ́n tu bẹ́ẹ̀ kó gbàdúrà yẹn nìyẹn olúwa finá fà wọ́n tu gbogbo àwọn afẹ̀rẹ́ pani ènìyàn gbogbo àwọn ẹ̀jẹ̀ mi tí wọ́n jẹ́ afẹ̀rẹ́ pani ènìyàn gbogbo àwọn ẹ̀jẹ̀ mi tí wọ́n fi ẹ̀rín pa mí olúwa ẹ finá fà wọ́n jáde olúwa finá fà wọ́n jáde ó yẹ gbóòtó kẹ sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí àwọn wòlíì ó yá dìde gbogbo afẹ̀rín parí ènìyàn nínú ẹ nínú ìran mi gbogbo afẹ̀rín parí ènìyàn láàrin àwọn ọmọ ìyá mi gbogbo afẹ̀rín parí ènìyàn láàrin àwọn ọmọ bàbá mi gbogbo àfààní pani ènìyàn láàrin àwọn ọmọ ìyá mi lórúkọ jésù kristi ti násàrẹ̀tẹ̀ olúwa fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde fina gbé wọn jáde lórúkọ jésù olúwa fina gbé wọn jáde gbogbo àfààní pani ènìyàn nínú ìdílé mi àfààní pani ènìyàn láàrin àwọn ọmọ ìyá mi àfààní pani ènìyàn láàrin àwọn ọmọ bàbá mi olúwa fina gbé wọn jáde olúwa fina gbé wọn jáde jáde olúwa fi iná gbé wọn jáde olúwa fi iná gbé wọn jáde olúwa fi iná gbé wọn jáde olúwa fi iná gbé wọn jáde olúwa fi iná gbé wọn jáde ọlọ́run ẹ fi iná gbé wọn jáde ẹ̀mí àwọn wòlíì ẹ fi iná gbé wọn jáde lórúkọ jésù olúwa fi iná gbé wọn jáde afẹ̀rín pani ènìyàn afẹ̀rín pani ènìyàn afẹ̀rín pani ènìyàn jésù olúwa wa àwọn afẹ̀rín pani ènìyàn kan wà nínú ẹ̀jẹ̀ wa wọ́n wà nínú àwọn wọ́n wà nínú àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n á máa rẹ́rìn sí ọ wọ́n á máa ṣe pípé à ah, àǹtí mi à ah, àbúrò mi wọ́n á máa ṣe oríṣiríṣi wọ́n á máa rẹ́rìn inú ìwádìí ìpàdù bẹ́ẹ̀ sì rèé ohun tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀ ohun tó burú jáì ni gbogbo ọ̀nà tó fi máa bàjẹ́ fún wọn ni wọ́n wá torí pé ipò tó wà yẹn kò tẹ́ wọn lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n nínú ilé rẹ̀ àwọn olówùn kan wà nípò yẹn èmi lẹ́gbọ́n ó ṣe àjí àbúrò àwọn they don't want it kò mú inú wọn dùn rárá rárá mọ́mí mi ẹ bá mi ṣe fídíò yẹn nẹ́tíwọ̀kì yẹn tún ti já àwọn kan dànù. ìṣe kí ni kò mú inú wọn dùn ẹjẹ́ pariwo gbogbo afẹ́rẹ́ pani ènìyàn láàrin àwọn ọmọ ìyá mi gbogbo afẹ́rẹ́ pani ènìyàn láàrin àwọn ọmọ bàbá mi gbogbo afẹ́rẹ́ pani ènìyàn láàrin àwọn ẹ̀jẹ̀ mi olúwa lónìí ẹ finá gbé wọn jáde ọlọ́run finá ṣe kí ni finá gbé wọn jáde olúwa finá fà wọ́n yà olúwa finá fà wọ́n yà ẹgbẹ́ sókè sọ́ọ̀dì àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo afẹ́rin pani ènìyàn máa ń sá farabakulì máa ń ta alifa gbogbo afẹ́rin pani ènìyàn nínú àwọn ọmọ ìyá mi nínú àwọn ọmọ bàbá mi olúwa finá gbé wọn jáde olúwa finá gbé wọn jáde olúwa finá gbé wọn jáde ọlọ́run finá fà wọ́n yà olúwa finá fà wọ́n yà olúwa finá fà wọ́n yà olúwa finá lórúkọ jésù kristu lórúkọ jésù kristi afẹ́rẹ́ pani ènìyàn láàrin ìdílé mi nínú ìdílé mi ọlọ́run fi náà fàyà olúwa fi náà fàwọ̀yà olúwa fi náà fàwọ̀yà olúwa fi náà fàwọ̀yà bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ ọ̀run jésù olúwa wa mo gbàdúrà fún ọ lónìí gbogbo afẹ́rẹ́ pani ènìyàn nínú ilé bàbá rẹ gbogbo afẹ́rẹ́ pani ènìyàn nínú ilé ìyá rẹ lórúkọ jésù kristi násàrẹ́tì bó o ti ń gbọ́ mi ó yá iná kó máa fà wọ́n ya bó o ti ń gbọ́ mi yìí iná kó máa fà wọ́n ya bó o ti ń gbọ́ mi yìí iná kó máa fà wọ́n ya afẹ̀rín pani ènìyàn nílé bàbá rẹ̀ afẹ̀rín pani ènìyàn nínú ilé ìyá rẹ̀ lórúkọ Jésù Kristi iná kó máa fà wọ́n ya ó dáa mo gbàdúrà gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ alábọ̀dé gbogbo àwọn ọ̀rẹ́ ìyàwó alábọ̀dì tí wọ́n ń balẹ̀ rẹ̀ jẹ́ tí wọ́n ń dalé rẹ̀ rú mo pa ní àṣẹ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tá a pè tá a yàn lórúkọ Jésù iná kó palẹ̀ wọn mọ́ lórúkọ jésù iná palẹ̀ wọn mọ́ lórúkọ jésù iná palẹ̀ wọn mọ́ lórúkọ jésù iná palẹ̀ wọn mọ́ lórúkọ jésù iná palẹ̀ wọn mọ́ rabalina sakaba tulimapa a iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ iná palẹ̀ wọn mọ́ lórúkọ Jésù iná palẹ̀ wọn mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ wo láti òní lọ ilé rẹ gba àlàáfíà láti òní lọ ilé rẹ gba àlàáfíà láti òní lọ ilé rẹ gba àlàáfíà ọ̀dẹ̀ rẹ gba àlàáfíà ayé rẹ kó rojú ọ̀rọ̀ ẹ kó dayọ̀ ọ̀rọ̀ ẹ kó dayọ̀ ọ̀rọ̀ ẹ kó dayọ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ẹ dayọ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ẹ dayọ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ẹ dayọ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ẹ dayọ̀ ó rí ìyanu Ọlọ́run ó dẹ̀ máa ráàánú gbà bẹ́ẹ̀ lolúwa wí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run Jésù Kristi olúwa wa ẹ jẹ́ wàá sọ wípé olùtakò rere tó fẹ́ takò eré ayé mi dójú ikú There are some people, sir, they are really ready. They are not, they are not in your life for joke, for joking matter. They are ready to destroy you, to any length. They are ready to give whatever it takes to bring you down. They are ready to destroy you. They don't want to see you existing. In fact, if you are existing, they don't want to see you in peace. If you are existing, they don't want things to go well with you. wọ́n máa takò ẹ́ dójú ikú ni mọ́mísà níbo làwọn intapita wa wà lónìí gbogbo wọn kò tí ì sẹ́ni tí mo rí ẹ bá Jésù ẹ gbàdúrà dáadáa they are ready to any length wọ́n máa monitor ayé ẹ̀dẹ́ pẹ́pẹ́lẹ́ they will not be tired as if they don't even have their own life to live nǹkan tó máa yẹ I will just be thinking nígbà tẹ́lẹ̀ mi bá gbé ọ̀rọ̀ lọ́rọ̀ tó gbé kí n sọ́mọ̀ tó ń kiri ẹ̀ káàkiri and I will be thinking ṣé ni ọ̀la yẹ tiẹ̀ láti gbọ́ ni what is the problem ṣé ni ò life láìfù tiẹ̀ when you see some pastor tọ́mẹ̀sì ní dárúkọ pastor mi ta máa destroy yes, some pastor are doing their work sa ṣé you don't have your own ministry ni nígbà tó bá rẹ́ lòmíì tó bẹ̀rẹ̀ sí ní báyé ilé onílé jẹ́ tó ń ṣe gbẹ̀ wọ́n bí sọ nílé tiẹ̀ ni that won bi so nile ni thats a problem I don't know their problem as if they don't even anyway sha they have destroyed their own life so wọ́n ti báyé ara ti I don't think they have a life anyway sha they don't have a life let's conclude that now wọ́n jẹ́ máa máa fi. so lórí ayé aláyé lórí ilé onílẹ̀ṣà they don't want to see you prosper as if as if they are the one that made you wọ́n dẹ̀ máa bí pé bí ìpàtọ́ ní any any right lórí ayé ẹ̀ I wonder why they do that I wonder I wonder why many people will handle some people's case as if they were the, as if bẹ́ẹ̀ àwọn ni àwọn àwọn ni àwọn lọ́ọ́ ba ayé ẹ̀ mi ò mọ tó máa ń kàn wọ́n kí ló kà wọ́n ìkà ènìyàn lórí ọ̀rọ̀ ayé ẹ̀ that is a simple question ọjọ́ tí máa láǹfààní àti rí ìkà kan máa gbé wá ń bí ìwọ ìkà yìí gan kí ló ó dà sí ẹ̀sọ́ kan tó fẹ́ jèrè nínú wàhálà tó ń bá káàkiri lórí pé káyé ẹni ẹni máa nítumọ̀ kí ló fẹ́ jẹ́ nínú ẹ̀ àjọ kúnlẹ̀ lọ́jọ́ kan a ò jọ yọ̀pín o ò bá wọn kúnlẹ̀ níjọ́ kan o ò bá wọn yọ̀pín what is your problem why are they not allowing you to live your own life I want you to pray. Gbogbo olùtakò eré ayé mi dojú ikú. Mọ́mi mo fẹ́ kó fi sí for you to know láti pé kó lè lọ mú ọ̀pọ̀ gangan tí wọ́n takò ayé rẹ lójú ikú yẹn. There are some people they just want to work of it takò ayé ẹ̀ for just a little period. Work of it fi ayé ẹ̀ ṣe cover up. Ẹlòmíì sà tó bá ti bọ́ lọ́wọ́ ẹ̀sà kò ní sọ pé ó ti bọ́ lọ́wọ́ wo. A ní ẹ̀rí pé ó ti bọ́ lọ́wọ́ lágbájá ni. Èyí tó bọ́ lọ́wọ́ tiẹ̀ kọ́ kí ló tó rán. You know it's hard time you need to think tí nǹkan bá bọ́ lọ́wọ́ mi sà ẹ jẹ́ kí n gbà pé nǹkan bọ́ lọ́wọ́ mi bọ́ọ̀ ni nǹkan ṣe máa bọ́ lọ́wọ́ mi and I will not take attention on the one tó bọ́ lọ́wọ́ mi èyí tó bọ́ lọ́wọ́ ẹ̀ màmá bá káàkiri àdúgbò that is the problem ó bọ́ lọ́wọ́ ẹ̀ fine agree àwọn tó bá máa ràn ẹ́ lọ́wọ́ wá ràn ẹ́ lọ́wọ́ agbé ọ̀ dìde now because you want to cover up the one tó bọ́ lọ́wọ́ tiẹ̀ now tẹ́ni ẹlẹ́niyẹn ló máa ranjú mọ́ ẹ jẹ́ àporúkọ Jésù ká gbàdúrà dáadáa sà mọ́mi onílò àdúrà yẹn there are some people nínú ilé yẹn ògo ti bọ́ lọ́wọ́ wọn sà bẹ̀tì wọ́n rẹ̀ náà ń lo ògùn ayé tiẹ̀ sà òun náà ń lo ògùn ayé ẹ̀ jẹ́jẹ́ nílùú òyìnbó tó forí pamọ́ sí òun náà ń lo ògùn ayé ẹ̀ ní nàìjíríà lórílẹ̀‐èdè ibi tó wà òun náà ń lo ògùn ayé ẹ̀ sà but guess what torí pé ó ti bọ́ lọ́wọ́ yẹn ojú ń tì wọ́n náà wọ́n á bẹ̀ sí ní sọ ẹ so that òun ni yorùbá máa ń pè wọ́n ní àjẹgbodò tí ń wẹ̀ ní kúnra àjẹgbodò tó wẹ̀ ní kúnra ẹ jẹ́ àporúkọ jésù ẹ jẹ́ gbàdúrà mọ́rìnsà ẹ porúkọ jésù olùtakò ayé ire ayé mi dojú ikú wà ní ó yá ikú tètè palẹ̀ mọ́ ta lẹni tó fẹ́ takò rí ayé mi dọ́jú ikú ta lẹni tó fẹ́ takò rí ayé mi dọ́jú ikú olúwa lónìí ẹ palẹ̀ mọ́ olùtakò eré ayé mi dojú ikú olúwa ẹ fi kú palẹ̀ mọ́ ó yẹ gbọ́n sókè ẹ sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o ta lẹ́ni yẹn olùtakò eré ayé mi dojú ikú olúwa fi kú palẹ̀ mọ́ olúwa fi kú palẹ̀ mọ́ olúwa fi kú palẹ̀ mọ́ olúwa fi kú palẹ̀ mọ́ ẹ má fi kú palẹ̀ mọ́ gbogbo ẹni tó ń takò ayé mi dojú ikú gbogbo ẹni tó ní dojú ikú lòun á bá gbogbo ẹni tó ní tó ju ikú lòun ọba mi jà olúwa lọ́nẹ̀ẹ́ ó yá ẹ máa pa ẹ máa pa ẹjọ́ tètè kú ẹjọ́ tètè kú ẹjọ́ tètè kú ẹjọ́ tètè kú lórúkọ Jésù olùwàjọ́ tètè kú ọ alágbádá ìnájọ́ tètè kú ààrẹ àgbáyé tètè pa ọlọ́run ẹ tètè pa olúwa tètè pa olúwa tètè pa ẹ̀mẹ́ tètè pa fún mi olùwàjọ́ kú ọ olùwàjọ́ kú ọ olùwàjọ́ kú ọ olùwàjọ́ kú ọ olùwàjọ́ kú ọ olùwàjọ́ kú ọ ọlọ́run ẹ pa fún mi alágbára ní Síónì ẹ pa fún mi mọ́mí gbàdúrà yẹn dáadáa olúwa pa fún mi lórúkọ Jésù tètè Násárẹ́tì ọlọ́run pa fún mi gbogbo olùtakò ayé mi dọ́jú ikú yóò jáde láyé gbogbo ẹni tó ń takò ayé mi dọ́jú ikú rẹ máa fi kaba sọ̀tà bàtúlì máa ń kà olúwa lónìí yóò jáde láyé gbogbo nǹkan kan ní ayé ẹ̀ mọ́jú ikú ọ̀yá jáde láyé ọ̀yá jáde láyé ọ̀yá jáde láyé ọ̀yá jáde láyé lórúkọ Jésù Kristi Násárẹ́tì mo ní kó jáde láyé olùtakori ayé mi dójú ikú mọ́mí gbàdúrà yẹn dáadáa ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá jáde jáde jáde torí pé onídojú ikú ló ń fẹ́ bá mi ja ìjà yé Ọlọ́run má gbàgbé pé dojú ikú ló ló ń fẹ́ bá mi ja o Olúwa má gbàgbé pé onídojú ikú ló ń fẹ́ bá mi ja o ó yá tètè jò ó jáde láyé kíjà wa lè tètè parí olúwa jọ jáde láyé kíjà ìwà tèlè tètè parí ọlọ́run jọ jáde láyé kíjà wa tètè parí lórúkọ jésù lórúkọ jésù ó yá mọ́mi gbàdúrà yẹn dáadáa mọ́mi ẹ gbàdúrà yẹn dáadáa gbogbo olùtakò eré ayé mi dojú ikú ó yá jáde láyé ó yá jáde láyé ó yá jáde láyé ó yá jáde láyé lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù jésù kristi olúwa wa ohun tí mo fẹ́ kọ́ ọ mọ̀ ni wípé once they are possessed with this spirit once tí ẹ̀mí yẹn bá ti lè wọnú wọn mọ́mi òun ni wọ́n máa ń pè ní no retreat no surrender tí ẹ̀mí yẹn bá ti lè wọnú wọn I cannot imagine that Goliath tẹ ogun ti Israel for forty days and forty nights Goliath tẹ ogun yẹn bíbélì sọ pé wọ́n wà bẹ́ẹ̀ for forty days and forty nights doing nothing lórí pé wọ́n kàn sá alẹ̀ mọ́ wọ́n sá alẹ̀ mọ́ pé ìwọ mo fẹ́ pa ọ́ ìwọ sẹ́ẹ̀ a máa pa ọ́ lónìí o ẹ̀yin ọmọ Israẹli ẹ̀ ṣetán láti kú o ẹ̀yin ọmọ Israẹli ẹ̀ ṣetán láti kú o imagine they were just there wọ́n kọ́ sá alẹ̀ mọ́ ogun yẹn wọ́n kọ́ sá alẹ̀ mọ́ ọmọ Israẹli mọ́mí I want you to pray the, this prayer very well o mi ò fẹ́ kó fi ṣeré o gbàdúrà àwọn kan wà mẹ́sà wọ́n lè wọ́n lè má jẹ wọ́n lè má mu for fourteen days fourteen na because of you wọ́n lè má jẹ wọ́n lè má mu for fourteen days nítorí ẹ̀ they are ready wọ́n ready láti fi gbogbo energy wọn sí just to see you down just to see you go down ẹ fi tara gbàdúrà wàá ní ọlọ́run má jẹ̀mú ó yẹ dìde pẹ̀lú ọwọ́ agbára yẹn ọlọ́run má jẹ̀mú ẹ dìde pẹ̀lú ọwọ́ agbára yẹn ta lẹni tí ò fẹ́ jẹ tí ò fẹ́ mu tó ló máa takò mí lójú ikú ni èé ọlọ́run lónìí yóò tètè kú torí pé mo mọ̀ pé nígbà tó bá kú kí n tó nísinmi egbìnrin ọ̀tẹ̀ làwọn ogun yẹn bó bá pàkọ́ lónìí kan máa rú I don't want to know the kind of apology tó lè fún wọn kán lè gbẹ́ bẹ́ẹ̀. They don't listen to apology. They are not ready, sir. Gbọ́mi sà, má aliva rákàbá tó lè má fi à. Ah. Ẹ já gbàdúrà yẹn dáadáa. Ẹ já gbàdúrà yẹn. Mi ò fẹ́ mọ̀ kó lọ bẹ òǹbẹ̀ ní sápẹ́ kó wá bẹ̀ wọ́n. Wọn ò ní gbọ́. Kò sí nǹkan tó lè fi bẹ̀ wọ́n wọ̀nyí gbà. Tí wọ́n máa sọ fún ẹ pé àwọn ti gbọ́ láàrin ọjọ́ méjì mẹ́ta sà wọ́n á tún rí nǹkan kan fà jáde pé ṣe rí o ẹni tẹ́ ẹni kí n dáríjì nìyẹn o òun ló tún ti ń ṣe nǹkan báyìí o ẹja porúkọ Jésù ohun kankan ló dá mi lójú olórin yẹn kan ni ó ní ìwọ kọ́ ló dá mi ìwọ kọ́ ló bí mi ìwọ kọ́ ló wò mí dàgbà arónípín okú òṣì ẹ̀yin kọ́ lọ́lọ́run ẹ̀yin kọ́ lolúwa ẹ̀sìn sọ̀rọ̀ bí ó lè dùn màrè àsọ̀rọ̀ máa yẹ o mami ẹ gbàdúrà wàá ní ẹ̀yin kọ́ lẹ dá mi kí ló dé tẹ́ fẹ́ takò mí lójú ikú olúwa ó yẹ dìde ẹ tètè bá ń pa wọ́n kí wọ́n tó rí mi pa olúwa tètè bá mi pa wọ́n kí wọ́n tó rí mi mọ́ ẹ̀mí má tètè bá mi pawọ́ lórúkọ jésù kristi gbogbo àwọn olùtakọrí ayọ̀ mi tọ́láwọn máa takò mí lójú ikú ọlọ́run ẹ̀mí mi wá ó yẹ pawọ́ ó yẹ pawọ́ ó yẹ mọ́mì ta ló ń gbàdúrà yẹn ní adébámi gbó sókè orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mi máa gbogbo àwọn olùtakọrí ayé mi tọ́láwọn máa takò mí lójú ikú rẹ̀ olúwa lónìí ẹ̀ tètè bá mi pawọ́ olúwa rán wọn lọ́rùn alágbára rán wọn lọ sọ́run ẹ̀mí mọ́ ẹ̀ràn wọn lọ sọ̀rọ̀ olúwa rán wọn lọ sọ̀rọ̀ ó yá ó yá ó yá iṣẹ́ tí wọ́n lọ tí wọ́n ò ní dé olúwa bá mi rán wọn iṣẹ́ àrèmabọ̀ ni wọ́n máa ń pè é iṣẹ́ àrèmabọ̀ olúwa bá mi rán wọn iṣẹ́ àrèmábọ̀ ẹ̀mọ́ bá mi rán wọn aládé wúrà bá mi rán wọn lórúkọ jésù kristi ẹ̀rù jẹ̀jẹ̀ rán wọn níṣẹ́ o iṣẹ́ tí wọ́n lọ tí wọ́n ò lè bọ̀ olúwa rán wọn ẹ̀mímọ́ rán wọn alágbára rán wọn olúwa rán wọn olúwa rán wọn olúwa rán wọn olúwa rán wọn olúwa rán wọn olúwa rán wọn lórúkọ jésù rán wọn ẹ̀mímọ́ rán wọn ẹ̀mímọ́ rán wọn olúwa rán wọn olúwa rán wọn olúwa rán wọn gbogbo olùtakori ayé mi dojú ikú ọlọ́run máa ń wò wọ́n níran ẹ̀mí wọn máa ń wò wọ́n níran olúwa máa ń wò wọ́n níran ẹ̀mí wọn máa ń wò wọ́n níran tó bá ń wò oluwa olúwa á tèmi tó bá wò olúwa wa mọ́mì o gbọ́dọ̀ gbàdúrà that is why bíbélì sọ pé ké rárá má ṣe dá sí sórí ọlọ́run ní oríkì kan tá ara àwọn oríkì ọlọ́run nìyẹn sọ pé mo ara àwọn oríkì ọlọ́run nìyẹn èmi rí ẹ ṣe pé bóyá pé kínní o awọ nípa òótọ́ ara àwọn oríkèé ọlọ́run nìyẹn ọlọ́run lè wò yẹn títí wọ́n fi pa mọ́mí ó wà ní bíbélì náà ọlọ́run mọ̀ pé màá jà fún nábọ́tì kó tó jẹ́ wọn ó pa náà ṣèbí gbà tí bàbá yẹn wà láyé ṣùgbọ́n ó yẹ kọ́ ọlọ́run ó jà fún ṣùgbọ́n òun lọ ọlọ́run ẹ ni tó lè mú o ó wo nábọ́tì pa ni o ó wò tán ló tó ṣẹ̀ṣọ́ pé òun ó gbẹ̀ ẹ̀sán imagine mọ́mí má jẹ́ kọ́ ọlọ́run ó wò ọ́ pa ẹ tètè kiri òun náà ló ní kákúkú kígbe òun náà ló ní kákúkú pariwo ìwọ náà pariwo báyìí ẹjẹ tú àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí gbogbo àwọn atakonẹ atakori ẹni dójú ikú gbogbo àwọn tí kì í dẹ̀yìn àfi tán bá kú wà ní olúwa gbogbo ogun tí kì dẹ̀yìn o rò pé Gòláyátì máa dẹ̀yìn ni ọmọ burúkú yẹn o rí bó ṣe tó ni kì í rẹ̀ kò lè rẹ̀ àwọn síkọ́lọ́síkọ́lọ́ Ísírẹ́lì ló lè rẹ̀ ẹ̀ lè rẹ̀ àwọn Filistini àwọn giriwo giriwo báyìí oníjẹ̀ ńlá ni wọ́n ẹ̀ rẹ̀ wọ́n tọ́ba ti rẹ́ exercise ń ṣe lójoojúmọ́ kì í rẹ̀ wọ́n mọ́ mi ìwọ ló máa ṣe kí ni ìwọ ló máa rẹ̀ àwọn ògbọ́n ni àwọn ọmọ Ísírẹ́lì ò dúró bì kankan pariwo wọ́n ní máa yí ń pariwo for forty days and forty nights forty days and forty nights kò jẹ́ wọn lójú oorun sà because tó fi lè include night wọn ò lójú oorun bí wọ́n ń sùn lọ́ba ìgòlàyàtà tún ti pariwo ẹ̀ ń sùn ó dà mò ń bọ̀ wá payín jìnnìjìnnì á máa mú wọn àwọn ogun tí ò jẹ́ kó o lójú oorun lórúkọ Jésù Kristi ti ó yá ẹ̀mọ́ gbẹ̀mí lọ́wọ́ wọn ẹ̀mí gbẹ̀mí lẹ́nu wọn gbogbo agbára tí ò jẹ́ kó lójú oorun gbogbo gbogbo láyé àtìtó alẹ́ mọ́ lọ́sàn-án lóru ah, ah, láti ogójì ọdún láti ogójì ọjọ́ tó ń di gbogbo eré ayé rẹ lọ́wọ́ tí ò jẹ́ kó ráyè wọnú ògo lọ látọdún márùn nẹ látọdún mẹ́fà nẹ mi ò fẹ́ mọ iye ọdún tó ti lò nínú ayé rẹ ohun tí mo sọ ni wípé lórúkọ Jésù ó yẹ kó jáde láyé ṣe rí ṣe rí ibi tó yẹ pé ibi ọ̀rọ̀ gòláyàtì yẹn ó rọ̀ mí lọ́rùn láti láti tú ọ̀gbìn kan pọ̀ nínú ẹ̀ wọ́n kàn ń dẹ́rùbà ẹ lójú ọ̀run ẹ wọ́n kàn ń dẹ́rùbà ẹ lójú àlá ẹ wọ́n kàn wá wọ́n kàn ṣe nǹkan mí sí ẹ wàá dẹ̀ máa wò pé irú àlá wo leléyìí wàá dẹ̀ wò kàn ṣe nǹkan mí nǹkan mí gan ẹnìkan pè mí lánàá ó fún mi ní àlá kan mo lásán pé mọ́mí ẹ pè mí padà jẹ́ ń gbàdúrà sí i wọ́n dé ẹ̀wà rírò wọ́n dà sínú bàtà ẹ́ kí la túmọ̀ tí yẹn jẹ́ nínú agbọ́dọ̀ òkùnkùn ní ìsìn olúwa ṣẹ̀ṣẹ̀ máa bá ẹ̀mí communicate pẹ̀lẹ́ mi pé àwẹ̀ ẹ̀mí mímọ́ wọ́n ti gbé simultaneous equation àlákan bí o èmi ò sì mọ fọ́múlà rẹ̀ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ oríṣiríṣi àwọn ète oríṣiríṣi àwọn ọ̀nà ni wọ́n ń gbà tí wọ́n fi ń ṣe kí ni tí wọ́n fi ń gbógun ti ayé ẹ ẹjẹ́ àporúkọ Jésù níbi dáìwà ẹ gbàdúrà olùtakò eré ẹ̀kan tó kò tó fẹ́ gbà rè olùtakò eré dójú ikú ó já lónìí ẹ fàyè sílẹ̀ olùtakò eré ayé ènìyàn dójú ikú wà ní ó yà gbogbo ẹni tó ń takò eré ayé mi tó lóun ò ní dẹ̀yìn tó sọ pé ikú nìkan ló máa pín wa níyà ogun ah, ah, ẹ̀yin náà gbọ́ wọ́n ní ikú nìkan ló máa pín wọn níyà ogun ah, Jésù mi o ó yájú ó tètè kú wà á ní Ọlọ́run tètè bá ń pa inú mi dùn pé Ọlọ́run ní gbẹ̀mí ènìyàn Ọlọ́run ló ń lẹ̀mí òun ló sì lè ló sì lè bàbá ní ó yá olúwa bá ń gba ẹ̀mí lọ́wọ́ wọn gbogbo olùtakò eré ayé mi dojú ikú tó ní ikú nìkan ló máa jà wá tó ní ikú nìkan ló máa yàwó ogo olúwa tètè bá ń pa ó yẹ gbé òsókè sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá rabatuli máa fi alikabátuli máa ń kaba rabatuli máa sì fìrì máa ń kaba ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ gbogbo olùtakò eré ayé mi ikú ikú gbogbo ẹni tó lò máa takò mí lójú ikú nìyẹn gbogbo ẹni tó lò máa bá mi fà dójú ikú ni gbogbo ẹni tó ní ikú nìkan ló lè pín wa níyà ogun ọlọ́run ẹ̀mí mímọ́ ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ máa bínú ẹ máa bínú sí o ẹ máa bínú sí o ẹ máa bínú sí o ẹ máa bínú sí o olúwa pa wọ́n dànù olúwa pa dànù olúwa pa dànù olúwa pa dànù olúwa pa dànù olúwa pa dànù olúwa pa dànù olúwa pa dànù olúwa pa dànù ẹ̀mí mímọ́ ẹ máa pa wọ́n olúwa máa pa olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa ẹ máa pa wọ́n olúwa bá mi pa wọ́n dànù ọlọ́run jẹ́ wọn jáde láyé bẹ́ẹ̀ ni kórè ó ti rí bẹ́ẹ̀ jésù kristi olúwa wa gbá mo gbàdúrà fún ọ gbogbo olùtakórí ayé rẹ dojú ikú gbogbo ẹni tó lò máa takò ẹ dojú ikú ni gbogbo ẹni tó ní ikú nìkan ló lè pín yín níyà ogun gbọ́ ẹni tó láyé àti ọ̀run fọhùn lónìí lórúkọ Jésù ó yá ikú yẹn kó kà mọ́lẹ̀ oh god mọ́mẹ́ bá mi share fídíò yẹn gbọ́ mi gbogbo ẹni náà tó dúró tó sọ wípé ikú nìkan Eh, after all náà wọ́n kúkú ń ṣe ìlérí yẹn náà wọ́n kúkú ń ṣe ìlérí yẹn náà ní marriage of law ṣùgbọ́n tí wọ́n ń rú òfin rẹ̀ so no problem ṣùgbọ́n gbọ́ mi sà gbogbo ẹni tó dúró ogun tó dúró nílé bàbá rẹ ogun tó dúró nílé ìyá rẹ tó ní ikú nìkan ló lè pin yín níyà ogun gbọ́ mo parí àṣẹ gbogbo ẹ̀dá náà gbogbo èèyàn kéèyàn náà tó dúró nílé bàbá rẹ tó ní ikú nìkan ló lè pin yín níyà ogun lórúkọ Jésù ó yá kó jáde láyé mo kéde ọjọ́ ikú ẹ̀ kó jáde láyé mo kéde ọjọ́ ikú ẹ̀ kó jáde láyé mo kéde ọjọ́ ikú ẹ̀ kó jáde láyé mo kéde ọjọ́ ikú ẹ̀ kó bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ogo ni fún ọlọ́run lókè jésù olúwa wa wo àwọn kan ló ní àdúrà tá a fẹ́ gbà next yìí mọ́mí ó dẹ̀ máa dá kó àwọn tó bá ní àdúrà yẹn wọ́n lè máa rí àdúrà yẹn pé kinní kan má cover ara ẹ àdúrà tá a fẹ́ gbà má ṣe kinní má cover ara ẹ don't cover yourself I want you to pray very well on it mi ò fẹ́ kó o cover rẹ̀ rárá àwọn kan láìkan máa cover ara wọn nígbà tí àwọn àṣìṣe kan bá ń dà wọ́n láàmú tí ayé bá ń jẹ́ kó máa realize pé àṣìṣe báyìí ló ń dà ẹ́ láàmú a máa ṣe bí ẹni wípé rárá o àṣìṣe yẹn kan ló ń dà ọ́ láàmú láàmú o ẹ já pe orúkọ Jésù ká gbàdúrà dáadáa mo fẹ́ kó fi gbogbo okun àti agbára tó ní mo fẹ́ kó fi gbàdúrà gbọ́ àdúrà tó fẹ́ gbà yẹn wà ní olúwa aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn tó mú mi tẹ́ lójú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi olúwa ẹ bọ́ aṣọ náà kúrò lọ́rùn mi aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn ẹ gbọ́ mi aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn tó mú mi tẹ́ lójú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi ẹlòmíín láṣọ àṣejù lọ́rùn kòkò ní sọ́nà ní ọ̀pọ̀lọpọ̀ ló máa pè tán máa sọ̀rọ̀ ọkọ wọn irá náà dẹ̀ ni o àṣejù tiwọn gan mọ́mẹ́sà ó lékè nkà ṣùgbọ́n wọn ò ní sọ bẹ́ẹ̀ wọ́n sàfẹ́ kí wọn ò ní o tètè bá wọn gbé quick action lórí ẹ̀ so wọn ò ní sọ bí táwọn ti wà fault ìmí báyìí máa pè mí ó máa máa parí ọjọ́ báyìí mo dẹ̀ máa máa rẹ́rìn nígbà tẹ́ mo bá ti ń sọ fún mi because ẹ̀mí mímọ́ ò gbọ́ ni ọlọ́run bá fún wa ní àwọn èdè tó bá ti ń lo èdè irọ́ ọlọ́run á máa túmọ̀ ẹ̀ fún wa pé èdè irọ́ ló lò <laughs> ọlọ́run a máa túmọ̀ rẹ̀ ẹjẹ́ àporúkọ jésù gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ń jẹ́ pé àwọn kan ẹlòmíì ò dẹ̀ ní mọ̀ ẹlòmíì ńláṣọ àṣejù ó wọ̀ kò mọ̀ páṣọ àṣejù ló wà wà ní olúwa aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn tó sọ mí di tó mú mi ń tẹ́ lójú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi olúwa finá bọ́ aṣọ yẹn kúrò lọ́rùn mi aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn tó mú mi tẹ́ lójú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi ọlọ́run bó aṣọ ìkó ọlọ́run mi lónìí ó yẹ ìgbóhùnsókè sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run má jẹ̀mú o aṣọ àṣejù tí mo wọ̀ sọ́rùn tó mú mi tẹ́ lójú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ̀bú aṣọ náà ẹ̀bú aṣọ náà ẹ̀bú aṣọ náà ẹ̀bú aṣọ náà ẹ̀bú aṣọ yìí ẹ̀bú aṣọ yìí ẹ̀bú aṣọ yìí ẹ̀bú aṣọ yìí ẹ̀bú ọkọ kúrò lọ́rùn mi ọlọ́run máa jẹ́ mo bọ́ kúrò lọ́rùn mi olúwa olúwa bọ́ kúrò lọ́rùn mi olúwa olúwa bọ́ kúrò lọ́rùn mi lórúkọ jésù ẹ bọ́ kúrò lọ́rùn mi alágbádá iná bọ́ kúrò lọ́rùn mi aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn ẹ bọ́ o olúwa bọ́ o olúwa bọ́ o olúwa bọ́ olúwa bọ́ lórúkọ jésù ọlọ́run ẹ bọ́ ẹ̀mímọ́ ẹ bọ́ olúwa ẹ bọ́ olúwa ẹ bọ́ olúwa ẹ bọ́ kúrò lọ́rùn mi alágbádá iná ẹ bọ́ kúrò lọ́rùn mi olúwa ẹ bọ́ kúrò lọ́rùn mi olúwa ẹ bọ́ kúrò lọ́rùn mi aṣọ àṣejù tí mo wọ̀ tó mú mi tẹ́ lójú olùrànlọ́wọ́ àyàmọ́ mi ọlọ́run tètè bọ́ kúrò lọ́rùn mi mi máa bọ́ mi fẹ́ mọ́rú aṣọ yìí bó ṣe lè wù kó rí lọ́rùn mi olúwa bá ń bọ́ olúwa bá ń bọ́ olúwa bá ń bọ́ olúwa bá ń bọ́ olúwa bá ń bọ́ olúwa bá ń bọ́ jésù olúwa wa ẹja tó àdúrà yẹn gbà aṣọ àṣejù ẹlòmíì ìgbéraga ni aṣọ àṣejù ẹlòmíì mọ́mì mi ìgbéraga ni ó wà nínú ayé ẹ ẹni tó dẹ̀ fẹ́ ràn lọ́wọ́ ó ti rí aṣọ yẹn lọ́rùn ẹ pé ẹni ní ìgbéraga kò dẹ̀ ní ṣe kí ni ọ̀rọ̀ ẹ̀ á dẹ̀ sun kò dẹ̀ fẹ́ ṣèrànlọ́wọ́ fún ọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ dẹ̀ ni òun dẹ̀ ni olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ ẹjẹ́ àgbàdúrà yẹn ẹjẹ́ àfitara gbà á gbogbo aṣọ àṣejù tí mo wọ̀ lójú olùrànlọ́wọ́ tí ò lójú olùrànlọ́wọ́ àyànmọ́ aṣọ yìí wà ní ọlọ́run lónìí ẹ bọ́ aṣọ náà kúrò lọ́rùn mi ó ní láti bọ́ aṣọ àṣejù ẹni tó bá fẹ́ gbádùn ilé ọkọ ó ní láti bọ́ aṣọ àṣejù kúrò lọ́rùn tó o bá ti bọ́ aṣọ àṣejù kúrò lọ́rùn mọ́mì o ò lè gbádùn ilé ọkọ má gbàgbé àti wá àtọkọ rẹ ìdílé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá ẹ nílò àwọn ẹ̀mí kan láti fi tẹríba fúnra yín ṣùgbọ́n tó bá ti gbáṣọ àṣejù wọ̀ o ò ní gbádùn ilé ọkọ yẹn yóò wá dàbí ẹni wípé orogún ilé bàbá rẹ ló sìn wá ilé ọkọ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé aṣọ àṣejù tí wọ́n wọ̀ yìí ó ti gbá wọn jáde kúrò nínú ilé ayọ̀ wọn ó ti lé wọn jìnnà kúrò níbi tí ilé ayọ̀ wọn wà ẹja tú àdúrà yẹn gbà ìwọ tó bá mọ̀ wípé o lè gbàdúrà yẹn dáadáa wọ́n ní ìwọ̀nba ni nǹkan mọ tí nǹkan bá ti pọ̀ lápọ̀ jù ó máa ń mú ẹ̀tẹ̀ wá ni ẹja pariwo aṣọ àṣejù tí mo wọ̀ aṣọ àṣejù tí mo wọ̀ tó mú mi tẹ́ lójú olùrànlọ́wọ́ àyànmọ́ mi olúwa bú aṣọ yìí kúrò lọ́rùn mi lónìí ó yẹ gbọ́ sókè sódàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mẹ́mẹ́mẹ́ o aṣọ àṣejù tí mo wọ̀ aṣọ àṣejù tí mo wọ̀ aṣọ àṣejù tẹ́mi olúwa dá mi láre wọ̀ tó mú mi tẹ́ lójú olùrànlọ́wọ́ àyànmọ́ mi olúwa bọ́ kúrò lọ́rùn mi o olúwa bọ́ kúrò lọ́rùn mi o olúwa bọ́ kúrò lọ́rùn mi ẹ̀mẹ́ bọ́ bọ́ ọlọ́run ẹ bọ́ kúrò lọ́rùn mi ẹ bọ́ kúrò lọ́rùn mi ẹ bọ́ kúrò lọ́rùn mi ẹ bọ́ kúrò lọ́rùn mi ẹ bọ́ kúrò lọ́rùn mi olúwa bọ́ dànù ọlọ́run ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù ẹ̀mí ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù jésù ẹ bọ́ dànù ẹ̀mí ẹ bọ́ dànù olúwa ẹ bọ́ dànù gbogbo aṣọ àṣejù tí mo wọ̀ rabasata faramatuli mankaba olúwa ẹ bọ́ kúrò lọ́rùn mi lónìí ọlọ́run ẹ bọ́ kúrò lọ́rùn mi lónìí olúwa ẹ kúrò lọ́rùn mi lónìí olú ẹ bọ́ kúrò lọ́rùn mi lónìí aṣọ àṣejù tí mo wọ̀ yẹn aṣọ àṣejù tí mo wọ̀ yẹn tí yóò jẹ́ kólóore mi ó wá mi rí tí yóò jẹ́ kólóore mi ó ṣoore fún mi tí yóò jẹ́ kálánù ó sànù fún mi olúwa bọ́ aṣọ náà kúrò lọ́rùn mi olúwa bọ́ kúrò lọ́rùn mi ẹ̀mí mẹ́ bọ́ kúrò lọ́rùn mi olúwa bọ́ kúrò lọ́rùn mi olúwa bọ́ kúrò lọ́rùn mi bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù olúwa wa mo gbàdúrà fún ọ aṣọ àṣejù tó wọ̀ yẹn yes. Hmm aṣọ àṣejù tó wọ̀ yẹn tó ń takò ọ́ lójú olùrànlọ́wọ́ àyànmọ́ rẹ nítorí pé orí àmì ṣe lórúkọ Jésù Ọlọ́run kò bu aṣọ náà kúrò lọ́rùn ẹ̀ lónìí Ọlọ́run bu aṣọ náà kúrò lọ́rùn ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run bu aṣọ yẹn kúrò lọ́rùn ẹ̀ olúwa bó aṣọ yẹn kúrò lọ́rùn ẹ olúwa bó aṣọ yẹn kúrò lọ́rùn ẹ olúwa bó aṣọ yẹn kúrò lọ́rùn ẹ gbogbo aṣọ àṣejù tó ń wọ̀ káàkiri gbogbo aṣọ àṣejù tó ń wọ̀ kiri gbogbo aṣọ àṣejù tó ń wọ̀ kiri ó yá lórúkọ jésù olúwa bọ́ olúwa bọ́ olúwa bọ́ olúwa bọ́ olúwa bọ́ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ ẹ̀gbọ́n bọ́ kúrò lọ́rùn ẹ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ olúwa bọ́ lórúkọ jésù ẹ̀gbọ́n bọ́ aṣọ náà kúrò lọ́rùn ẹ olúwa bọ́ aṣọ náà lọ́rùn ẹ̀ olúwa bọ́ aṣọ náà kúrò lọ́rùn ẹ̀ ẹ̀gbọ́n bọ́ aṣọ yẹn kúrò lọ́rùn ẹ̀ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ̀ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ̀ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ̀ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ̀ ẹ̀gbọ́n bọ́ kúrò lọ́rùn ẹ̀ olúwa bọ́ kúrò lọ́rùn ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí o ti rí àánú gbà fún ìwọ tó rí àmì yẹn tẹ̀síwọ̀n yẹn lórúkọ Jésù o ti rí àánú gbà ó yá rẹ kó wọnú Ọlọ́run lọ aṣọ wíwọ̀ rẹ wọnú Ọlọ́run lọ ọ̀rọ̀ sísọ rẹ gbọ́nú ọlọ́run lọ sẹ́ẹ̀ gbogbo ìgbésẹ̀ tó máa gbé nílé ayé kó wọnú ọlọ́run lọ lórúkọ jésù o tún wọṣọ àṣejùmọ́ ìyanu kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kó rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kí ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. mo fẹ́ kó gbàdúrà yìí dáadáa hmm. wà ní olúwa gbogbo àwọn afọ̀rọ̀ ẹni múni tí wọ́n bá mi rìn pọ̀ gbọ́ gbogbo àwọn afọ̀rọ̀ ẹni múni tí wọ́n bá mi rìnrìn àjò mi pọ̀ olúwa lónìí ẹ fi àrá pa wọ́n dànù afọ̀rọ̀ ẹni múni ṣó orí àwọn afọ̀rọ̀ ẹni múni wọ́n máa ń ṣe é níṣe pé kí o lè jẹ̀bi ara rẹ that is their own target afọ̀rọ̀ ẹni múni they always do it pé kó o lè máa ṣe kí ni o kó o lè jẹ̀bi ara rẹ àwọn ò fẹ́ bẹ́ẹ̀ rojọ́ àwọn fẹ́ kí ayé rí wípé ìwọ ló jẹ̀bi that is their own lifestyle so wọ́n máa ṣọ́ ẹ wọ́n máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ gbogbo every of your thing bẹ́ẹ̀ dẹ̀ rẹ àwọn ni wọ́n máa ti nǹkan sí ẹ àwọn náà náà dẹ̀ máa ṣọ́ ẹ pé kó o lè ṣe kí ni o kó o lè jìn sínú kòtò ọ̀rọ̀ kòtò ọ̀ràn tí wọ́n gbẹ́ sílẹ̀ dì ọ́ ìwọ fúnra rẹ àwọn náà ló máa ṣọ́ ẹ tó máa fún ara rẹ kó sínú ẹ afọ̀rọ̀ ẹni mú ni wọ́n máa ń fẹ́ kéèyàn ò jẹ̀bi fún alára ẹni ìyẹn ni mo fẹ́ kó o mọ̀ bẹ́ẹ̀ ẹ já gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ sí ọ lónìí báyìí ní ìsìn wọ́n kàn gbé wá sí ìrìn àjò rẹ ni tó jẹ́ pé ìwọ fúnra ẹ̀ dẹ̀ wá ń rí ìgbà tó pé ọwọ́ ara rẹ ló fi ń ṣe kíni o ọwọ́ ara rẹ ló fi ń ṣera ẹ̀ ìwọ fúnra ẹ̀ rí pé ah gbogbo ayé báyìí kò sẹ́ni tó lè rojọ́ fún wọn ò ní gbà ọ́ gbọ́ torí kí ni o torí nǹkan kan tí wọ́n ti ṣe wọ́n ti jẹ́ kí wọ́n fúnra rẹ̀ kó fi ọwọ́ ara rẹ̀ kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sọ́ra rẹ̀ lọ́wọ́ ẹja gbàdúrà o wọ́n pọ̀ níta wọ́n pọ̀ ní gbòòrò àwọn afọ̀rọ̀ ẹni mọ́ni ẹja pariwo dáadáa gbogbo afọ̀rọ̀ ẹni mọ́ni tí mò ń bá rìn pọ̀ olúwa lónìí ẹ bá mi fàrà lè dànù afọ̀rọ̀ ẹni mọ́ni tí mò ń bá rìn ìrìn àjò ayé mi pọ̀ olúwa lónìí ẹ fi àrá lè dànù ọlọ́run fa àrá lè dànù ó yẹ ìgbó sókè sọ́dà wa orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o afọ̀rọ̀ ẹni múnẹ tí mo bá rìnrìn àjò ayé mi pọ̀ olúwa fara lè dànù fara lè dànù fara lè dànù fara lè dànù fara lè dànù fara lè dànù fara lè dànù fara lè dànù fara lè dànù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo afọ̀rọ̀ ẹni múnẹ tí mo bá ṣe wọléwọ̀de afọ̀rọ̀ ẹni múnẹ tí mo bá ṣ ṣọ̀rẹ́ àfọ̀rọ̀ ẹni mọ́ni tí mo bá ṣe wọléwọ̀de lórúkọ Jésù ọlọ́run fara lé dànù olúwa fara lé dànù olúwa fara lé dànù fara lé kúrò nínú ayé mi fara lé kúrò nínú ayé mi fara lé kúrò nínú ayé mi ọlọ́run má jẹ̀mọ́ fara lé o olúwa fara lé o olúwa fara lé o olúwa fara lé o olúwa fi ara lé dànù ẹ̀mí mẹ́ fi ara lé dànù olúwa fi ara lé dànù olúwa fi ara lé dànù lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ẹ̀mí mọ́ o ó yá fara lé fara lé fara lé fara farale farale farale farale farale farale ẹ̀mí mímọ́ farale olúwa farale gbogbo afọ̀rọ̀ ẹni mọ́nẹ tí mo bá ń sọ̀rọ̀ ẹ pọ̀ olúwa àwọn olúwa o ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù ẹ fi ara lé dànù bẹ́ẹ̀ ni kórí ó dẹ̀ ti bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù kristi olúwa mo gbàdúrà fún ọ gbogbo afọ̀rọ̀ ẹni múnẹ tó ń bá rìnrìn àjò ayé rẹ pọ̀ afọ̀rọ̀ ara ẹni bàtàrà ẹni jẹ́ á ní báyìí ló sọ wọ́n á lọ sọ fọ́kọ rẹ wọ́n á ní báyìí ló sọ wọ́n á tún máa wẹ̀ pé àbó sọ bẹ́ẹ̀ ni mo rántí ìgbà tí mo wà ní secondary school mo mú mo mú gbogbo ògiri ara school torí pé tíṣà kan fọ́ mi létí mo wá lọ bà gbogbo ògiri mo bà gbogbo ògiri yẹn jẹ́ mo kọ oríṣiríṣi nǹkan tó wù mí sára ògiri yẹn nípa tíṣà yẹn ìgbà tá dé gbogbo àwọn ọ̀rẹ́ mi wá sọ pé ah ta ló ṣe lé everybody wá ta ló ṣe lé mo bá pè kan náà àwọn ọ̀rẹ́ mi mo lé mi ni mo kọ́ síbẹ̀ mo ní kó gbójú mo ní gbójú kó èmi mo ṣe èmi mo ṣe and you know what before kó tó di break mo kọ̀ rí principal sọ̀ mọ́ mi ni pé kí n wá and when i mo yẹ déwájú principal ó wá rán ẹnìkan ó pe ọmọ kan ó ní kó lọ bá ń pe àwọn méjì kan wá ìgbà tó ń pa àwọn méjì yẹn dé ó bá ní ó bá porúkọ mi muslim name ni mò ń jẹ́ gbà ó ní azeez mo ní sáà ó ní ta ló kọ gbogbo àwọn nǹkan tó wà lára ògiri yẹn ah, mo ní mi ò mọ mo ní bí gbogbo wa ṣe débẹ̀ lẹ́nu náà tá a bá nìyẹn ó ní olóhùn tó bèèrè lẹ́ẹ̀kan sí ó ní ta ló kọ gbogbo nǹkan yẹn mo ní ah, mi ò mọ sá <laughs> tó bá jẹ́ mi màá sọ èmi ò mọ ó bá wojú ọ̀rẹ́ mi tí mo sọ fún láàárọ̀ ó ní tósìn tósìn ó ní ta ló kọ gbogbo nǹkan tó wà ń bẹ̀ yẹn ó ní àṣìṣe ló kọ́ ní báwo ni wọ́n ṣe mọ̀ olóhùn ló sọ fún mi láàárọ̀ <laughs> ah, àwọn èèyàn burú mọ́mí mi o gbọ́dọ̀ mọ tó ń ṣe kó kíyèsára lọ́dọ̀ àwọn ènìyàn o gbọ́dọ̀ mọ tó ń ṣe kó kíyèsára lọ́dọ̀ àwọn kíní o lọ́dọ̀ àwọn ènìyàn principal ní báwo ló ṣe mọ̀ ó ní dádì ó lóun ló sọ fún mi láàárọ̀ yìí ó wá ní ṣé lóòótọ́ ló sọ fún mọ́mí sà lóòótọ́ sì ni mo sọ fún mo ní ni sà ó ní kí ló tó wá ń parọ́ tẹ́lẹ̀ mo lẹ́rù ló ń bà mí àwọn ènìyàn burú ènìyàn burú tí wọ́n bá mú ọ̀rọ̀ ẹnu ara rẹ̀ sà wọ́n á dẹ̀ fi takò ọ́ wọ́n á dẹ̀ fi ba tiẹ̀ jẹ́ ẹja porúkọ Jésù yẹn dáadáa mo fẹ́ ká tú àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí kí tó gbàdúrà yẹn fún ọ nítorí pé ohun tó ṣe pàtàkì gidi ni gbogbo afọ̀rọ̀ ẹni mú ni olúwa lónìí ó yá jẹ́ kán fàyè sílẹ̀ gbogbo àwọn afọ̀rọ̀ ẹni mú ni ah, Tósìn lórúkọ ẹ̀ àbíbò wa ni mi sáàdé nípa orúkọ àti Evelyn Tósìn lórúkọ ẹ̀ ó ní ó ní ó ní ó ní ó ní ó told me ó lóun ló sọ fún mi láàárọ̀ yìí ó lò ló sọ fún mi láàárọ̀ yìí mo tún wojú ẹ̀ mo tún wò báyìí ah kò tí ẹ̀ wojú mi èèyàn burú sà ọ̀rọ̀ ẹnu ẹ̀ sà òun ni wọ́n máa fi mú ẹ ẹ já porúkọ Jésù ẹ gbàdúrà ọlọ́rọ̀ ẹ mọ ẹlòmíì kì í ṣe ogun ìta ló ń jà ogun ọ̀rọ̀ ẹnu ẹ ni kì í ṣe gbogbo àwa táwa bíi ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ ogun ní ń jà wá ogun kan náà kan ló ń jà gbogbo wa so tó bá dé ní tí máa ń pariwo àjẹ ilé àjẹ ilé àmẹ́yà àwọn tó máa wá síbẹ̀ àṣà tí wọ́n dẹ̀ ní rí tí wọ́n mú nítorí pé kí ni ogun àjẹkọ́ ló ń jà wọ́n tí máa ń pariwo ogun oṣó ilé ogun oṣó ilé àmọ́ àwọn tó máa wá bíbá all the time wọn dẹ̀ ní rí nǹkan kan mú lọ torí pé ogun oṣó ilé kọ́ ní ń jà wọ́n bẹ́ẹ̀ náà dẹ̀ ni ogun ọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ ẹnu àmì ọ̀rọ̀ náà tí ò bá wí ń bí so ogun tó ń ja ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ènìyàn ó ṣe kí ni o ó yàtọ̀ ní pele ní pele ní so o gbọ́dọ̀ máa gbà kóníkàlùkù máa ṣe kí ni o kó máa rí tiẹ̀ kó dẹ̀ máa gbàdúrà dáadáa nínú ìyẹn ni ogun fi lè ṣe kí ni ológun fi lè ṣe ṣùgbọ́n ká dojú kọ ikú ikú ikú ikú ikú ẹni tó yẹ pé ikú ò rẹ̀ dé àti pa for the hundred years ó kàn disturb ara ẹ̀ ni nítorí pé ikú ò tí ẹ̀ lè pa ó ní ìtọ́lọ́run ti kọ nípa ọ̀rọ̀ ẹ̀ Ah, a bá pa pé ẹ eh, ó yá iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àmì àwọn tí ò nílò iṣẹ́ ń bì tó yẹ kí ni wọ́n fẹ́ o àlàáfíà lásán ni wọ́n kàn fẹ́ nínú ìrìn àjò ayé wọn so a gbọ́dọ̀ máa bírèkì ẹ̀ dáadáa kó ní kálukú lè máa mú tiẹ̀ ẹ já gbàdúrà yẹn olúwa ọ̀rọ̀ ẹnu mi tá a ti fi dè mí lókun ọ̀rọ̀ ẹnu mi tá a ti fi dè mí lókun ọlọ́run ẹ̀mí mọ́ lónìí ẹ dìde kẹ́ bẹ̀rẹ̀ sí ní jà fún mi wà á ní olúwa mo mọ̀ pọ́rọ̀ ẹnu mi náà ni mo mọ̀ pé mi ni mo sọ ṣùgbọ́n olúwa dìde jẹ́ kí ìkorò jésù gbé ọ̀rọ̀ náà mi ó yá dìde bẹ̀rẹ̀ sí ní jà fún mi ọmọ rẹ ni mo jẹ́ olúwa dìde bẹ̀rẹ̀ sí ní jà fún mi olúwa dìde bẹ̀rẹ̀ sí ní jà fún mi olúwa dìde bẹ̀rẹ̀ sí ní jà fún mi ó yẹ gbé sókè sọ́dà dùwà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mímọ́ o ibo láti fi ọ̀rọ̀ mi ṣokùn dè mí gbogbo bí tá ti fi ọ̀rọ̀ mi ṣokùn dè mí ọlọ́run ẹ̀mẹ́ dìde lónìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní jà fún mi olúwa dìde lónìí bẹ̀rẹ̀ sí ní jà fún mi ọlọ́run dìde lónìí bẹ̀rẹ̀ sí ní jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà ó yá lónìí ẹ jà fún mi ó yá lónìí ẹ jà fún mi ó yá lónìí ẹ jà fún mi ó yá lónìí ẹ fún mi lórúkọ Jésù ẹ fún mi lórúkọ Jésù ẹ fún mi gbogbo bí táà ti lu ọ̀rọ̀ ẹnu mi táà ti fi di ayé mi lókun ọlọ́run lónìí ẹ dìde ẹ fún mi o ẹ dìde ẹ jà fún mi o ẹ dìde ẹ jà fún mi o ẹ dìde ẹ jà fún mi o lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ dìde kẹ́ ẹ jà fún mi ẹ dìde kẹ́ ẹ jà fún mi gbogbo bí táà ti fi ọ̀rọ̀ ẹnu mi dè mí lókun gbogbo bí táà ti fi ọ̀rọ̀ ẹnu mi dè mí lókun gbogbo bí táà ti fọ̀rọ̀ ẹnu mi dè mí lókun lórúkọ jésù olúwa dìde ẹ jà fún mi ẹ dìde kẹ ẹ jà fún mi ẹ dìde kẹ ẹ jà fún mi ẹ dìde kẹ ẹ jà fún mi lórúkọ jésù olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi olúwa dìde jà fún mi bẹ́ẹ̀ ni kó ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ fún ọlọ́run lókè ọ̀run jésù kristi olúwa wa mo gbàdúrà fún ẹ lónìí rabata ma alifirimata alikabaha gbogbo bí tá ti fi ọ̀rọ̀ ẹnu rẹ sokùn dì ọ́ gbogbo bí tá ti fi ọ̀rọ̀ ẹnu rẹ dì ọ́ lókùn gbogbo bí tá ti fi ọ̀rọ̀ ẹnu rẹ dì ọ́ lókùn gbogbo bí tá a ti fi ọ̀rọ̀ ẹnu rẹ gbógun tì ọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì Ọlọ́run kó dìde kó máa jà fún ọ níbẹ̀ lóòótọ́ ló jẹ̀bi ọ̀rọ̀ sísọ lóòótọ́ ló jẹ̀bi ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹ gbọ́ o nítorí ikú Jésù lórí igi àgbélébùú máàlì farabata alimankaba ọ̀sẹ̀ yìí àti àjíǹde àti ikú jésù la wà yìí lórúkọ jésù mo pa ní àṣẹ ó yá ẹ̀jẹ̀ jésù kó bẹ̀rẹ̀ sí ní parẹ́ ẹ̀jẹ̀ jésù kó máa parẹ́ ó yá ibi tí ọ̀rọ̀ ara rẹ̀ di ọ̀ nígbèkùn sí ọlọ́run tú ọ sílẹ̀ mi rí àmì ẹni yẹn ibi tí ọ̀rọ̀ ara rẹ̀ di ọ̀ nígbèkùn sí olúwa tú ọ sílẹ̀ ibi tí ọ̀rọ̀ ara rẹ dí ọ ní gbèkùn sí ọlọ́run tú ọ sílẹ̀ ibi tí ọ̀rọ̀ ara rẹ dí ọ ní gbèkùn sí olúwa tú ọ sílẹ̀ lórúkọ jésù olúwa tú ọ sílẹ̀ lórúkọ jésù olúwa tú ọ sílẹ̀ lórúkọ jésù olúwa tú ọ sílẹ̀ makabu tarabalima ali kaba tulima kaba ali a ó yá ọlọ́run kó tú ọ sílẹ̀ olúwa kó tú ọ sílẹ̀ olúwa kó tú ọ sílẹ̀ olúwa kó tú ọ sílẹ̀ bẹ́ẹ̀ ni kò rí ó dẹ̀ tìrí bẹ́ẹ̀ jésù olúwa wa jẹ́ kí n sọ fún ẹ kò sí gbogbo àwọn àdúrà tí à ń gbà bí tí kì í ṣe ìṣípayá ìṣípayá ni mo fi ń gba àdúrà nítorí pé mo mọ ìgbà mo rántí ìgbà tí olúwa sọ pé òun mú mi wọ yàrá àdúrà lọ so I, re I receive prayers by revelations I receive prayers by revelations ohun tí mo bá ti ń gbà ládùúà sórí bóyá tó bóyá ti máa ń sìn báyìí bóyá nǹkan tí màá máa ṣe tó bá yá ni pé tí màá ti ń pe àdúrà tó bá ti bá ọ wí wàá máa sọ síbẹ̀ pé èmi ni sàmádé máa gbàdúrà fún ẹ ṣùgbọ́n àti ìbẹ̀rẹ̀ báyìí so you will understand that every prayers is revelations gbogbo àwọn àdúrà tí à ń pè lórí òkè yìí go and check ìlànà láti bẹ̀rẹ̀ program yìí they are revelations so nígbà míì tí máa sọ pé àwòyá ah, mo fẹ́ jókòó mo fẹ́ mo fẹ́ prepare fún program tí máa ti jókòó báyìí ohun tó lówó bá ti sọ fún mi nípa àdúrà so má máa fàdúrà ṣeré because ó particular person tó ní àdúrà yẹn it is not by the kò ṣe pé mò ń fà tán mẹ lórí àbí pé mò ń ronú ẹ no it is by the realm agbára àdúrà agbára eh, ìran ni ìran ìmísí ni ohun tí Ọlọ́run ti mú mi wọnú ẹ̀ lọ ni so ohunkóhun tí mo máa ń sọ fún ẹ nípa àdúrà you should understand so má kàn gbàdúrà bíi pé o kàn gbà you should understand that any prayer tí mo bá fún ẹ i don't know of any other minister of God but any àdúrà tí mo bá pè fún ẹ they are revelations they are visions you understand so mo fẹ́ kó máa mọ̀ dáadáa bẹ́ẹ̀ so má máa fàdúrà ṣeré tá a bá ti ń gbàdúrà now àdúrà tí a fẹ́ gbà next year mo fẹ́ kó gbàdúrà yẹn this particular prayer ó ní tó ló wá sọ fún mi ó dẹ̀ ní nǹkan tí ọlọ́run ṣí mi lójú láti rí ó ní nǹkan tí ọlọ́run ṣí mi lójú láti rí nígbà tí mò ń gbàdúrà yẹn lánàá nígbà tí mò ń kọ àdúrà yẹn lánàá ó ní nǹkan tí ọlọ́run ṣí mi lójú àti rí so mo fẹ́ kó gbàdúrà dáadáa mo fẹ́ kó gbàdúrà dáadáa mi ò fẹ́ kó fàdúrà yẹn ṣeré lórúkọ jésù ó dẹ̀ máa dára fún ọ lórúkọ jésù máa ráàánú gbà mo fẹ́ kó porúkọ jésù kó gbàdúrà porúkọ jésù kó gbàdúrà wàá ní ọlọ́run ẹ̀mí mímọ́ wàá ní alágàdàgodo tí mo kó sí lọ́wọ́ tó fẹ́ ti ayé mi mọ́nú àgádágodo ọ̀ràn olúwa fi ọwọ́ agbára rẹ gbà mí alágádágodo ọ̀ràn tí mo kó sí lọ́wọ́ alágádágodo ọ̀ràn tí mo kó sí lọ́wọ́ sà ó ní tọ́lọ́run sọ fún mi o because ẹni yẹn sà ó ti kó sí ọwọ́ àwọn alágádágodo ọ̀ràn ó ti kí ni ó ti kó sí ọwọ́ àwọn alágádágodo ọ̀ràn ọwọ́ alágádágodo ọ̀ràn tí mo kó sí lọ́wọ́ tó ti ayé mi mọ́nú àgádágodo tó ti rí ayé mi mọ́nú àgádágodo tó ti ṣelógo mi mọ́nú àgádágodo olúwa dìde kó gbà mí lónìí ó yá lọ tú mi sílẹ̀ nínú ibi tó tì mí mọ́ ó yá lọ tú mi sílẹ̀ ẹnìyẹn wà láàrin wa mẹ́yẹn ẹ gbàdúrà ó ti kó sọ́wọ́ ẹnìkan gbọ́ mi sà àgádágodo yẹn ìwọ àtẹ́ni yẹn ti separate ṣùgbọ́n àgádágodo yẹn ó sì wà locked you need to pray Prince Adeyinka okay I want you to pray very well. Hmm. I want you to pray very well. Mo gbàdúrà fún ọ Prince Adéyínká gbọ́ kí n tó gbàdúrà fún ẹ mo fẹ́ gbogbo èèyàn kan wọnú àdúrà yẹn lọ. Ẹ jẹ́ àgbàdúrà ẹnìyẹn kọ́ sí lóòótọ́ ìwà àtẹnìyẹn ti separate but I can still see the padlock wọ́n sì lọ́ọ̀kì ẹ̀ pa síbẹ̀ wọ́n sì lọ́ọ̀kì ẹ̀ pa síbẹ̀ still locked olúwa náà sọ pé láì ṣe wípé a ṣí àgádágodo yẹn ayé ẹnìyẹn ò lè bọ́ sí èkúté yíyanjú láyéláyé kó má fọkàn sí i ṣùgbọ́n tó bá ti gbàdúrà lẹ́ni náà malasa a máa já òwò a máa ọ̀run máa já àgádágodo yẹn dànù ohun tó dá mi lójú gidi gan ni má mi mi bá mi share fídíò yẹn gbọ́ mi sà rab alifiri máa ń kàbá ó yá wàá sáré porúkọ jésù kí gbàdúrà fún máa prince mi yẹn bẹ́ẹ̀ náà mo sì máa gbàdúrà gbogbo àwọn tí àdúrà bá ti ń bá wí màá lè máa gbàdúrà fún ẹ yes that is that is the system now ẹ pe orúkọ jésù ẹ gbàdúrà wà ní alágadágodo ọ̀ràn tí mo kó sí lọ́wọ́ tó ń ti ayé ẹ̀mẹ́ pamọ́nú àgádágodo ọ̀ràn olúwa dìde lọ já mi lẹ̀ lọ tú mi sílẹ̀ lọ já àgádágodo náà kó tú mi sílẹ̀ ó yá porúkọ jésù kó gbàdúrà orúkọ jésù yes mo gbàdúrà fún ọ Prince Adéyínká gbami alágàdàgodo ọ̀ràn tó kó sílọ́wọ́ ọlọ́run kó tú ọ sílẹ̀ àgádágodo náà já dànù àgádágodo yìí já dànù ó yá mo gbàdúrà fún ọ gbogbo alágàdágodo burúkú yẹn gbogbo alágàdágodo ọ̀ràn tó kó sílọ́wọ́ yẹn lórúkọ Jésù ọlọ́run tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ glory adẹ́nísìn mo gbàdúrà fún ọ lórúkọ jésù kúrò lọ́wọ́ alágàdàgbòdo ọ̀ràn ọlọ́run kò tú ọ sílẹ̀ olúwa kò tú ọ sílẹ̀ olúwa kò tú ọ sílẹ̀ mo gbàdúrà fún olúwa dẹ́milálẹ̀ joseph ó yẹ alágàdàgbòdo ọ̀ràn tó kó sí lọ́wọ́ lórúkọ jésù olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ tèmi ní olúwa gbẹmí sọ́lá ọlọ́run tú ọ sílẹ̀ kúrò lọ́wọ́ alágàdàgbòdo ọ̀ràn olúwa tú ọ sílẹ̀ o elizabeth lórúkọ jésù ọlọ́run tú ọ sílẹ̀ fọláyẹmí ọláòyè olúwa tú ọ sílẹ̀ lórúkọ jésù ọlọ́run tú ọ sílẹ̀ adébánkẹ́ adébáyọ̀ ọlọ́run tú ọ sílẹ̀ ọláwùmí george olúwa tú ọ sílẹ̀ lórúkọ jésù olúwa tú ọ sílẹ̀ shakirat olúwa tú ọ sílẹ̀ fọláyẹmí ọlọ́run ọlọ́run tú ọ sílẹ̀ orúkọ jésù olúwa tú ọ sílẹ̀ òkórùwẹlẹ ọlọ́run tú ọ sílẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa ẹ jẹ́ kí n jẹ́ ká máa gẹ̀ẹ́tì ẹ̀rá ètò tó o bá rí àrídájú mákàndínlé pé ìwọ ni ohun lórí òkè yìí ohunkóhun ní ìsìn I really want to be monitoring our life spiritually I want a kind of standout testimony among the people I'm praying for gbogbo mo ti sọ fún wa gbogbo àwọn ìdíwọ́ ìdènà mi ti ń reduce tó bá dẹ̀ ti reduce tán pátápátá tí mo set up studio ìtàn pátápátá mi ò níṣẹ́ méjì I told you I'm not working again mo ti fiṣẹ́ sílẹ̀ and this is the ministry ministry ni mo jókòó tì ní ìsìn o so gbogbo àwọn tọ́lọ́run dẹ̀ kó lé mi lọ́wọ́ i must be i must make sure wípé ayé wọn di ògo because tí mi ò bá make sure ayé wọn di ògo sa iṣẹ́ ìránṣẹ́ mi bàjẹ́ nìyẹn kò sí nǹkan kan nìyẹn i'm just wasting my time and i don't want to waste my time i want to make sure pé mo ṣe ohun tí ọlọ́run rán mi that is it So my ministry is to make sure that it is well with you. That is my ministry. It is not about mouth. And then they mọ̀ pé orí òkè kì í ṣe orí ti negotiate owó fàdúà orí òkè òun ṣe orí òkè tá a ti negotiate owó fún àdúrà rárá rárá so this is my work this is my full time ministry so kò sẹ́ni tó lè lọ máa ṣiṣẹ́ kan kó yẹ kó kàn fẹ́ lé iṣẹ́ ẹsẹ̀ kan ilé ẹsẹ̀ kan ọ̀tá tó máa divert mi kò possible this is my full time job iṣẹ́ ìránṣẹ́ ìdìbò ń ṣe full time I don't do that and God is doing his wonders ju ẹnìkan tó lọ ń ṣiṣẹ́ lójú méjèèjì lọ so I know God has come into it So henceforth, mo really fẹ́ máa monitor life wa spiritually. So if anything is going wrong, a lè tètè máa ṣe kíni, a lè tètè máa get attention. I understand why many people complain that prophet don pick up, mo mọ̀ gbọ́n ká ẹ because of what you are going through but everything sin very soon is going to be settled pátápátá jẹ́ pé gbogbo ẹ̀ máa máa lọ bó ṣe yẹ kó lọ tí gbogbo ẹ̀ máa set lọ tá a dẹ̀ máa wà alright so I want you to to mo fẹ́ kó ní ìgbàgbọ́ tó nítumọ̀ so àdúrà tí mo bá ti ń pè tó bá ti rí àrídájú ẹ̀ then you say ah, it is me sir then i will now pray for you and definitely ẹni tí o ṣara àgádágodo ní ìṣètò sọ pé ìsinmi ìsinmi ti bá gbàdúrà fún ẹ then akọ̀fin atúmọ̀fi gba time ni má gbàdúrà fún ẹ tán àdéhùn eh, tí kì í ṣe eré àti tiẹ̀ nìyẹn sọ pé kò ní dàbí pé ẹni tó jẹ́ eré ẹ̀ gangan gangan tá a gbàdúrà fún testimony will what will come out of it so please i want you to pray very well mo fẹ́ kó tú àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí so àwa tí a rí àrídájú ẹ̀ dáadáa i want you to to kó sọ pé ah mo mo rí àrídájú kìíní yìí pé ẹni yìí ni sẹ́ bóyá ẹlòmíín wà sá ẹni tó ń ṣe àsọfúnpọ̀ òun lòún ṣe èmi ni mo ṣe èmi mo ti àgádágodo ẹ̀ èmi ni mo ṣe èmi mo tì í so there are some that easily you can what you can disco you can know it is not by pé o ṣẹ̀ṣẹ̀ ń wá jìnnà ẹ ṣe pé o ṣẹ̀ṣẹ̀ ń wá káàkiri you will know there is a woman mọ́mí mi kan wà níbà ẹ mi ìfẹ́ dárúkọ wọn wọ́n wà ní UK she told me ó ní ẹni tó ń fẹ́ òjíṣẹ́ Ọlọ́run ni wòlíì ìṣẹ̀lẹ̀ àbí wòlíì mi mọ kérúbù dẹ̀ ni ìyá ìwà mi mo ti rí kíní ẹ̀ ń sìn ó ní nígbà tí ọjọ́ kan kàn ń wá kankan nínú ilé ni lòun bá abẹ́ bẹ́ẹ̀dì níbi tó kó oríṣiríṣi oògùn sí àti àgádágodo àtàfọ̀ṣẹ́ àti bàǹtẹ́ àti fúnpa tó kó gbogbo ẹ̀ síbẹ̀ ó ní bóun ṣe ń ṣe báyìí náà ló dẹ̀ wọlé ó ní yes ó ti rá sí mi látẹ̀ni lọ nìyẹn o ó ní ṣùgbọ́n ọjọ́ yẹn lógun ti bẹ̀rẹ̀ láàrin wọn ọjọ́ yẹn lógun ti bẹ̀rẹ̀ láàrin wọn so tírú ẹni yẹn sìn ó lóun dẹ̀ mọ̀ pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí o because if you see this woman ọjọ́ kan wọ́n fi picture wọn ṣe wallpaper náà bá pè mí bí mo ṣe rí wallpaper àwọn ọmọ báyìí pé the next tí mo máa bẹ́ẹ̀ mo ní mọ́mí sẹ́yìn lélẹ́yìí the next tí mọ́mí yẹn náà máa dá mi ló ti mọ̀ kan tí mo ṣe ń béèrè ó ní ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ <laughs> ṣẹlẹ àwọn àwọn àwọn kátàyé ọjọ́ ẹ kan wà lẹgbẹ tọọgì ni wọn màmá yẹn ó ní fọ́tò kan tó lò ó bá ó kọ́kọ́ ó ní o ti kọ́kọ́ apologize ó ní àwòlé ẹ má bínú fọ́tò tí mo lò yẹn mo ní mi ò bínú mo ní mo kàn ń béèrè pé sẹ́yìn lélẹyìn ó lẹ́mìí náà ni mo ní a ó lẹ́yìn náà sọ bẹ́ẹ̀ ó ní kẹlẹ̀ mọ̀ pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gbọ́ pé ogun wà sẹ́yìn mi tí mo sọ̀rọ̀ fún yín so ohun tó ń bẹ́ lòmíì fira ó yẹ kí irú màmá yẹn mọ̀ dájú gbangba kò gbà tó máa sọ fún mọ́mì mi yẹn kó lọ́wọ́ pé <laughs> àgádágodo wà ní ọ̀rọ̀ sà nítorí pé ẹni tó o ti rí tó o ti mú òmù rẹ̀ dàndẹ̀dì ni so ẹja porúkọ jésù ẹja gbàdúrà odidi wòlíì ó ní tó máa ń lọ báwo la máa sọ fani ó láti máa sọ pé òun ti ráṣìírí òun sọ kó òun ṣe mẹ́nu mọ́ ó ní àtàrà sí àwọn èèyàn bá church pé kí ló dé tẹ̀ kí n gbàdúrà tọkọ yìí bá ti ń gbàdúrà ó lọ́ máa wò pé ó lẹ́rìí ọkàn máa jẹun wọ́n mìíràn lẹ́rìí ọkàn máa jẹun pé ha lórí pẹpẹ ẹni tó ń rí tó ń sọ bàǹtẹ́ tó ń sọ ìfúnpá lórí kúrò lóde ń dórí pẹpẹ tó ń gbàdúrà tó tó ń atúmọ̀ agẹ́gùn gbogbo àwọn tó ń ṣe òògùn nínú iṣẹ́ olúwa ó lọ́ máa wò pé kí ló dé pé àtìgbà yẹn ah ó ní tí o bá jẹ́ pé ó ní lẹ́fù tó ń rí iṣẹ́ ìrànṣẹ́ yìí ni ó lóun fẹ́ gba wòlíì kankan wọ́n tó bá ti rí wòlíì kankan bá bí ìbàtẹ́ bí ìbàtẹ́ ló máa rí lára wọn. <laughs> ẹ pé orúkọ Jésù ẹ gbàdúrà gbogbo ènìyàn ẹ pé orúkọ Jésù ẹ gbàdúrà yẹn gbọ́ mi o alágàdágodo tí mo kọ́ sí lọ́wọ́ tó ti ayé mi pa sínú àgádágodo alágàdágodo tí mo kọ́ sí lọ́wọ́ tó ti ìrìn àjò ayé mi pa sínú àgádágodo ìwà tó dẹ̀ mọ̀ pé kì í ṣe àdúrà àti ẹnìyẹn gbọ́ bó ṣe máa gbà á alágàdágodo ọ̀nà tó lè fẹ́ rìnà kò mí so each time táwa ti ń gbàdúrà tó bá ti ní pé ah, kì í ti ń ṣe eré àdúrà tèmi nìyẹn tó dá ẹ lójú bí wọ́n ṣe máa gbà á nìyẹn because wọn ò tiẹ̀ má gàdágodo so ò nídìí láti máa gbàdúrà fún wọn tiẹ̀ má gàdágodo so èmi lòun máa ń gbàdúrà generally ntẹ̀mí èmi àyèmí general prayer anybody <laughs> anywhere anywhere bẹ̀lẹ̀ fèsì àdúrà lèmi máa ń gbà tẹ̀mí èmi ń sẹ́yìn but àwọn kan wà bẹ́ẹ̀ máa gbọ́ òkè gbogbo alágàdàgodo ọ̀ràn tí mo lè fẹ́ kó sí lọ́wọ́ tó lè fẹ́ ti ayé mi mọ́nú àgàdàgodo wà ní ọlọ́run fi náà pàdánù but ìwọ tó rí àrídájú yẹn wà á pariwo wà á sọ wípé olúwa alágàdàgodo ọ̀ràn tí mo kó sí lọ́wọ́ tó ti ayé mi pamọ́nú àgàdàgodo olúwa lónìí ẹ kọjá lọ kẹ́ ẹ tú mi sílẹ̀ ó yá gbọ́ sókè kó sọ gbàdúrà orúkọ Jésù alágàdágodo ọ̀ràn tí mo kọ́ sí lọ́wọ́ tàbí èyí tí mo sì fẹ́ kọ́ sí lọ́wọ́ tó fẹ́ ti ayé mi pàṣẹ ní àgádágodo olúwa dìde kó jà fún mi olúwa dìde kó jà fún mi olúwa dìde kó jà fún mi ẹ̀mọ́ dìde kó jà fún mi ẹ̀rín ẹ̀ńtà olúbùkọ́lá lórúkọ jésù ọlọ́run dìde kó jà fún ọ ó yá nínú àgádágodo yẹn lọ́wọ́lọ́wọ́ kó bẹ̀ẹ̀ sì ní ṣe kíni kó bẹ̀ẹ̀ sì ní já ìwà àgádágodo burúkú yẹn kó bẹ̀rẹ̀ sí ní jádànù oh god bisola musumala máa fara bákàbá tuli máa yìí nìyẹn máa fa àlì à mo gbàdúrà bisola musumala mo pa ní àṣẹ gbogbo ẹ̀yin náà tẹ ló dé ẹ̀yin lójú yìí mo pa ní àṣẹ gbogbo àgádágodo òkùnkùn tá a fi tì ọ́ pa lórúkọ jésù ó yá kó jádànù lórúkọ jésù mo ní kó jádànù lórúkọ jésù ó yẹ kó já dànù àgádágodo yẹn já dànù àgádágodo yẹn já dànù àgádágodo yẹn já dànù àgádágodo yẹn já dànù àgádágodo yẹn já dànù àgádágodo yẹn já dànù ẹ̀mí mímọ́ já dànù olúwa já dànù olúwa já dànù olúwa já dànù olúwa já dànù nínú ayé yín ọlọ́run já dànù ẹ̀mí àwọn wòlíì ó yẹ kó já dànù olúyọ̀lé pópóọlá gbogbo àgádágodo òkùnkùn tá a fi ti ayé yín pasà lórúkọ jésù àgádágodo yẹn jádànù gbogbo obìnrin àjèjì tó lọ torí yín ra àgádágodo ọ̀ràn láti lè máa tì pa láti lè máa fi gbowó lọ́wọ́ yín sà lórúkọ jésù àgádágodo yẹn jádànù o fadex ọmọ ọba mo gbàdúrà fún ọ gbogbo àgádágodo ọ̀ràn tá a fi dì ọ́ gbogbo àgádágodo ọ̀ràn tí ìka ènìyàn ìka fáànẹ ìka pásítọ̀ nẹ ìka babaláwo nẹ tí wọ́n ti ọ̀ pamọ́ lórúkọ Jésù Olúwa kó já ọ kúrò nínú ẹ̀ Kelly Michael Adékúnlé lórúkọ Jésù ẹ̀mí mọ́ kó já ọ kúrò mẹ́ ó yá mo ní kó já ọ kúrò nínú àgádágodo yẹn lórúkọ Jésù kó já ọ kúrò nínú àgádágodo yẹn Adéọlá Ayọ̀délé Ọlọ́run já ọ kúrò nínú ẹ̀ ẹ̀mí mọ́ já ọ kúrò nínú ẹ̀ olúwa já ọ kúrò nínú ẹ olúwa já ọ kúrò nínú ẹ olúwa já ọ kúrò nínú ẹ olúwa jáde kúrò nínú ẹ olúwa já ọ kúrò nínú ẹ lórúkọ jésù lórúkọ jésù jésù olúwa wa gbọ́ hmm. mo máa gbàdúrà fún gbogbo ènìyàn sìn káwa tó gbàdúrà kan tó tún gba next prayer point this next prayer point i want you to pray very well lẹ́yìn àgbọ̀rọ̀ lọ́rùn fún bíi wákàtí kan now wákàtí kan tó bá kù torí wákàtí mẹ́rin ni facebook máa ń fún yàn màá wá fi máa gba ìpè àwọn tó bá need special prayer mo máa bẹ̀rẹ̀ mo máa bẹ̀rẹ̀ láti èní lọ gbogbo àwọn tó bá ti need the special prayer eh, one of my àti ń ṣe tẹ́lẹ̀ náà tẹ́ pé àti ń ṣe rí láwọn ìgbà kan bẹ̀ one of my mummy kan ló fún mi ní advice and I like it so ẹ jọ a máa bẹ̀rẹ̀ sí ní gba àwọn ìpè yẹn o need the special prayer so ilé tẹ́ pé àwọn èèyàn máa ń pọ̀ jù ní orí kinní so àwọn tí wọn ò bá lè gbàdúrà tán bíi wọn á tún bẹ̀rẹ̀ sí ní pè mí so by then á tún máa reduce Eh, báwọn èèyàn ṣe tún ń pè yín ó máa tún reduce ẹ̀ so àwọn tí wọ́n bá pè bóyá tí wọ́n bóyá wọn ò ráyè gbọ́ program lẹ́wọ́n náà fẹ́ pè mí wọ́n á tún ṣe kíni wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní pè so gbogbo kíni yẹn máa lè reduce níwọ̀nba so léyà mo pe pepe mi ò ẹgbẹ́ kọ́ mo pe pepe mi ò ṣe yẹn at least bó jẹ́yàn márùn ni mo rí kọ́ọ̀lù ẹgbẹ́ márùn yẹn ti kúrò nínú àwọn tó fẹ́ pè mí nígbà tá a bá parí program nìyẹn so wàá pè wọlé tó bá need any word any special prayer request then it's very good because àwọn èèyàn á tún wà available láti bẹ gbàdúrà yẹn àwọn èèyàn tún wà available ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn wò yìí aláṣẹ wà nínú wọn ẹni tó lánu àṣẹ wà nínú wọn eléyìí òkè bíi tèmi wà nínú wọn ẹni tó dẹ̀ tún jẹ́ pé àṣẹ alágbára àṣẹ àwọn àjẹ́ tún wà nínú rẹ̀ náà <laughs> wọ́n wà bí alájẹ alémèrè alóṣó alẹ́lẹ́mì mímọ́ alé gbogbo rẹ̀ náà sàpapọ̀ àṣẹ sàpàdé àṣẹ <laughs> kí ni mo sọ àṣẹ ṣàṣẹ kí ni ó ṣàpàdé àṣẹ ìyẹn ló dá mi lójú lórúkọ Jésù ó máa dára fún wa a ó sì rí àánú gbà ẹja gbàdúrà sórí jẹ́ gbàdúrà fún ẹ sórí àdúrà tá a fẹ́ gbà náà sí ó láwọn tó bá wí o àwọn yẹn wọ́n máa sá lọ ní ìsìnwárí o tí bá ti pe àdúrà yìí báyìí wọ́n máa sá lọ àwọn olóúnjẹ hàn hàn <laughs> àwọn àwọn olóúnjẹ àwọn kan wà abolóúnjẹ kú ọ̀rẹ́ abolóúnjẹ kú ọ̀rẹ́ núrù ẹ eh, àwọn yẹn la fẹ́ gbàdúrà lé lórí ní ìsìn mo fẹ́ gbàdúrà fún ọ mọ torí pé mo bú ọ kó o sá lọ pábó lóúnjẹ kú mo kàn mọ́ mọ́ bú ọ ni kó o lè gbàdúrà dáadáa mi ò bú wọ́n ti ní mọ́ mọ́ búyàn mọ́ báyìí rí pé mi ì sábà búyàn mọ́ Eh, ọmọ mi kan ló pè mí eh, mọ̀mí kẹ́mi sọ́lá ní láti Oklahoma àwọn ló pè mí pé dáàdì ẹ jọ ẹ píríṣì yìí ẹ máa ń powerful ẹ má máa fi bẹ́ẹ̀ bóyá pé àwọn èèyàn àwọn míì ara wọn ara wọn kò tán rò pé ṣe lẹ̀ ń sọ́ọ̀tì àwọn àmú ní òótọ́ kúkú ni èmi dẹ̀ rè mi ìkúkú mọ̀ọ́kan tí wọ́n fi ń pamọ́ èsùn tó pè mí sí lẹ́yìn tí mi ò lè sọ ń so mi ò ní máa bu yín mọ́ tààrà ṣùgbọ́n màá sáà èyí tó bá yẹ kí n sọ ó lè lọ mi lẹ́rùn màá sáà ti sọ náà so àwọn kan wà àwọn abólóúnjẹ ranjú tẹ́ pé abóníṣà abóníṣà abóníṣà parí ìṣà èkìtì ọmọ kan pẹ̀lú ṣà òṣà àbá wọn gbúṣà oúnjẹ ní jẹ́ bẹ́ẹ̀ abólóúnjẹ parí jẹ́ tán nínú kòkò àwọn èèyàn afẹ́ gbàdúrà ní ìsìn lórí ọ̀rọ̀ wọn gbọ́ mo gbàdúrà fún ẹ gbogbo àgádágodo òkùnkùn gbogbo àgádágodo òkùnkùn gbogbo àgádágodo òkùnkùn gbogbo àgádágodo òkùnkùn tá a fi tì ọ́ lórúkọ Jésù Ọlọ́run kó fọ́ dànù lónìí ẹ̀mí mọ́ kó já dànù lónìí Olúwa kó já dànù lónìí Olúwa já dànù lónìí Olúwa já dànù lónìí ẹ̀mí mọ́ já dànù lónìí Olúwa já dànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù jésù jádànù ẹ̀mí mímọ́ jádànù alágbára jádànù olúwa jádànù lórúkọ jésù ọ̀gá ògo jádànù ẹ̀mí àwọn wòlíì bá mi jádànù lórúkọ jésù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù olúwa jádànù bẹ́ẹ̀ ni kó rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù ẹ wo ẹjẹ́ àporúkọ jésù ẹjẹ́ àbàdúrà wàá ní olúwa o so ìwọ tó bá mọ̀ pé àdúrà ẹ bá bá ọ wí jẹ́ mọ̀ má tijú o jẹ́ gbàdúrà fún ọ wàá ní afọ oúnjẹ gbáre tó pè mí wá jẹ tí mo sì sanwó tí mo jẹ́ tíre sọnù olúwa dìde lónìí ẹja mi gbà kúrò lọ́wọ́ rẹ̀ àfọ̀njẹ gbáre tó pè mí wá jẹun tèmi náà sì lọ́bẹ̀ tí mo sì jẹ́ tí ire sì sọnù wà ní ọlọ́run ṣàánú mi ẹ̀yin ọkùnrin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ti jó ń jẹ ilé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlè tó dẹ̀ mọ̀ pé látìgbà tó ti ń jẹun nílé àlè yẹn ní nǹkan rere ti sọnù nínú ayé rẹ mọ́mẹ̀mí o ní láti gbàdúrà bá mi ṣí ẹ̀ fídíò yẹn ṣùgbọ́n ìwọ tó bá yẹ pé gbọ́ mi ìdàkejì tó tún fi máa gbà lélẹ́yìn wàá sọ wípé olúwa afóúnjẹgbàre tó ń pè mí wá jẹun olúwa gbà mí ooo gbá mi o àfọ̀njẹgbàre tó ń pè mí wá jẹun wà á ní ọlọ́run gbà mí o ìyẹn nìdàkejì ẹ̀ so bẹ̀tì ìwọ tó bá mọ̀ wípé o mọ̀ pé o ti ti ẹnu jẹ́ ń bì kan wọ́n máa ń pe kinní kan ní àtẹnujẹ so o ti ti ẹnu o ti tẹnu jẹ́ ń bì kan o ti wá mú kiri o ṣe kinní o kó sọnù nínú ayé rẹ o ní láti gbàdúrà mọ́mẹ́sà eh, orí òkè yìí sà lẹ́fù torí òkè yìí lọ débẹ̀ kádùrà rẹ̀ ó gbà ní lẹ́fù tó ń lọ o mo ń gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nísìnyí n ò mọ̀ rárá rárá mi ì tiẹ̀ mọ̀ rárá pé mo ń gba àwẹ̀ so àṣẹ ọlọ́run ni agbára ọlọ́run ni mídìyàn mọ̀ pé lẹ́fù tí orí òkè yìí ń lọ lẹ́fù àṣẹ ni lẹ́fù tí ire máa máa ṣẹlẹ̀ nínú ayé rẹ ni lẹ́fù tẹnikẹ́ni ò ní lè di ọ lọ́wọ́ lẹ́fù tó ń kó ò ní lè wí ìkìrìn àjò ayé ẹ ẹ gbọ́ mi gbọ́ gbọ́ mo máa gbàdúrà fún yín nísìnyí mo rí tánìkan kọ síbẹ̀ pé olúwọlé àwòjọbí mo gbàdúrà fún yín ní ìsìn ẹ pé orúkọ jésù ẹ gbàdúrà olúwa o ta ni afóúnjẹ gbáre tó pè mí wá jẹ tí mo ti bá jẹun pọ̀ tó jẹ́ kíre ó sọnù láyé mi olúwa lónìí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ẹ gbà mí ó yá ìdàkejì yẹn náà àpòúnjẹ gbalẹ̀ tó ń pè mí wá jẹun olúwa gbà mí ó yẹ gbósókè sọ́dàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ọlọ́run ẹ̀mí mọ́ o àfòúnjẹ gbalẹ̀ elida kabatuli máa ń fi a ah, tó pọ́njẹ tó gbóúnjẹ ọ̀ràn lẹ̀ tó ní wá jẹ tèmi náà jẹ́ tire sọnù olúwa gbà mí o ẹ̀mí mọ́ gbà mí ọlọ́run gbà mí ẹ dáre mi padà ẹ dáre mi padà àfọ̀njẹgbàre tó gbóúnjẹ sílẹ̀ tó ní wá jẹun olúwa gbà mí olúwa gbà mí mo gbàdúrà olúwọlé àwọ jọ mi gbogbo àfóúnjẹ gbáre tó ti fóúnjẹ gbáre rẹ lọ lórúkọ jésù ire padà sọ́dọ̀ rẹ ire padà sọ́dọ̀ sọ́dọ̀ rẹ ire padà sọ́dọ̀ rẹ ire padà sọ́dọ̀ rẹ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ire padà sọ́dọ̀ rẹ o ire má padà sọ́dọ̀ rẹ o rabatulimafi ah tóyìn lórúkọ Jésù ire padà sọ́dọ̀ rẹ gbogbo oúnjẹ tó ti jẹ tó gbáre sọnù lára ẹ lórúkọ Jésù Kristi Ọlọ́run kò da ire náà padà ó yá oúnjẹ yẹn gbiná sọnù nínú rẹ oúnjẹ yẹn gbiná sọnù nínú rẹ oró oúnjẹ yẹn kó jáde lára ẹ oró oúnjẹ yẹn kó jáde lára ẹ̀ oró oúnjẹ yẹn kó jáde lára ẹ̀ oró oúnjẹ yẹn kó jáde lára ẹ̀ mo gbàdúrà fún ọ Adésoyè Marcus lórúkọ Jésù oró oúnjẹ yẹn jáde lára ẹ̀ gbogbo oúnjẹ tó ti jẹ tó gbáre sọnù nínú ayé ẹ̀ gbogbo oúnjẹ tó ti jẹ tó gbáre sọnù nínú ayé ẹ̀ lórúkọ jésù kristi ti násàrẹ́tì ọlọ́run wa ẹ̀mí mímọ́ ó yá kó ba oró oúnjẹ náà jẹ́ ire rẹ̀ padà ọlọ́run ṣàánú èmi náà o gbogbo oúnjẹ tí mo ti jẹ tó gba ire sọnù láyé mi olúwa lónìí ẹ dárí mi padà ẹ dárí mi padà ẹ dárí mi padà ẹ dárí mi padà ẹ dárí mi padà ẹ dárí mi padà ẹ dárí mi padà ẹ dárí mi padà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù jésù olúwa wa. Mm ẹja porúkọ jésù ẹja gbàdúrà o yes mo ń gbà mo máa gbàdúrà fún yín sìn golden lees akẹ́jù mo máa gbàdúrà fún yín sìn ẹja porúkọ jésù ẹja gbàdúrà gbogbo ènìyàn wà ní olúwa ta lẹni tí ń fojú ta ló ń fo oúnjẹ tọ́jú mi láti lè bà tèmi jẹ́ ta lẹni tó ń fi oúnjẹ tọ́jú mi láti lè bà tèmi jẹ́ wọ́n ń fo oúnjẹ tọ́jú ẹlòmíì torí pé kán lè bà tiẹ̀ jẹ́ ní èsè torí nǹkan míì àlè ń fojú oúnjẹ tọ́jú rẹ̀ ń ṣètò orí nǹkan míì ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì sà wọ́n máa máa gbé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ lẹ̀ inú yín máa máa dùn chọ́ọ̀chì ẹ máa máa ṣe ráìsì ẹ máa máa ṣa ráìsì jẹ ẹ máa lọ máa máa ṣe serve yourself fún bẹ́ẹ̀ o ò dẹ̀ lójú ẹ̀mí tó o bá lójú ẹ̀mí tó olúwa bá ní no problem fine ó máa jẹun lọ ṣé gbogbo bí lolúwa ti sọ fún ẹ pé kó o lanu rẹ kó o máa jẹun ni kò sí nǹkan ọ̀hún tẹ́lómi ò lè la ẹnu rẹ̀ pàkà kó bẹ̀rẹ̀ sí ní jẹ wo mali frabatuli mankaba mo gbàdúrà fún akẹ́jù liz lórúkọ jésù lórúkọ jésù ó yá kó bẹ̀rẹ̀ sí ní dára fún ọ gbogbo oúnjẹ kó oúnjẹ tó ti jẹ tó gbáre sọnù lọ́wọ́ ẹ lórúkọ jésù kristi ó yá lónìí yẹ ẹ oró oúnjẹ yẹn kó bàjẹ́ nínú ẹ ire rẹ kó padà síbẹ̀ ire rẹ kó padà síbẹ̀ ire rẹ kó padà síbẹ̀ bẹ́ẹ̀ ni kórìó jésù olúwa wa ọ̀pọ̀lọpọ̀ pàtí ẹlòmíì ṣé o mọ̀ pé sórí ire ayé ẹlòmíì kì bá má empty ẹlòmíì àjẹtá tó mọ̀ béèrè fún extra extra yẹn ló jẹ́ kí gbogbo yẹn ló download gbogbo ire ayé ẹ̀ kúrò bẹ́ẹ̀ e, extra yẹn ló extract ire gbogbo ire ayé ẹ̀ ló extract ẹ̀ jáde kúrò lára ẹ̀ extra ẹlòmíì ó jẹ jẹjẹ ọmọ rẹ tó wà nílé tó yẹ pé ọlọ́run ti kó yọ jẹ́jẹ́ tí ò jóúnjẹ òràn ó tún dì sínú láìlọ́run ó tún gbé lọ bọ́mọ nínú ilé tìtorí ẹ̀ ló fi wá rí pé ìgbésí ayé ọmọ rẹ ti ń jọ tiẹ̀ kì í ṣe most of àwọn nǹkan wọ̀nyí míì kì í ṣogun ìdílé àìkún fún ẹ̀mí tó ni àìsí nínú ẹ̀mí tó ni òun ló ń fogun ja ọ̀pọ̀lọpọ̀ wa tí mo bá sọ pé àìkún sínú ẹ̀mí tó let me tell you this àìkún sínú ẹ̀mí ni mo sọ fún ẹ yẹn if you are in the spirit you will understand yourself better you will understand what to do and what not to do o máa understand ohun tó yẹ kó o ṣe àtohun tí ò yẹ kó o ṣe ìmí jẹ tán ó gbógo rẹ̀ sọnù ó tún dì lọ́lé ó tún lọ dì fọ́mọ àtọkọ gbogbo wọn jẹ́ ògo sọnù ayé ah, ìsinsá risk ni fún ẹ láti jẹun ní party it is a risk láì ṣe pé o tún wá risk o tún wá risk life àwọn ọmọ ẹ mọ o tún risk life àwọn ọkọ ẹ mọ láyé sísà tó bá fẹ́ ṣe let me tell you something tó bá fẹ́ ṣe dáadáa tó mọ̀ bó fẹ́ gáàdì ayé rẹ̀ dáadáa tó bá ti gbọ́ pé pàtí wà ó ti mọ gbogbo nǹkan tó máa pìpì àbẹ̀ ọ̀rá ṣe sínú kúlà kó gbé dání lọ wá plate tó bá ti dé pàtí tó bá ti ń sàfún oúnjẹ dà sínú plate tiẹ̀ kó rajọ́ gbogbo máa jẹ́ sóúnjẹ ló jẹ́ rí ni tẹ́lómi sọ ògbónù ẹ ṣe gbogbo àwọn pati tó wọ̀ yẹn ni pati original that is a fact tí wọ́n bá kó pati hundred jọ ó dá mi lójú gidi gan tí mo lè fi wò ó ó dá mi lójú pé twenty nínú ẹ̀ sà pati ìbọ̀dì ni twenty nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó fẹ́ ṣe pati wọ́n ní right motive so wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ketra ló jẹ́ wípé wọ́n máa ń bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n tún sọ àṣírí yẹn fún ẹ iṣẹ́ kan wà tí mo mọ̀ sórí iṣẹ́ yẹn tí wọ́n bá fẹ́ lò wọ́n máa gbogbo ibi ayẹyẹ ni wọ́n ti máa ń lò ibi ayẹyẹ tó bá ti parí iṣẹ́ yẹn tán ó ní ó ní nǹkan tí wọ́n máa ń lò pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àti ẹran ara èèyàn ni wọ́n máa ń lò fún iṣẹ́ yẹn tí wọ́n bá ti lò tán wọ́n á gún gbogbo ẹ̀ pọ̀ àwọn aṣọ di powder wọ́n á jo wọ́n á jo nínú ìkó ó ní ìkòkò kan tó máa ra ìkòkò yẹn ẹ lè mọ̀ tí má tiẹ̀ dárúkọ ẹ̀ ìkòkò yẹn ní agbára ó sì níye tán ta ó sì níbi kan ṣoṣo ni wọn ẹnìkan ṣoṣo ló ń produce ìkòkò yẹn ó ti kó àwọn ọmọ ẹ̀ tó ti ń ṣe ó tún àwọn àrọ́mọdọ́mọ ló ń ṣèkòkò yẹn ìkòkò yẹn náà máa ń wá àwọn àgbà àwọn àwọn ẹlẹ́yẹ àwọn àgbà ìkòkò yẹn ni wọ́n ń lò gan láyé wọn ìkòkò yẹn náà ti máa gun iṣẹ́ yẹn tí wọ́n bá ti powder ẹ̀tàn tó sọ di powder wọ́n máa lọ wá àwọn kẹ́tìrà wọ́n á sanwó fún wọn jọba mi fi sínú oúnjẹ àwọn èèyàn àwọn kẹ́tìrà yẹn wọ́n á wá fi sínú oúnjẹ wọ́n á dà sínú wọ́n ti lè miss ẹ̀ mọ́ time àbí kan ti miss ẹ̀ mọ́ kọrí wọn àbí nǹkan kan wọ́n á kọ̀ tu dà sínú oúnjẹ ni gbogbo àwọn tó bá ti jóúnjẹ yẹn pátá ìṣẹ̀dá wọn ìṣẹ̀dá wọn fún ọ̀pọ̀lọpọ̀ nígbà míì ẹni tó ní patí kọ̀ pé kẹ́tìrà ni kò mọ̀ wípé kẹ́tìrà tó ń pè oníbọ̀dé ni kò sí gbogbo iṣẹ́ tí ò ní bọ̀dé nínú mọ́ nísìnyí kò sí gbogbo iṣẹ́ yẹn so o ní láti kún fún ẹ̀mí gidi gan gidi gan ìwọ fún ẹ láti jẹ́ ní ẹ̀mí ṣebí wọ́n ṣe pati tiẹ̀ báyìí jẹ́jẹ́ o ò dẹ̀ mọ̀ pé nínú pati ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀dá ti máa rí àkóbá máwàá jẹ́ nǹkan kì í máa ń ṣe gbogbo àwọn tó bá jó oúnjẹ yẹn ní ìṣẹ̀dá wọn máa ń ṣe àwọn ìṣẹ̀dá kan wà tó strong ó ò lérí wọn gbà àwọn kan náà wà tó so simple tó máa ṣe ń gbé síbi àkọ́kọ́ báyìí ire ti sọnù nìyẹn ẹlòmíì ó máa dórí keje kó tó ṣe affect ìṣẹ̀dá ẹ̀ ó máa dórí keje so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí bí wọ́n ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ yìí nìyẹn mo sọ fún ẹ pé mo ní ìwé tí máa sọ fún ẹ tí máa pé iṣẹ́ kan pé mo mọ̀ kì í ṣe pé bí a mo ṣe é bẹ̀ mo ní ìwé tó yẹ kí mo máa ń jókòó báyìí ìgbà mi máa jókòó èyí tó yẹ kí n máa ka bẹ́ẹ̀lì ìwé yẹn máa jókòó tì í mi ìdẹ̀mọ̀ pọ̀ ọlọ́run gan dẹ̀ wá jẹ́ kí n ní ìwé yẹn torí pé kí n lè fi ní experience ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín ni màá jókòó máa máa ṣíwèé màá máa rí oríṣiríṣi iṣẹ́ ń bẹ̀ iṣẹ́ yẹn wọ́n kọ síbẹ̀ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ibi báyìí ìfún wọn tún kọ ibi tí wọ́n ti máa rí ìkòkò yẹn rà kò sí ìkòkò yẹn nìkan nìkan tó scarce ní gbogbo àwọn nǹkan yòókù nǹkan kéékèèké ni eh, ara ni wọ́n sọ ni kí wọ́n ti ṣe ẹlòmíì akọ̀dédé máa jẹ sàrà ẹlòmíì akọ̀dédé máa jẹ oríṣiríṣi nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ó ṣe kí ni o tá a mọ̀ nípa ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń ṣe pa ẹlòmíì dẹ̀ wà náà ló ń ṣe patí á dẹ̀ ti lọ bá àwọn kẹ́tìrà ẹ̀jọ́ iyọ̀ iṣẹ́ kan wà bá iyọ̀ ni wọ́n ń lò sí iyọ̀ ni wọ́n fi ń ṣiṣẹ́ yẹn ó ní nǹkan tó máa fi iyọ̀ yẹn ṣe tó máa ti parí iṣẹ́ yẹn ó ní wọ́n máa rí iyọ̀ yẹn mọ́lẹ̀ ni lẹ́yìn tó bá parí iṣẹ́ wọn máa rí iyọ̀ yẹn mọ́lẹ̀ lẹ́yìn ọjọ́ kejì tó máa lọ wú iyọ̀ yẹn jáde wọ́n máa fi iyọ̀ yẹn ṣe oúnjẹ wọ́n máa fi ń ṣe sàrà àgbódẹ̀ gbọ́dọ̀ wà nínú nǹkan tí máa fi ṣe tó máa ti ṣe tán tán ṣe pẹ̀lú àgbò tán ṣe everything wọ́n máa pin ni kò síbò àwọn tó ń jẹ pátápátá wọ́n máa gbá sìkì ayé wọn ni ara iṣẹ́ kan náà ni iyọ̀ nìkan náà fi ń ṣiṣẹ́ yẹn kò ní nǹkan míì iyọ̀ wọ́n á kàn pé àwọn èdè wọ́n á lo gbogbo oríṣiríṣi àwọn gbólóhùn sí wọ́n á ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe wọ́n á lọ rì mọ́lẹ̀ fọjọ́ méje lẹ́yìn ọjọ́ kejì wọ́n bá ti lọ gbúyọ̀ yẹn báyìí wọ́n máa ta wọ́n máa wọ́n máa wọ́n máa fi àgbo gbúdọ̀ wà nú ẹ̀ náà wọ́n máa ta ẹ̀jẹ̀ àgbo yẹn sílẹ̀ wọ́n bá ti tẹ ìdàgbọ̀n yẹn sílẹ̀ wọ́n máa bù nínú iyọ̀ yẹn sínú ẹ̀jẹ̀ yẹn tó bá ti bù sínú ẹ̀ wọ́n á da iyọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ yẹn mọ́lẹ̀ ó parí àṣẹ yẹn ti kọ́kọ́ mú yẹn nìyẹn lẹ́yìn wọ́n ṣẹ̀ lọ fi oúnjẹ yẹn ṣe oúnjẹ fún wọ́n ṣẹ̀ lọ fi iyọ̀ yẹn ṣe oúnjẹ fún ọ̀pọ̀ èrò so nígbà mi máa rò pé òkùnkùn rí wọn kan ṣe nǹkan mo ṣọ́ wọn dáadáa ó ṣọ́ <laughs> ẹ wò ẹ jẹ́ ilé ayé yìí déwu gidi ẹ ṣe pé bẹ́ẹ̀ mo fi ń dẹ́rù báyà fi ẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ ohun tí mo mọ̀ ní mo sọ fún ẹ pé wọ́n dìde gbéwú ẹ̀ fún mi ni nǹkan tí mo mọ̀ gidi ni ẹja porúkọ jésù ẹja gbàdúrà dáadáa ohun tó ń ṣe yíkùn nínú ìjọ wọlé mi àti dé jọ mo fẹ́ kó bá mi ṣiṣẹ́ àwọ́rò ẹ òkè sáwọn ọmọ ìjọ yín lè ṣe bá ṣe lè ṣe bá ṣe lè bá máa ṣe máa ṣe àdèlọ bẹ̀rẹ̀ sí ní ṣe innocently àwọn ọmọ ìjọ náà máa díjú blindly lẹ́lòmíì fi ń follow pastor ẹ̀ mo máa sọ kinní kan mo sọ kinní kan program rẹ̀ àwọn tó bá rántí mo ní ẹ lajú sílẹ̀ kẹ́ ẹ tẹ̀lé mi má díjú tẹ̀lé mi má sọ pé o trust in mi paul di ẹni level kan o ṣe máa wò mí máa ṣọ́ mi torí pé èmi ní ọ̀rọ̀ mi àtèmi ló yẹ kẹ́ máa tẹ̀lé tó bá ti ń tẹ̀lé mi wà máa tẹ̀lé mi wà máa tẹ̀lé ọ̀rọ̀ ẹnu mi mi ń sẹ́ni tó máa wàásù tó máa pé ọ̀rọ̀ mi ni kò tẹ̀lé kó máa tẹ̀lé ìwà mi ọlọ́run fẹ́ kán tẹ̀lé àwa gẹ́gẹ́ bí òjì ọlọ́run fẹ́ fi wá ṣe àpẹẹrẹ rere fún yín àpẹẹrẹ náà lọ́lọ́run fẹ́ fàwọ̀ òjì ọlọ́run ṣe fún àwọn ènìyàn àpẹẹrẹ so ohunkóhun tó máa sọ máa ní má díjú báyàn rìn má díjú o gbọ́dọ̀ wà very very sensitive now ojú ẹnìkan ò wá tó you need the holy ghost eyes you need holy spirit eyes you need extraordinary power to be able to monitor what is going on àwọn èèyàn ò safe o àwọn èèyàn ò ṣe kíni nínú ayé yìí sá everybody want to make it everybody want to be rich gbogbo èèyàn fẹ́ ní owó gbogbo èèyàn fẹ́ gbádùn ayé wọn gbogbo èèyàn fẹ́ lógbó èèyàn fẹ́ gbádùn ayé wọn sá ẹja porúkọ jésù ẹja gbàdúrà wọn ò dẹ̀ mọ̀ wípé taba ní kristi tó bá dẹ̀ dájú tó gbà á ìjọ tí mo yọ̀ǹda fún ọpọ ọlọ́run òkè ara tó bá ti ohun tó bá ti wẹ̀ kó máa fàyè mi ṣe no problem níjọ yẹn ni mo tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn kristi bẹ̀tìgbà tó o bá tí ì rẹ́dì fún o ò lè gbádùn ẹ̀ àṣírí gidi ni ẹja pariwo ẹja gbàdúrà olúwa o gbogbo àwọn tó ń fi oúnjẹ tọ́jú mi láti bà tèmi jẹ́ gbogbo ènìyàn tó pè mí wá jẹun mo sọ point kan lẹ́ẹ̀kan mo ní ẹni tó ń pè ẹ́ wá jẹun ẹlòmíín rò pé bóyá ẹni tó dáná tó ń pè ẹ́ wá jẹun nìkan ni we are talking about tó ń ṣe party tí wọ́n invite yẹ they will come and give you invitation and you should come to their party wọ́n ń pè ẹ́ wá jẹun ni na to come to party is it to come and to come and be jumping and be to come and dance alone no any party must have something to eat and now tó má ti ń pè ẹ́ wá jẹun sà you don't even know what is what ohun tí ọ̀rọ̀ yẹn jẹ́ lómi aláwọ̀ ń ṣe housewarming tó o ti mọ̀ dájú gbangba housewarming ni wọ́n ń ṣe are you sure lomi nǹkan ò e gbọ́ ni ó ní ó ní gbẹ̀nìyàn tó kẹ́nìyàn tó kógojà ojú rí gbẹ̀nìyàn bá lọ́la ẹ̀bí léèrè pé báwo ni sàlẹ̀ ọ̀rọ̀ ẹnu abó wàhálà mi nílé ayé o Èdùmàrè jẹ́ ńlẹ́nu ọpẹ́ tálómi bá kú tọ́tọ́ bá ṣí ẹ lójú tó gbogbo àwọn ènìyàn lọ́rọ̀ àwọn olówó tó ń wò yẹn tó ń wò wọ́n sà tó bá padà wá sílé ayé sà wàá gbọ́ olówó wàá bàtà wàá máa ẹlòmíì kò lówó yẹn ránran sa o síbẹ̀ ó tẹ́ǹdì ni ẹlòmíì kan kò lówó yẹn jùjùjù wọ́n máa ń pe kinní kan ní àjòjúmọ́ mo mọ iṣẹ́ yẹn dáadáa sà ní bí mo ṣe jókòó mo máa mo lè ṣàlàyé bó ṣe máa lọ ṣe fún ẹ tó dẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ orí òkú wà nínú tí wọ́n fi ń ṣe agbárí òkú gbígbẹ agbárí òkú tó ti gbọ́n máa lọ gbé ó ní bó ṣe máa dá tó ṣe máa parí iṣẹ́ ìwà dáná iṣẹ́ ìsinú yàrá kan ni owó tó bá ti fi bẹ̀rẹ̀ tó bá yẹ pé fifty thousand ó fẹ́ máa mú bẹ̀ lójoojúmọ́ tàbí lọ́sẹ̀ẹ̀sẹ̀ ó ní ó ti níbi tó bá yẹ pé lọ́sẹ̀ẹ̀sẹ̀ ó tún láwọn nǹkan tá máa package mọ́ tó yẹ pé lójoojúmọ́ jàre ó láwọn nǹkan tó máa tún package mọ́ orí yẹn nǹkan tó máa wá ju orí lọ bẹ̀tọ́ pọ́sẹ̀sẹ̀ ló fẹ́ máa mú orí yẹn pẹ̀lú àwọn nǹkan kéékèèké mi ló máa ṣe ló máa gbé sínú yàrá tó máa dáná ẹ̀ síbẹ̀ everyday ló máa lọ máa mú fifty thousand bẹ́ẹ̀ kó tó bá ti jí láàárọ̀ bá ó ti lákòókò ó lè jẹ́ pé twelve o'clock wá wàá ti rí owó yẹn ti máa débẹ̀ wàá ti lọ mú un náà máa ń pè ní alájọjúmọ́ mo mọ̀ gidi alájojúmọ́ ni wọ́n máa ń pè é sórí pé irú ènìyàn bá kò lè lówó ranranran ṣùgbọ́n sà àṣírí ẹ̀ ń bò kò sí nǹkan tó fẹ́ ṣe láyè tí ò ní rí ṣe alájojúmọ́ ni wọ́n máa ń pè wọ́n wọ́n á máa wọnú yàrá yẹn á tún ti mú owó yẹn orí èèyàn gbígbẹ kan ni wọ́n lò síbẹ̀ torí pé orí ẹni yẹn gbẹ ó lè rò pé bóyá pé kinní kan orí tútù náà ló lọ orí gbígbẹ yẹn lọ fa ògbọ́n máa sọ pé orí gbígbẹ ní wá ń jẹ fún tútù orí gbígbẹ yẹn ló máa lọ ṣe kíni o ó máa lọ bẹ̀rẹ̀ sí ní lọ gbogbo àwọn orí tútù á lọ fa orí àwọn olórí tútù yẹn wá gbogbo àwọn eléré àwọn àwọn tó yẹ pé ẹni ẹni tó ń ta nǹkan wóróboró kó fi survive á ti lọ kó wọn á ti lọ kó gbẹ fifty fifty thousand wà máa bá bẹ tó yẹ pé two fifty thousand ló fi ṣe two two fifty yẹn ló máa bá bẹ tó yẹ pé hundred thousand ló fi ṣe gbogbo iṣẹ́ yẹn tún ní pele tó tún ní limit tó bá ti lówó tó kọjá pé kíní òní kò ní bówó mẹ so ó tún ní limit sa oríṣiríṣi bẹ́ẹ̀ mélòó ló mọ̀ nínú wọn tó lájọ ojúmọ́ sínú ilé wọn how would you know mélòó ló mọ̀ tó lálàjọjúmọ́ sínú wọ́dúrópù ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ ṣèbí pálọ̀ ló ti lọ ń kí wọn tó ti ń kí wọn tẹ́ ti jọ rẹ́ni síra yín ó dẹ̀ mọ̀ wípé àwọn alájọjúmọ́ ni wọ́n á tún fún ẹ lówó wọ́n á tún máa fi owó yẹn gbé ẹ kọlu ọlọ́run you don't know wọ́n á tún máa fowó yẹn kó in fact best thing tẹ́yìn bá fẹ́ fún ẹ lówó gan ayé máa dé level kan wà ní kọ́ lọ fi sí báǹkì kó má bàa gba owó ẹ̀jẹ̀ yẹn directly wà ní kọ́lọ́ ṣe kí ni o kọ́lọ́ fi sí báńkì kó má bàa gba owó ẹ̀jẹ̀ yẹn directly mọ́mí mo fẹ́ kó o gbàdúrà dáadáa kó o múra sínú àjò ayé yẹn dáadáa lẹ́fù tá a wà yìí sà ó kọjá ojú ẹ o lẹ́fù tá a wà yìí ìpele tá a wà yìí ó kọjá ojú ẹ ìrìn àjò ayé yìí ó ní agbára kọjá bẹ́ẹ̀ o àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nínú ayé so you need to pray ó nílò láti gbàdúrà ẹja porúkọ Jésù gbogbo àwọn náà tá lẹ́ni ọ̀hún tó ń pè mí wá jẹun láti fi bà tèmi jẹ́ ta lẹni tó ń pè mí wá jẹun láti fi bà tayé mi jẹ́ olúwa dìde lónìí ẹ dìde pẹ̀lú ọwọ́ agbára yín ẹ dìde ẹ wò ẹ̀hẹ́n inú mi dùn ó ní bàbá kan tí wọ́n mú nígbà yẹn ẹ rántí bàbá kan báyìí tó sọ pé ẹ ní sùúrù bó ti máa ń gbé wá fún kinní kan nìyẹn pé ten ten thousand ni mo ń gbé wá fún bóyá ten million àbí mi mọ iye tó ló máa ń gbé wá ó ní bó ṣe máa ń gbé wá oríṣiríṣi mélòó ni wọ́n ló mọ̀ bẹ́ẹ̀ mélòó nínú ṣèbáwẹ ọ máa dúró àwọn táṣìírí wọn ò tú mọ́mí táṣìírí èèyàn mẹ́wàá bá tú àṣírí èèyàn hundred bò tí àṣírí èèyàn mẹ́wàá péré bá tú sà àṣírí èèyàn mẹ́ hundred eh, àṣírí èèyàn one thousand bò tó wá rí pé àṣírí èèyàn mẹ́wàá tú kò ti mọ̀ pé èèyàn one thousand ló wà nídìí ẹ̀ nìyẹn ẹja pariwo ẹja gbàdúrà ọlọ́run ṣàánú mi olúwa dìde pẹ̀lú ọwọ́ agbára ta ni ń pè mí wá jẹun ta ni ń pè mí wá jẹun ọ̀ràn ta ni ń pè mí wá jẹun ìyà ta ni ń pè mí wá jẹun àti bà jẹ́ wà ní olúwa lónìí ẹ dìde pẹ̀lú ọwọ́ agbára ó yá ẹ mi dìde kẹ bá mi ṣe kíni kẹ bá mi bà tí wọn jẹ ẹ dìde kẹ bínú sí wọn ẹ dìde kẹ bínú sí wọn ó yá gbóhùn sókè kó sọ di àdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù Ọlọ́run ẹ̀mí mímọ́ ta lẹni tó ń pè mí wá jẹun ọ̀nà ta lẹni tó ń pè mí wá jẹun ìyà ta ló ń pè mí wá jẹun ọ̀nà ta ló ń pè mí wá jẹun ìyà Olúwa dìde lónìí máa bá mi bínú sí wọn máa bá mi mi bínú sí hallelujah olúwa lónìí o ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lórúkọ jésù. Hmm lórúkọ jésù olúwa ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o ọlọ́run ṣàánú mi o olúwa ṣàánú mi o ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ ẹ gbà mí lọ́wọ́ olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí olúwa gbà mí oh lord all those who have been calling me to come and eat from their food in order to steal my glory. Oh Lord, arise with your mighty hand and begin to destroy them. Oh Lord, arise in your mighty hand and begin to destroy them. I want you to pray that prayer very well. Pray the prayer very well that, oh Lord, every power, anybody that is calling me to come and eat from the fruit, from their food, in order to steal my glory, in order to destroy my life, oh Lord, rise up right now and begin to destroy them. Rise up right now and begin to destroy them. Everybody, anybody calling me to come and eat their food so as to destroy my destiny. Anybody calling me to eat from their food so as to destroy my destiny. Oh Lord, begin to destroy them. Oh Lord, destroy them for me. Destroy them for me. Destroy them for me. Destroy them for me. Destroy them for me. Destroy them for me. Olúwa bá tiwọn jẹ́ fún Lord, I want you to destroy them. Everyone, anyone calling me. Anyone calling me. Anyone calling me. Anyone calling me to come and eat their food so as to destroy my destiny, so as to destroy my life. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. I want you to destroy them in the mighty name of Jesus. In Jesus' name, we have prayed. Yes, ẹ̀dọ̀ ẹ máa bá mi tètè máa interpret yẹn èmi fún mi gan máa tún máa tẹ́ bá ti interpret bẹ́ẹ̀ máa máa kà síta so àwọn èèyàn tún lè máa gbọ́ I think in another way tún máa ràn wá lọ́wọ́. Yes, mọ́mọ́ ẹ̀ sà mọ́mímísà mọ́mímísà mọ́mímísà mo fẹ́ kó gbàdúrà wà ní olúwa àṣeyẹ tí ò jẹ́ kí n lọ́jọ́ ẹ̀yẹ ẹ gbàdúrà yẹn i love that prayer mo gbọ́ àdúrà yẹn ní ìsinmi mo gbọ́ àdúrà tọ́lá àdúrà tí mo ní sílẹ̀ mo fẹ́ pè mo kàn gbọ́ àdúrà yẹn ni gbọ́ mi àṣeyẹ tí mo ti lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tèmi ah olúwa ṣàánú mi ẹ gbà mí àṣeyẹ tí mo ti lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tèmi oh god I want you to pray this prayer very well. There are a lot of parties that you have been to, that you have go, that, that cancel your home, your own celebration. There are a lot of celebration that we have attended and that cancelled our what our celebration. There are a lot of let me tell you, there is a secret. There is a secret. Woman, pekini any leader kíní yẹn ní ríra ayé gbé that, you know, in, in that book, eh, we have different kind of topic topic topic different kind of work so under a work there can be like one thousand works there can be like one thousand so there is a particular one the topic i could remember ó ní rírà ilé ayé if you have if you tó bá bí ọmọ rẹ nísìn and o fẹ́ ra ilé ayé you want you want him to live long and you want you want to you want to buy him wealth in this life o fẹ́ ra ilé ayé gbé fún there are ways and there are more to it there are some things that is in that book that I know that even me I have passed through those things when I was very young you see them organizing birthday party for their child in order to collect the other children glory for his his or her own child o ma organize a party ó máa organize party fún kíni o ó máa organize party fún àwọn ọmọ fún àwọn ọmọ kéékèèké láti ṣe kíni o láti lè ra ilé ayé gbé fọmọ títí ẹ and all of us will go there unknowingly to us they will be giving us cabin biscuit they will be giving us all this kind of food they will be giving us minias and we will be dancing dancing not knowing that we are dancing away our own celebration Listen, we, are, we will not know, it is unknowing to us. We, they, in fact, they will even organize dancing competition for those children. And we all will be dancing, not knowing that we are dancing away our celebration. Do you know Latin, ìgbà yẹn that is the last celebration tẹ́ni yẹn máa bá wọn imagine ayé wọn sà the the any other celebration ó kàn fẹ́ máa lọ bá wọn máa ṣe ni is not is his or own celebration. adi kòríta tó yẹ kán máa ṣe bẹ́ẹ̀ ọmọ mi sà ọmọ mi ẹ máa notice wọ́n á ti lọ sí bẹ́ẹ̀ di ẹlòmíì sà títí títí tọmọ yẹn fi máa gẹ́ni láyé kò ní sọjọ́ ìbí never ààrẹ lomi ní bíbá sá tí ò tí ò elaborate wẹ ebe birthday lásán rí kò elaborate kò tẹ̀ pé jẹ́ ti ẹ̀ ṣe díẹ̀ wọn ò permit yẹ there is nothing like that there is nothing like that i want you to pray very well mo fẹ́ kó o gbàdúrà olúwa o àṣeyẹ aláṣeyẹ tí mo lọ tó fagilé àṣeyẹ tèmi whose celebration did I go? That what that cancel my whole celebration. I want you to pray the prayer. Whose celebration did I go that cancelled my own celebration spiritually? You are Lord God, arise and begin to fight for me. You say, Oh Lord, arise and begin to fight for me. I want you to rise on your throne and fight for me. Whose celebration did I go? They have cancelled my own celebration. There are a lot of friends that will call you to a particular celebration, not knowing that they want to destroy your own celebration not knowing that they want to remove your garment of celebration so that they will be having you will see them they will be having celebration almost every month I know some people, sir, they will be having celebration almost every month. Those people go and suspect them. Wọ́n ti gba celebration ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ra tiwọn and that's why all the time doors of celebration keep on opening for them. Kí ló dé sẹ́yìn nìkan lẹ wálé ayé ni? And whereas we have some people not even the celebration they have never been celebrated once even birthday party just simple birthday party Birthday party. tẹ́lẹ̀ omi ṣe sà òun àtàwọn ọmọ ẹ̀ náà gé kéèkì tán lọ síbi kan tán lọ ra kéèkì twenty dollar tí wọ́n gé lé tán jẹun ó parí nìyẹn kì í ṣẹ̀ṣẹ̀ tó bá celebrate birthday at least once in a while it's not a sin but they will never including your birthday wọ́n ti fagilégbo celebration yẹn I want you to pray you say oh Lord the celebration that I have go and that has ruled out my own celebration oh Lord arise and begin to fight for me that celebration that I've been to the celebration that I've go the celebration that I've attended that has wrong that has Run out my own celebration that celebration that I've been to ibi ọjọ́ ayọ̀ ẹni tí mo lọ tó fagilé ọjọ́ ayọ̀ mi olúwa dìde lónìí ó yẹ máa jà fún mi the celebration that I've been to that what that, that, that wrong out my own celebration oh Lord today arise by your power arise by mercy and begin to fight for me ó sọ di gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù olúwa o ọjọ́ ayọ̀ ta ni mo lọ tó fagilé ọjọ́ ayọ̀ mi me alia. If you are there, you've never for once go to any celebration, and ah, you've never for once been celebrated. I want to pray for you. Even common birthday, they never celebrate you in your life. I want you to I want to pray for you. Even wedding, even naming ceremony mommy if you have done sinemi ceremony you are celebrated o oh. don't don't write your name if you have once elaborate your your birthday don't write your name the person i'm talking about you have never for once been celebrated even birthday party you have never for once been celebrated in a very big way in a very big form everybody is entitled to a particular celebration either your wedding you elaborate it and people will say yes this thing pe ah kini iye o there should be a particular celebration that people should be able to point to you and say yes it is your day but since tomati fagilesa no matter how you try they will not allow you i want you to pray lord every celebration that i have attended that i that cancel out my own celebration oh lord olúwa fi ọwọ́ agbára rẹ ẹ bẹ̀rẹ̀ sí ní fi jà lord begin to fight for me oya sọ di àdúrà bẹ́ẹ̀ oya máa gbàdúrà yẹn máa gbàdúrà yẹn mo gbàdúrà fún yín mọ́ mi Gabriel Bọ́lá mo gbàdúrà fún yín lónìí ọdún ẹ̀yẹ ta lẹ lọ tó fagilé àwọn ẹjọ́ ẹ̀yẹ ti yín lórúkọ Jésù Ọlọ́run kó jà fún yín mo gbàdúrà fún yín Becky Fúnmilọ́lá ọjọ́ ẹ̀yẹ ta lẹ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ ti yín lórúkọ Jésù Kristi Ọlọ́run ẹ̀mí mímọ́ ó yá kó bẹ̀rẹ̀ sí ní jà fún yín Stella ó já sọ pé ọjọ́ ẹ̀yẹ ta lẹ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ ti yín Ọlọ́run kó jà fún yín lórúkọ jésù tóyìn ọjọ́ yẹn talẹ́ lọ tó fagilé ọjọ́ ọjọ́ tó fagilé àwọn ọjọ́ ayọ̀ yẹn lórúkọ jésù kristi ọlọ́run kò fagilé títí láyọ̀ ànímáṣàun ọjọ́ yẹn talẹ́ lọ prince wale good news ọjọ́ ìyẹta lẹ́lọ tó fagilé ọjọ́ ayọ̀ yín lórúkọ jésù ọlọ́run ẹ̀gbọ́n kó bẹ̀rẹ̀ sí ní bínú kó bẹ̀rẹ̀ sí ní jà fún yín olúwa kó bẹ̀rẹ̀ ní jà fún yín adétúnjí kẹ́hìndé olúfúnkẹ́ táíwò ọjọ́ ẹ̀yẹ ti talẹ́ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ yín láyé lórúkọ jésù ọlọ́run kò dìde kó máa jà fún yẹn ṣógbọ́lá àti stella lórúkọ jésù ọlọ́run kò dìde kó máa jà fún yẹn gbogbo ọjọ́ ẹ̀yẹ tẹ́ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tiyín lórúkọ jésù ọlọ́run kò jà fún yín valentina davis ọmọbalálẹ̀ òdiwọ̀n ọjọ́ ẹ̀yẹ talẹ́ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tiyín lórúkọ jésù olúwa kò dìde kó jà fún yín yes ajia aisha Thomas àti Becky Fúnmilọ́lá ọjọ́ ẹ̀yẹ talẹ́ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tiyín lórúkọ Jésù Olúwa kó jà fún yín Bọ́lá Owólabí Ṣọlá Fẹ́ra Fẹ́rẹ́ra ah, lórúkọ Jésù Fẹ́rẹ́ra mo gbàdúrà fún yín ó yá lórúkọ Jésù ọjọ́ ẹ̀yẹ talẹ́ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tiyín Ọlọ́run kó jà fún yín bẹ́ẹ̀ yes mo gbàdúrà fún yín máa ń líbàkulì máa ń fi alìtàbàtàbà sàfàràbà lọ́ládé Ládé Kọ́láwọlé mo gbàdúrà fún yín ọjọ́ ẹ̀yẹ talẹ̀ lọ malabali nankaba fadex ọmọba mo gbàdúrà fún yín sarah ekeso ọjọ́ ìta ẹni tó fagilé ọjọ́ ẹ̀yẹ yín ọlọ́run kó dìde kó jà fún yín lónìí ẹ̀mí má kó dìde kó jà fún yín lónìí olúwa kó dìde kó jà fún yín lónìí olúwa kó dìde kó jà fún yín lónìí olúwa kó dìde kó jà fún yín lónìí olúwa kó dìde kó jà fún yín lónìí ó yá gbogbo yẹn máa gbàdúrà yẹn dáadáa gbogbo ọjọ́ ẹ̀yẹ tí mo lọ tó fagilé àwọn ọjọ́ ẹ̀yẹ pàtàkì nínú ayé mi olúwa lónìí ó yá dìde jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún mi jà fún fún mi mo gbàdúrà ṣèyí fún mi mo pa ní àṣẹ ọjọ́ ẹ̀yẹ ta lẹ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ tìyẹn lórúkọ Jésù Ọlọ́run kò dìde kó jà fún yín bẹ́ẹ̀ ló ṣe máa rí ó ti rí bẹ́ẹ̀ Jésù Kristi Olúwa wa ẹja ẹja tẹ́wọ́ wa síwájú jẹ́ gbàdúrà yẹn fún ẹ dáadáa jẹ́ gbàdúrà fún ẹ dáadáa mo pa ní àṣẹ ọjọ́ ẹ̀yẹ ni tó lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ rẹ̀ láyé lórúkọ Jésù Kristi Násárẹ́tì Ọlọ́run ẹ̀mí mọ́ ó yá kó bẹ̀rẹ̀ sí ní jà fún ọ ọjọ́ ẹ̀yẹ tó lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ rẹ̀ láyé lórúkọ Jésù Olúwa kó dìde kó jà fún ọ Ọláyínká Aníbi Esther Ọláyínká lórúkọ Jésù ọjọ́ ẹ̀yẹ tẹ́ ẹ lọ tó fagilé ọjọ́ ẹ̀yẹ yẹn Ọlọ́run nínú àánú rẹ̀ kó dìde ó yá kó bẹ̀rẹ̀ sí ní jà fún yín ẹ̀mí mímọ́ nínú àánú rẹ̀ kó dìde fún yín kó bẹ̀rẹ̀ sí ní jà fún yín lórúkọ jésù ọlọ́run kó dìde kó bẹ̀rẹ̀ sí ní jà fún yín aládé wúrà dìde kó jà fún yín o ẹ̀rù jẹ̀jẹ̀ dìde kó jà fún yín lórúkọ jésù olúwa dìde kó jà fún yín bẹ́ẹ̀ ló ṣe máa rí mo wá gbàdúrà gbogbo ẹ̀yin ènìyàn lórúkọ jésù ó yá lọ gba ọjọ́ ẹ̀yẹ padà ọjọ́ ẹ̀yẹ tí òkùnkùn àgbáyé ti fagilé lórúkọ jésù lọ gba ọjọ́ ẹ̀yẹ yẹn padà ọjọ́ ẹ̀yẹ rẹ tí òkùnkùn àgbáyé ti fagilé lórúkọ Jésù lọ gba ọjọ́ ẹ̀yẹ rẹ padà ọjọ́ ẹ̀yẹ rẹ tí òkùnkùn àgbáyé tí wọ́n ti fagilé lórúkọ Jésù lọ gba ọjọ́ ẹ̀yẹ rẹ padà ìyanu kó ṣẹlẹ̀ ó rí àánú gbà ògo rẹ yóò farahàn ọlá rẹ yóò dé ọlá rẹ yóò dé ọlá rẹ dẹ̀ máa dé o ọ̀rọ̀ ẹ máa dayọ̀ o ti ṣẹ́gun o ti ṣẹ́gun bẹ́ẹ̀ lẹni tó láyé àti ọ̀run wí jésù kristi olúwa Amen, Amen, Amen. àmín lórúkọ jésù praise the lord mami mo fẹ́ máa fáwọn èèyàn láàyè lẹ́yìn tá a bá sáré sọ̀rọ̀ ọlọ́run tó ń sìn gbogbo àtàbá need a special request i want you to call in and i will pray for you but because of our time you just call in just go straight to the point and i will pray for you so just go straight to the point tó bá ń sọ̀rọ̀ tọ́lọ́run bá fún mi ní nǹkan kan láti sọ fún ẹ I will tell you but tó bá ṣe ń dúró pé pé mi ni màá ṣe máa ríran yẹn ó máa gba time so nǹkan tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ náà nìyẹn so lórúkọ Jésù ó máa dá ẹ wúra àná gbà o now I am talking to us about the power of God and under the power of God there are a lot of goodies and a lot of package inside the power of God there are a lot of things tí a kó pọ̀ I only have few minutes láti sọ̀rọ̀ because mo fẹ́ kí time tí màá fi gba ìpè wọlé kó wọ bí one hour to forty five minutes so tí n bá fast pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run yẹn a máa lo time yẹn kọjá so I only have just thirty minutes láti fi bá wa sọ̀rọ̀ ọlọ́run and by the grace of God kékeré Jésù máa dé sáàrin wa láti ọ̀la lọ wọ́n busy gidi gan ni hmm, wọ́n busy gan mọ̀ pé tí àdúrà aládùúrà bá gbà tán sá ọwọ́ aládùúrà yìí ká o that's the fact o <laughs> ah, wọ́n busy gan so and glory be to God àdúrà tá à ń gbà náà nìyẹn so láti ọ̀la lọ wọ́n máa láǹfààní láti darapọ̀ mọ́ wa so a máa gbádùn wọn náà dáadáa lọ́la now listen yesterday I was talking to us and I'm still on the on the topic on the subtopic which I say your tongue once if you want to if you want to tó bá fẹ́ gbé agbára Ọlọ́run jáde the power boy cannot just come out on his own it works with some things and part of the things that the power of God work with is your tongue. Part of what the power of God works with is your mouth. The Bible says, just open my mouth and I will fill it up. That is power. When you declare, when you speak, something happened. That is power. When you speak, when you talk, something happened. That is power. So, power of God requires some actions. And that is why when you see in the Bible, when you go to that Mark chapter 16 and uh, the verse 16 láti verse 15, ó máa ó máa gbọ́ nǹkan tó ń sọ. Ó ń nípa pé ó ní ní orúkọ mi ni ẹ ó máa lé ẹ̀mí èṣù jáde. How are you going to cast out demons? Through some kind of demonstration. Part of this demonstration is for you to speak. When God say ẹ pàṣẹ fún mi ní ti ṣe ọwọ́ mi, ẹ pàṣẹ yẹn is telling you speak, say something. So now, the mouth that you want to use to talk should be a mouth of power and not a mouth of a of of of, uh, of sin. ẹnu tí ọlọ́run sọ wípé ẹ fi pàṣẹ yẹn sà ẹnu yẹn gbọ́dọ̀ jẹ́ ohun tó special ohun tó yàtọ̀ ohun tó ń tọ́jú mọ́mì ẹ bá mi share fídíò yẹn táǹfààní bá wà ẹ dẹ̀ bá mi like ẹ. the mouth that God use use this mouth to command A lot of people are praying to God with their mouth, and God cannot even listen to them because their mouth is full of maggot of sin. Ìdí ẹ̀ṣẹ̀ wà lẹ́nu wọn. Maggot of sin. Ìdí It is in their mouth. Tí ènìyàn bá téèyàn bá ń rà á máa máa sá fún ẹnìyẹn a lot of people mi báyìí ẹnu wọn ti ń kẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ẹnu wọn ti ń rà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ I am telling you something let me tell you one bitter truth today if you have used your mouth to engage in some kind of sexual activities you need to go and pray to God for forgiveness so that you can use that mouth to call unto God and God will answer you. But without that, that mouth has become filthy. Ẹnu yẹn ti ṣe kí ni o? Nígbà tí bẹ́ẹ̀ sọ wípé tí ènìyàn méjì bá jọ ní àjọṣepọ̀ ó ní kí wọ́n lọ sẹ́yìn kí wọ́n wẹ̀ kí wọ́n tó padà wọnú pẹpẹ that is even the place tí ìbálòpọ̀ wà fún ọlọ́run sọ pé nígbà tẹ́ bá jọ níbálòpọ̀ yẹn you still need to go and bath ẹ̀yin láti lọ wẹ̀ ọ̀pọ̀ di òpè just like tọ́mọ́ pé tí má ti fẹsẹ̀ mi rìn kí n tún lọ wẹ̀ ẹsẹ̀ mi kí lẹsẹ̀ wà fún ṣe bí náà ló wà fún but God say he doesn't want it like that now if you have used your mouth to engage in some things that is immoral If you have used your mouth to engage in some things, uh, there is maggot of sin in your mouth that will not allow God to listen to you no matter how you pray. Let me tell you something. Thousands of people are praying, but just hundred of people, God hear just hundred of people out of, let me say, millions of people are praying, and God is hearing just hundreds of people. Why? Because most of the mouth contains the maggot of sin. And that is why it is difficult for majority of us to speak in a new language. A spirit, the spirit of God cannot lead you to do immoralities. It is the spirit of devil that will tell you to be sucking or be doing all that kind of a thing with the mouth that you want to use to speak in a language that only God will understand. And that is why the authority in our utterances, the authority in our authority, the authority in our talks, the authority in whatsoever we are doing, we have lost it at the son because you use your mouth to do immoralities. A lot of pastors will not preach it to you because they enjoy it àwọn àlè wọn ṣe let me tell you something it is not about pastor coming here carry bible and tell you jesus is lord he need to tell you the deep things about the bible he need to tell you the deep things about god he need to tell you and shun you of your sin that is why we are a prophet and we are a pastor to shun you of your sin to caution you to rebuke you ọmọ tí bàbá bá dẹ̀ ti ń fẹ́ràn òun ni bàbá ń bá wí if your pastor fail to rebuke you from your wrongdoings your pastor did not like you is only interested in your money if your pastor will not correct you let me tell you something I have some kind of sweet mouth. If I want to use sweet mouth to collect your money right now, sir, I will collect money from you. If I want to use sweet money now, right now, sir, bóyá ọjọ́ kan máa try ẹ̀ pẹ̀lú yín later máa sọ pé rere mò ń ṣe. I will collect I can collect your motto. No, no, no, mo ṣe jókòó sá. I have sweet mouth. God sorry once you are you are real devil there, there is a part of you also that will be fake so tí èṣù bá ti esu lù ẹ́ he will direct you to the fake life and ìyẹn ló máa máa lò títí tí original life yẹn máa fi sọnù. I know the sermon to preach to you, and you will surrender the car, your car key, and you say, Daddy, sir, I give you the motor, sir. Go and start using it for God's work. You will. But, sir, I am not here to do that to you. I am here to correct you, to tell you things that will benefit your life. I have come to tell you things that you need that God will hear you when you pray, that you don't even need to be consulting prophet every time. That you don't need to be consulting pastors. Anyhow, if you come to this medium, you are coming to hear the word of God to make your spiritual life grow. Because already you already have everything in control. But sir, how do you want to how do you want to pray to God? How do you want to pray to God with a filthy mouth? How do you want to talk in new tongues? How do you want to speak the language of God when your mouth is what is is is contaminated? How do you want to talk to God when your mouth is contaminated? Nígbà tí ẹnu rẹ ti tó ti kó tó ti fẹnu kó jágbe. Nígbà tí ẹnu rẹ ti ṣe enu re ti se o tó ti i wonder why somebody will use his mouth to be licking a man outside and still coming to the church and say therefore i rebuke you what are you saying ẹnu reto tó ti níta ẹnu and you are confident in doing it do you think God is a fool? Oh, you think God does not have ear to hear what you are saying? Oh, you think God does not have eyes to see you? Let me tell you something. God will never support evil things. God will never be in support of what? Of evil. Some men will turn their shame to, to, to nonsense. And now the next thing is to put their head under a woman and start leaking nonsense. And they will still carry the mouth inside the church with their small Bible or maybe big Bible, I don't know, with their tie on their neck and still be barbering in the church. What kind of rabakata are you doing? Your rabakabata have been injured. And now it has the mad god of sin because of the injury. ẹnu rẹ ti ní injúrì ẹnu rẹ ti ní injúrì ìdí ẹ̀ṣẹ̀ ti wà nínú ẹ̀ how do you want God to listen to you I wonder many people that are there criticizing pastors that they don't they are not that's why prayers are not being answered fine ṣé pastor nìkan ló rú gí ẹ̀ṣẹ̀ èyí tẹ̀yìn ọmọ ìjọ dá kòlóǹkà ṣe pásítọ̀ nìkan lórúkí ẹ̀ṣẹ̀ èyí tí gbogbo wa jọ ń gbà ìsà òun náà ń kọ́ sọ ti rò pé ẹ̀ṣẹ̀ pásítọ̀ nìkan ni òjádùn ògbà tiẹ̀ yìí náà ń kọ́ mà lékè ń ka. and you want to speak in name language and you want to cast out demon the hand that you want to use to cast out demon as somebody that has received power through the Holy Spirit, it is the man that you are using to be to examine to examine the private part of your wife. It is the hand that you are using to do nonsense. It is the hand that you are using to examine the private part of your husband. It is the hand. God has made everything to be perfect. You cannot release palm into your wife with your hand. So, what is the essence of you making yourself to be an only, turning yourself, turning the only of your body to perform what? To perform ritual of sins. Kilos here and you want to stretch forth the hand. A lot of pastors are stretching forth the hand now. I, I know a pastor, he stretched forth his hand to condemn the members of the church. And guess what? Why? Because the hand has been contaminated. God knows everything. Okay, now, why don't you use your ear to talk? àyè gba tápà wa àwa nǹkan lè dùn bá a bá sì sọ̀rọ̀ sà wọ́n ní àmórí wá. If God, why don't you use your ear to talk? Why don't you use your nose to talk? Why don't you use your eyes to be talking? Ká dẹ̀ man back pé ojú rẹ̀ ó voice out. Now if you cannot use your ear to talk, you cannot use your nose to talk, you cannot use your eyes to talk, you cannot use your head leg, you cannot use your head to walk. Why are you using your hand for sex? I want you to listen today. Oh. Why are you using your mouth for sex? And now we are calling out to God. Baba did not answer us again because of our of our of everyone. I'm talking to every one of us. Don't say hey, pastor is just talking to us. Uh, because of our foolishness. We are calling out to Father, and Father refused to answer us because of the garment of sin that we have put on, because of the maggot of sin in our mouth. Father refused to listen. God has given us every part of the body for His own purpose. God has given us the, the whole part of the body for His own purpose. You know, if you want to enjoy the power of God, do not forget that the Bible says your body is the temple of God. That He has given, and that's why He put that one in a very private place, swear that it will not disturb God. Despite the fact that it is in a very private place, God will still tell you when you use it, go and bath. And when you use it with your with the right person, God to know. But when you use it with the wrong person, you have sinned. That the Bible says your prayer is an abomination. If your prayers become an abomination, how do you want to receive the power of God? How do you want to talk in new languages? And don't forget that if you don't talk in tongues, new things will not happen in your life. Because talking about talking in tongues, speaking in new languages, is speaking, saying testimonies. But look at us today. We are just what we are dwelling, living, eating, sleeping in sins and we are still complaining that God did not answer. We are us. we fail to see our own responsibility in making things right before God. We fail to look at ourselves and say, God, this is where we have wronged you. We are very sorry. Your tongue, your mouth, that is the center of this message that I'm giving out. Your mouth should be a sacrificial what? A sacrificial only temple. This mouth you are seeing is a temple, don't you know? Because you are voicing out of it. This voice is bigger than a building, don't you know? Listen, where you are, you are in a house, right? Some of you are in the car, some of you are in the in the. But I cannot hear you can, can, you cannot hear you cannot hear the sound of the building right now. You cannot hear any sound, but you are hearing my voice. Voice is so powerful and is so bigger than any other thing. Because right now, despite the fact that the house that, that you are is so big, you are hearing my voice loud and clear, and you are getting something that I'm saying. So voice is a powerful thing that you should not joke with. Or sojade, it carries power. That's why the Bible says in the book of Proverbs chapter 18 verse 21 it said that only only only only, only enu only uh let's let's go there let's let's read it right now proverbs chapter 18 verse 21 only kuati yembeni pa. àwọn ẹni tí ó bá sì ń lò yóò jẹ́ èrè ẹ̀. how will he carry life how will he carry death that is another thing I want you to know. báwo ni àwọn ṣe máa gbé ikú báwo ló ṣe máa gbé ìyè ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń fi ẹnu wa ṣe ó lè kọ́ọ̀sì ikú fún wa ní ojú ara àti nínú ẹ̀mí you don't know so many things you are using this your mouth to do imagine the way you are handcuffing yourself now ìwọ ló ń ṣépè fọkọ rẹ pé ó ń ṣàgbèrè níta now gbogbo ibi tó ti itú tó ti fi nǹkan ọmọkùnrin ẹ̀ pa níta he will still come back home and you will still put your mouth there now you are engaging in the sins of your husband because ẹ ti jọ share a lot of things in fact ìwọ tún share directly to your mouth gbogbo àwọn ìṣekúyẹ ló ti lọ ṣe níta if it is ara abia abia ẹ eh, eh, abia ara wa sí abia ara wa i will still say well ọkọ rẹ sì ní àwọn ìdáhùn láti dáhùn and now you are still putting it in your mouth others private part going into your own mouth imagine you say because he has cleaned it who told you ta ló sọ fún ẹ tó bá jẹ́ pé ó nù ó yẹ kẹ́ lè nu hiv kúrò lágọ̀ọ́ ara tó bá jẹ́ pé ó nù ó yẹ kẹ́ lè máa nu std kúrò lágọ̀ọ́ ara tó bá jẹ́ pé ṣe ni wọ́n nù ó yẹ kẹ́ lè máa nu gbogbo àwọn infection yẹn kúrò lára You better think twice before it's too late for us. You better set your mouth right with God so that you can call unto Him and He will answer you. And many people are calling unto God, and in fact, their noise is, is, is disturbing God. Their noise is disturbing God. That God have to block their prayer. God is not interested. He does not want to listen to them. Ọlọ́run ò fẹ́ listen sí ọlọ́run fẹ́ God. iyì àti ikú ń bẹ ní ipa hàn àwọn tí ó bá sì ń lò ó wọn ó jèrè ẹ̀ bámisà ikú ara wà ikú ẹ̀mí wà mi ti fẹ́ sọ̀rọ̀ nípa ikú ara àti ikú ẹ̀mí ìjọ tí mo bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ ológo ni mo máa sọ̀rọ̀ nípa ẹ̀ ikú ara àti ikú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ti kú ikú ẹ̀mí nípasẹ̀ ìbálòpọ̀ ẹnu tí wọ́n ń ṣe káàkiri ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tuntun tú ikú ikú ara nípasẹ̀ àìsàn tí wọ́n kó látàrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe ikú ara ikú ẹ̀mí lórí ẹnu tó fẹ́ fi speak in tongues and no wonder this your speaking in tongues is jargons. No wonder your speaking in tongues is what? Is jargons. A lot of people has used their own mouth to speak death into their life. ọ̀pọ̀lọpọ̀ ti fi ẹnu ara wọn sà wọ́n ti fi pe ikú sínú ayé ara wọn. ọ̀pọ̀lọpọ̀ ti fi ẹnu ara ẹ̀ ó ti fi pe ikú. you have used your own mouth ẹlòmíì tó máa ń bá ní àjọṣepọ̀ bóyá àtọkọ àbọ̀ àtàlè á dẹ̀ máa pariwo lórí bẹ́ẹ̀dì pé òun kú òun ti kú òun ti kú silently sir ó dẹ̀ para ẹ̀ nínú ẹ̀mí silently na ó dẹ̀ para ẹ̀ you must know how to use your mouth because you never know the kind of demons that is going everywhere a lot of people will just be saying àwọn ọ̀rọ̀ tí ò nítumọ̀ àwọn ọ̀rọ̀ tí ò tiẹ̀ jẹ́ pé kínní àwọn ọ̀rọ̀ bí èpè bí èpè a máa fi bára wọn ṣeré forgetting that there are evil spirits everywhere they are ready to what to put a wọ́n ready láti stamp gbogbo ọ̀rọ̀ ẹnu yẹn and from there many people have brought death into their own life death spiritually death physically a lot of people have brought death upon their life due to un uncontrollable mouth they cannot control their word their mouth Must you talk? A lot of people, Jesus Christ will not answer them again. because they have turned the name of Jesus they want to turn Jesus to a non-entity and when they are having fun when they are having a kind of nice time with their husband na Jesus Christ name dem go dey call Jesus Jesus oh my God oh my God what is your problem kí ni Jésù dá nínú ọ̀rọ̀ ẹ and now you finish you are still calling on to him ṣé torí tiẹ̀ lóòrò pé Jésù ṣe wà ní you will call him when you are on bed you will call him tó bá ń jata jù you will call him tó bá ń lọ sí market you will call him tó bá gbá mọ́tò you will call him tí mọ́tò bá gbá you will call him tí yóò bá fẹ́ já you will call him tó bá gá lọ́nà because now only you now only you waka come Say, wọn nìkan ló waka wá sọ́dọ̀ Jésù ni why there are ways that you should honor the name of Jesus so that whenever time you call him he will honourably answer you not the way you are using the name he will not answer you even though you call him that. more than anything because what ti waste timeline yẹn nígbà tó o ti ń pè pẹ̀lú come? nǹkan you've wasted your time lie ó you waste here? you want to talk in new tongues but you don't know how to caution your mouth you want to talk in new tongues and your mouth is full of abusive languages. You want to talk in new tongues and you are there not controlling your mouth. How then do you want to talk? How then do you want to talk? Báwo ló fẹ́ sọ̀rọ̀? Báwo ló ń tó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run? All of us know what we are doing. gbogbo ọ̀pọ̀lọpọ̀ alamọ́ tá à ń ṣe we have turned God to we have turned the name of Jesus the name of God to anything o kárí àwo dání o kárí àwo dání àwo fẹ́ jábọ́ oh my God ṣọ́lọ́run ló fẹ́ jáwó bọ́ lọ́wọ́ ẹ̀ ni oh my Jesus ṣọ́lọ́run ní gbogbo ẹ̀ everything you just call God anyhow and now o ti exhaust the time tó fi máa pe ọlọ́run ọ̀rọ̀ yẹn dàbí ìgbà tá a wà nàìjíríà a máa ń ṣe kíní wọn máa ń pè ní call me a pé call me i love you call me i miss you call me back call me kíní kan just five tó bá ti exhausted ní ojúmọ́ ó parí ní oṣù lọ́jọ́ kejì kò tó lè pè é many people ti exhaust orúkọ ọlọ́run nínú ayé wọn they call call call call call call him even while not in prayers They just call him for fun. They just call him for anything. And you've forgotten that Bible say, I have given you mouth to talk, oh, I have given mouth to say anything, but thou shalt not call the name of your God in vain. Have you not read? So I think I'm believe it? That this your mouth Lord, how much if you ẹ kó o fi máa pe tó bá ti but thou shall not call the name of God in vain you should not just use the, the, the, the name anyhow you should not just be calling the name anyhow and that's why we are using the name now we want to use our mouth to what to bring to to speak new languages and we are unable to speak it we want to use our mouth to command and we are not commanding and it's not answering us you need to be very very careful a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ kíyèsára nínú àwọn ohun tí à ń fi ẹnu wa ṣe it is very very well very very important it is very very important it is very very important don't you know that all your problems everything you are passing through all these problems they can hear they can hear that is why God gave us mouth your problem can hear you speak so most of the time, when many people are in, the, in a particular or a terrible problem, the, the, your problem want to hear you. You want to hear what you are saying, but what you are saying is even making him to happy. Ah, ah, shame we are not cushion our life. I hey, hope I will not die inside this problem. Hope I will not. That is what you, hey, eh, eh, the boy will be happy. Yes, and I like what you are saying. Instead of you to be speaking positive things in your life, instead of you to be praying, instead of you to be what to be praying. And there you are. You cannot caution your mouth. You cannot control your mouth. You cannot caution what you will say with the mouth. You are still what? Putting death into your life by your mouth. What's your problem? You see, let me tell you something. There are some things I want you to examine in the book of Genesis, chapter 1. You see, from when God started looking, the very first thing is that the Spirit of God, only a mere alone was in The one thing I want you to know any speaking in tongues that doesn't have to do with the, with the, with the Holy Spirit is jargons. You are speaking that you don't have the Holy Spirit. You are speaking jargons. And if you have the Holy Spirit, you must have the power of God. And if you have the power of God, there should be signs that will follow it. There should be signs that will follow it. If you truly have the power of God, you cannot deceive yourself. Don't forget in the book of Genesis, chapter 1. Let's quickly read these things. Let's quickly read something there before we go. Yes, let's quickly read now book of Genesis chapter 1. Genesis chapter 1. Now, only latin verse 1. Only the bible say in the beginning only ní ní àtètèkọ́ sí ọlọ́run dá ọ̀run òun ayé ayé sì wà ní jújù ó sì ṣòfò òkùnkùn sì ń bẹ lójú ibú ẹ̀mí ọlọ́run sì ń rá bàbà lójú ibú the first thing is that the spirit of God is what is radiating the spirit of God is going down looking checking putting things in places the spirit of God is there you are a Christian and you want God to work in your life. You need the Holy Spirit. God cannot do anything without the Spirit. When God want to create or want to form the heavens and the earth, the first thing is that the Spirit of God was available. When the Spirit of God is not available in your life, there cannot be signs, there cannot be wonders. When the prophet, when you're a pastor, you are anything, it is not your ordination that will bring miracle to us. No, your ordination does not have anything to do with the Spirit of God. Don't be you anything. I don't want to know the kind of ordination they give to you. Either you're a bishop, either you're an evangelist, either you're a pastor, either you're a prophet. Your ordination does not have anything to do with your life. The ordination only want to give you name. It is the spirit of God that want to work it out. That is why a lot of members can even pray for somebody that will a, a common member can pray for a sick person and the person will be will be healed rather than many bishops pray for people, rather many reverend, many pastor, prophet cannot even pray. Those are tied to even let them put aurora in your head. And some people say, Don't you know I am a bishop? Don't you know I am a reverend? Don't you know I'm a pastor? I mean that's ordinary title. All this title outside the Holy Spirit is just ordinary name. It does not have anything to do that you the bishop does not say I should start prostrating for you. That a reverend does not say I should be prostrating for you. That you are anything. The only thing I can respect in your life is the Holy Spirit. If I want to envy you, because I don't care about anything you might achieve in life. Even you build house, you build anything, it does not concern me. I don't want to see the car you are riding. Only thing that I can envy, envy in your life is the Holy Spirit. I want to see you functioning in the power of the Holy Ghost, and I want to envy like, what is it God that is using the person? Oh, I envy you, and I begin to what? I begin to walk towards it. Olúwa, yèmí náà fẹ́ gba agbára. Yes, that is the only thing. That is the very only thing that I can respect you of. Forget about the title you carry. I cannot because you Tolugo Defila Gogoro Madobale Wajuwe. You look at me, I greet you, you greet me. But once I see the power of God in you, in you, ma, don't, don't even think. In fact, Matthew Rosa, you have all my respect because I can only respect the power of God in your life. I cannot be respecting juju power in you. All in the name of you, you, you collaborate juju with a title. You collaborate charm with a title. I don't respect all those. I respect only the spirit of God that is rababa lójú ibú That is the only thing. It is not a, a, a it's not about pride. When a pastor does not have the Holy Spirit, why are you members honoring him? Killing honor ẹ̀ fún just an ordinary being. You can only honor him with age and not with any other thing ordination is nothing going to theology school or seminary school is just for you to know more about the world and not even about god because we are not studying bible in theology school we are studying more more about the world dá máa mọ̀ nípa ayé nípa àwọn nǹkan kan nípa àwọn àwọn nǹkan tó rújú that's the only thing so now i am telling you sir i am telling you ma once you don have the holy spirit a lot of things will be so difficult you will not understand many things Many things will not be understandable. You just be looking and say, ah, ah What is going on? You won't understand at all. Oh my difficult God. There are a lot of things you won't just know. In fact, oh nimana to fe Oh nimana to It's not, lot of pastors have, have wọ́n ti mess wọ́n ti mess orúkọ christianity up today i even saw a post again on on abiyamo's page a a seven days adventist bishop or reverend or something i don't even know caught having sex with with a member in the church pẹ̀lú aṣọ gọ́rọ́yọ̀ àti gbogbo ẹ̀ bó àká gbogbo àwọn camouflage ní gbàgbé gbogbo àwọn aṣọ gọ́rọ́yọ̀ tẹ̀ ń kó sọ́run yẹn sà ẹ lọ wá ẹ̀mí mímọ́ rí kẹ́mọ́ tẹ̀ ń ṣe even though i watch even though kò wọ shirt and trouser kò miss and once you are loaded god is ready kó wọ just shirt and trouser it's not about fìlà gogoro àbí anything If ìfẹ́ àfìlà gogoro yẹn gẹ́lò mi àdọ́run ọlọ́run máa dùn pẹ̀lú fìlà yẹn lómi ọlọ́run máa fi dùn ṣe léṣe pẹ̀lú ọ̀n dé fìlà gogoro níwọ̀n tó yẹ kó bọ́ síbi àdúrà kó bẹ̀rẹ̀ sí ní po àdúrà wà bẹ̀rẹ̀ sí ní ẹ̀yìngbà yẹn aṣọ yẹn aṣọ yẹn á máa mú ìgbéraga bá inú ayé wọn they won't be able to work they won't be able to talk very well they won't be able to give action where action is required they will just be there ànàngbà tí àtètè kan ṣe ọlọ́run sì dá ayé àti ọ̀run ayé sì wà ní jùjù ẹ̀yin ọmọ ènìyàn ẹ jẹ́ káyé yín kó wà ní déédéé pẹ̀lú ọlọ́run ẹ̀dùn that's the only thing they can do that's only because they have too much of load on their body And they cannot express well the power of God. They have too much load on their body. You need their only Spirit. You need their only Spirit. Don't forget, even God Himself, He uses their only Spirit to work. And another thing that I want you to examine in that Genesis God never plant anything. He only commanded, let there be light. And now listen, I told you something. I said your problem has ears. He can hear you. And that's why God said, let there be. He does not say light. Oh yeah, uh, uh, Holy Spirit. Oh yeah, you get that. And I'll fix it. God does not call anybody to come and fix anything. God does not God God speak directly to light, and light come. come. He said, Come, let there light come. Where are you? Let there be light. And there was light. Every other thing that God created, even including animals, He said, "Let heaven, let the earth brings up different kind of fruit." And eh, immediately the land listen to God. All of these things have ears. Your problem have ears. They can hear you, but you don't have the authority that it takes to take away the problem. You don't have the authority that it takes. it pass fún forward, ìṣòro yẹn. Àti sọ gbogbo àwọn authority ayé wa nù and God is still coming to judge us gbogbo àwọn olùṣọ́àgùtàn gbogbo àwọn olùṣọ́àgùtàn that you are fornicating with members you are doing a lot of things God is ready to beat He will beat the hell out of you ìgbà tó máa nù ẹ́ ṣá you won't know no one wonder ṣíri gbogbo yín tú síta ń sìn náà ṣèbó oríṣiríṣi ọlọ́run náà increase gbogbo àwọn blogger lóríṣiríṣi àwọn blogger náà wọ́n dì pẹ̀lú yín dáadáa sí just coming out with your information coming out with different kind of things I mean the ones that are real. I, I know some bloggers that they are not real. Mo ma àwọn blogger kan rẹ pé they just want cheap advert láti pé kánṣá lè máa fi gbowó ẹ̀hẹ̀ àwọn ẹni ẹni wa kan òkè ọ̀hún tí gbogbo wa mọ̀ àwọn sabot blog àmọ́ àwọn yẹn. But when we are talking about something you need to what? Ó láti mú ẹ̀mọ́ mọ́ kí ẹ̀mọ́ kó dúró nínú ayé ẹ̀. so you need to communicate with your problem you need to talk to him now ẹni ìṣòro tó the dẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ sà o ní láti bá sọ̀rọ̀ kí òye kó ṣe kí ni o kí òye kó yé o ní láti bá sọ̀rọ̀ ní èdè tó máa yé èdè tó máa gbọ́ you don't know there are let me tell you there are three different kind of tongues three different let me let's go to the book before I round up right now I will round up right now I want us to go to the book of First Corinthians. First Corinthians chapter 13. First Corinthians chapter 13 verse 1. First Corinthians chapter 13 verse 1. Ìṣe bí mo tilẹ̀ ń fọ̀ onírúurú èdè even though I speak different languages àti ti áńgẹ́lì That is the point that I even need here. Even though I have different kind of tongues, even angel tongues, it means that angels have their own language. It has they have their own communication. They have their own language. They have the language they understand. Àwọn náà ní èdè tiwọn. And when gbogbo àwọn that's why when i'm speaking you are hearing me you see when some people come in and they will say we don't hear what he say because they don't understand my language but then when i speak in english the person that have been complaining i don't hear what i said, you just hear thank you very much sir for speaking in english now i can hear you now it means that most of things that you are communicating with you are not communicating it right they need your what? They need a language. You know, the angels have their language. You have your own language. God now say, okay, I have my own language, and that is speaking tongues. That is a language that is personal to God. That is a language. When I when I we read, I think in First Corinthians chapter 14, verse 2, that is the personal language of God. And now the other languages, before before you say, okay, oh, eh, I'm speaking in tongues, eh, when you need, if you need to communicate with your problem, then you need the right tongue. You need the right language with the right authority to say, to talk to your problem. If you don't have that, you cannot work. Don't forget, we did a program that we call My Angels. Many people cannot authorize their angel because they do not understand the language, and the angels does not understand your language. Because once there is no power, when there is no authority of God in your tongue, they will not understand what you are saying. Once you don't have the authority, don't forget in the scripture, it said, God is a spirit. I am still coming here. God is a spirit. And now the worshippers, who are the worshippers? The people that are communicating with God. Who are the people that are communicating with God? The believers. Who are the believers? The Christians. Who are the Christians? Me and you. We should communicate with God in spirit and in truth. And before you can communicate in spirit, you need to attach yourself with the spirit, and that is the Holy Spirit. If you don't attach yourself with the Holy Spirit, you won't be able to communicate to God in spirit. And that's why God loves us. That's why we are so different in every creature because God make us half spirit, half flesh. That's why when we die, another spirit will come out of us. Angels, they are only spirit. They are they don't have flesh. We have flesh, we have spirit at the same time. Look at the grace that God has really given to us. The angels want to see us and they want to be human beings because they want to be able to walk as human and they want to be the spirit at the same time. But look at us. We have two options: our spirit, our human, so that we can communicate with God in spirit, but through the flesh. But look at us. We use the flesh to destroy our spirit, and we cannot longer communicate with God that is His Spirit. Oh God. If angels want to communicate with you, do you think they just come to Mary and deliver message? It is because Mary, Mary is a person that has the Spirit of God. Marys understand the voice of God. Mary understand the voice of God. Is a virgin. She never committed any adultery. We never know her. They, they never tell. They never tell us that she's a sinner or she's a, she's an uh, an uh, an hypocrite or a fanatic or something. She's a very straightforward person. They know her before God can choose her. She knows that she's worth it, and that's why she can understand the language of the angel. And that's why the angel can come and deliver message to her. Or do you think the angels are speaking English? But they come and give up. And now let me tell you, even the angels want to communicate with you in your language. If your language, if your mouth, if your ears is not sanctified, you cannot hear the voice of the angels. That is impossible. It takes somebody that has been sanctified, somebody that has been sacred, somebody that is special, someone that lives in God and God lives in them to hear the voice of the angels, the voice of the spirit. You cannot hear those voices if you are, if you are not in God. You cannot hear the voice if you are not totally in Christ, if you are not dedicated. And that's why little things, little things is dragging us out of faith, is dragging us out of Christianity. Little things, few things. I don't want to see what I will encounter and I will say Jesus is no longer Lord. That is impossible. That is impossible. Ẹ jẹ́ ká lọ wá mọ tí à ń ṣe. Lórúkọ Jésù ó máa dára fún wa. Lórúkọ ka ó máa dára fún wa. lórúkọ Jésù ó máa dára fún wa mọ́mọ́ mẹ́sàn ẹ dúró ti Ọlọ́run ẹ dúró ti Ọlọ́run ẹ mọ ohun tẹ́ ń ṣe make yourself strong so that you can understand God make yourself strong so that you can understand God kí èdè àwọn áńgẹ́lì kó lè yé wa and don't forget that you want to send this angel a message You want to send them message, they want to deliver message to you. And if your mode of communication is bad, I could remember when I was working with a with a with a company in uh, in USA, and uh, uh, the people that I'm working with, they are Mexican, Spanish, they don't understand English. me i'm a nigerian i don't understand their language and so majority of them want to ask me questions and they don't know how to ask i can remember a, a guy coming to me and say is uh, yeah, yeah, you know you know you know you know and uh, uh, he never know how to even conclude the matter and he want to ask about soccer because they love soccer So want to ask me about soccer, and you know, uh, you know, you know, you know, and he was thinking, and that's why the communication is so poor. I don't even enjoy the communication. So also is what is happening to us. If you are not in Christ, if you are not spiritual, if you are not real, angels will not enjoy your communication, and they will not deliver messages to you. So you need to what? You need to activate your spiritual life so that you can both understand yourself. You can tell the angels, go and do this for me, and they can hear you loud and clear. And they will go and do it and come back and say, here is it. And you will hear the angels say, okay, here it is. And you will stretch forth your hand and collect it. A lot of people, angels is standing by you, ready to give you what belongs to you. But you cannot hear the angel. You cannot see anything because you cannot understand anything because you are not spiritual. And that is why it is being delayed. We are rushed. The angel is there with you, holding the gift you are not collecting it and it will last for just few days and if you see that well i been here for two days it's not collecting e go ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ jẹ́ ká mọ̀ tá ń ṣe kí gbàgbọ́ yìí lè pé wa kí gbàgbọ́ yìí lè ṣe kí ni o lè pé wa kí gbàgbọ́ yìí lè pé wa communicate to God in the right language Communicate to God in a right word, in a right way. Communicate with Him in what He want. Ma, communicate pẹ̀lú Ọlọ́run ní nǹkan tí ò yẹ. Ma, communicate if you want to communicate with me now you cannot come and be speaking French now I'll be looking at you. So when you want to communicate with me, communicate with me in such a way that I will know what you are saying. Communicate with me in a way that I will understand you better. You cannot communicate with me in a way that I will not understand you. A lot of people have corrupt their language with God. They have corrupt their new languages. They have corrupt everything. Well, tomorrow we will continue. I still have many things to discuss with you. And until tomorrow, stay blessed. Ẹ jẹ́ ká wá gbàdúrà. I want us to pray before I begin to open the line for people that want a special request of prayer. If you want a special request of prayer, then you are free to call me. Ẹ jẹ́ ká pe orúkọ Jésù ká gbàdúrà. Mo fẹ́ kó gbàdúrà. You will say wàá sọ pé Olúwa I need your spirit in me so as to have a good relationship with you. Olúwa mo nílò ẹ̀mí rẹ nínú mi kí n lè ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú ẹ. Lord I need your spirit in me. so that I will, I will have a good relationship with you. If you don't have the Spirit of God in you, I don't know how you want to do it. To, that is why you always believe herbalist and you always believe afars and you always believe prophet you always believe anything that comes your way let anybody come and say they are they are acrobatic or acrobat anything i don't understand them let them say they are from india you believe them let them say they are magician you believe them because you don't have a spirit that is controlling you the spirit of god is not in you to tell you the right thing or the wrong thing let us pray mo fẹ́ ká gbàdúrà oh lord give me your spirit let your the Holy Spirit enter into me so that I will have a good relationship with God. Because God is a spirit. If you want to worship Him, you have to worship Him in spirit. wọnú ayé mi lọ kí n lè tẹ́ Ọlọ́run lọ́rùn. Olúwa wọnú ayé mi lọ kí n lè tẹ́ Ọlọ́run lọ́rùn. Ó yá sọ́ọ̀dì àdúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ wọnú ayé mi lọ kí n lè tẹ́ Ọlọ́run. Olúwa wọnú ayé mi lọ kí n lè tẹ́ Ọlọ́run o. Alágbára wọnú ayé mi lọ kí n lè tẹ́ Ọlọ́run o. Ẹ̀mí mímọ́ wọnú ayé mi lọ kí n lè tẹ́ Ọlọ́run. Lord I want you to enter into my life. Lord, enter into my life. Lord, enter into my life. I need your spirit. I need your Holy Spirit. I need your Holy Spirit. I need your Holy Spirit so that I can have a good relationship with you in the mighty name of Jesus. Olúwa mo ẹ̀mí mímọ́ rẹ kí n lè ní ẹ̀mí kí n lè ní ìdàpọ̀ mímọ́ pẹ̀lú rẹ kí n lè ní ìdàpọ̀ mímọ́ pẹ̀lú rẹ kí n lè ní ìbá kí n lè ní ìbáṣepọ̀ tó nítumọ̀ pẹ̀lú rẹ lórúkọ Jésù Lord will release it Lord will release it release it Lord release it in Jesus name we are praying ẹ jẹ́ àporúkọ Jésù ká gbàdúrà wàá gbọ́ méjì sókè wàá ní ó yá gbogbo ẹ̀yin ìṣòro ayé mi ẹ Olúwa ẹ every problem in my life hear the word of God go out of my life wàá ní gbogbo ẹ̀yin ìṣòro inú ayé mi ẹ gbọ́rọ̀ Olúwa ó yá jáde láyé mi You need to speak in faith. You need to see the problem going out. When God was commanding the light, God was seeing the light coming up. And that's why He said, and God see that it was good. When you are commanding your problem, you need to see the problem going. When you are saying, when you are com- when you are calling forth your blessing, you need to see the blessing coming. You need to see it. We must be an example of God in the world. You need to command and you see it. When God said, Let the land produces different fruit, and different vegetations. And immediately God saw that it was good. So I need you to pray also. Oluwa o, oya got it. pé gbogbo ìṣòro ayé mi ẹ pa pàdé ẹ máa lè jáde Lord every problem in my life hear the word of the Lord begin to go out ó yá ìsọdí àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa gbogbo ìṣòro inú ayé mi ẹ gbọ́rọ̀ Olúwa ó yẹ máa jáde ó yẹ máa jáde ó yẹ máa jáde ó yẹ máa jáde ó yẹ máa jáde lórúkọ Jésù gbogbo ìṣòro ayé mi ẹ gbọ́rọ̀ Olúwa ó yẹ máa jáde o bẹ́ẹ̀ ni kórí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run jésù kristi olúwa wa mo gbàdúrà fún ọ gbogbo ìṣòro ayé ẹ kó gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá kó máa jáde síta gbogbo ìṣòro ayé ẹ kó gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá kó máa jáde síta gbogbo ìṣòro ayé ẹ kó gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá kó máa jáde síta lórúkọ jésù kó máa jáde síta lórúkọ jésù kó máa jáde síta lórúkọ jésù kó máa jáde síta ìṣòro ayé ẹ jáde síta ìṣòro ayé ẹ gbiná sọnù ìṣòro ayé ẹ jáde síta ìṣòro ayé ẹ gbiná sọnù ìṣòro ayé ẹ jáde síta bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ máa rá àánú gbà ìyanu máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kó o ó ti rí bẹ́ẹ̀ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù yes mo fẹ́ kí a gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ ọlọ́run yìí kí a dẹ̀ máa mú lò kì í ṣe wípé kí a gbọ́ bí kò ṣe kí a ṣe é ó ní kì í ṣe fún àwọn tí ó ń gbọ́ bí kò ṣe fún àwọn olùṣe ọ̀rọ̀ náà lórúkọ Jésù ó máa dára fún ẹ ayé rẹ̀ dẹ̀ máa nítumọ̀ so ẹ jẹ́ kí a gbogbo àwọn tí a bá ní special request before kí n tó ṣe orí ọ̀fẹ́ mo máa sáré gba ìpè èèyàn bíi márùn-ún èèyàn bíi márùn-ún máa sáré gba ìpè wọn so you have a special request that is the number you are going to call gbogbo àtàwọn ní nọ́mbà mi àwọn táwọn àdé ní nọ́mbà tẹ́lẹ̀ this is the number here níbi tí ẹgbẹ́ ibi babalọ́lá yẹn ní nọ́mbà yẹn wà plus one eight three two six two zero four nine eight nine plus one eight three two six two zero four nine eight nine ẹ wo nọ́mbà yẹn ní ẹ̀gbẹ́ apọsọ adele babalọla so i want you to call the um, call the number god bless you mummy shola shine god bless everybody thank you very much ẹ pe nọ́mbà yẹn so you have a special request just calling right now yes hello hello. yeah god bless you ma. ìyá àdúrà nìyẹn Oluwa kú iṣẹ́ o àmì jésù kristi. fún ìtọ́ni ẹ̀mí mímọ́ àbí. bẹ́ẹ̀ni sàkọ́lọ́ i want to dá new language of service. okay okay okay. that's good. that's good. orúkọ Jésù mo gbàdúrà fún yín níbi tẹ́ ẹ wà yẹn ó yẹ gbàgbára ẹ̀mí mímọ́ lórúkọ jésù ralinafa alimakaba tulimafi a i am a prophet of the living god and the spirit of god is upon me ẹ̀mí olúwa jehova ń bẹ lára mi láti wàásù yẹrẹ fún àwọn òtòṣì lifalinafabakaba tulimafi a níbo tẹ ẹ wà yẹn lórúkọ jésù ah, the power of the holy spirit should begin to envelope you right now the power of holy spirit begin to envelope you right now agbára ẹ̀mí mímọ́ o lórúkọ Jésù ó yá kó gbé yín wọ̀ mo gbàdúrà fún yín lọ́wọ́lọ́wọ́ mi kíríbà tàràbà kábà tó máa fi a orí ọ̀fẹ́ tẹ́ ó fi gòkè sí tẹ́ ó fi mọ ọlọ́run sìn ráìlì mà sífì a lórúkọ Jésù ẹ gba orí ọ̀fẹ́ yẹn báyìí níbi tẹ́ ẹ wà yẹn afẹ́fẹ́ mi mọ́ yá kó fẹ́ sí yín lára yes begin to feel it begin to feel the coldness begin to feel it right now afẹ́fẹ́ yẹn afẹ́fẹ́ yẹn afẹ́fẹ́ yẹn kó fẹ́ sí yín lára ó yá kẹ́ ẹ gba ẹ̀mí mọ́ yẹn ó yá kẹ́ ẹ gba ẹ̀mí mọ́ yẹn bẹ́ẹ̀ ló ṣe máa rí o lima faraba tuli ma fi alika bataraba kabasa tarama tuli ma fi alijiri kana na kafa kuli ma tabali karaba tuli ma fi a lórúkọ jésù ẹ gbàgbára ẹ̀mí mọ́ bẹ́ẹ̀ ló ṣe máa rí ìgbé ayé yín ó yá kẹ́ lọ di alágbára nínú ẹ̀mí jésù olúwa wa. mọ́mí kẹ́ túbọ̀ máa ka bíbélì ẹ máa ka bíbélì yẹn má fi bíbélì ṣeré téèyàn bá ti ń ka bíbélì tó dẹ̀ ń gbàdúrà àti àwẹ̀ ó máa jẹ́ alágbára ṣe ti gbọ́ báyìí ẹ nígbàgbọ́ báyìí pé ti gba agbára mímọ́ yẹn so kẹ́ wá lọ bẹ̀rẹ̀ sí ní yes kẹ́ wá lọ bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ kẹ́ máa gbàdúrà kẹ́ dẹ̀ máa ka bíbélì kẹ́ dẹ̀ máa sá fún ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ máa ń pa iná ẹ̀mí mọ́ kú lára èèyàn náà God bless you. Yeah, gbogbo àwọn kan yẹn máa lọlẹ̀ tí ẹ̀mọ́ bá ti take charge in life with you. if the Holy Spirit have take charge of your life one thing is certain he begin to destroy everything that is uh, that is giving you problem things that does not allow you to associate very well with God he begin to step down gbogbo àwọn ẹ̀mí ìbínú yẹn á máa lọlẹ̀ those things will be surrendering because they must surrender for God that is for sure so God bless you adara fún yín ẹ ṣeun Thank you, Daddy. All right, ma. Yes, ma. Yes, ma. Amen. Hello. Hello, sir. God bless you. Yes, sir. Hello, sir. Adara fún yín o. Àmì Yeah, what is your prayer request? Ah, ṣé wà nínú ṣé ẹ mọ̀ pa ń ṣe program prayer request lọ́wọ́ àbí? Ah, ọ̀hẹ́ ah, eh, ok ok ok ok ya mo gbọ́ yín. mo ń gbọ́ yín o. ok yẹ kí ni nǹkan tí ẹ fẹ́ kọ́lọ́run ṣe fún yín. ok orúkọ Jésù orúkọ jésù ọlọ́run alágbára kó súre fún yín gbogbo ẹ̀mí èṣù tó gbé ọkọ yín wọ̀ tẹ́ ẹ fi pínyà lórúkọ jésù ẹ̀mí yẹn kó jáde nínú ẹ̀ ẹ̀mí èṣù tó gbé ọkọ yín wọ̀ tó fi so àwọn ọmọ di ọ̀tá yín lórúkọ jésù ẹ̀mí èṣù yẹn jáde nínú ayé ẹ̀ gbogbo ẹ̀mí èṣù tó gbé ọkọ yín wọ̀ tó fi so àwọn ọmọ ọ̀tá yín lórúkọ jésù ẹ̀mí èṣù yẹn jáde nínú ayé ẹ̀ oró tó ti gbìn sínú àkọ́bí yín tí ò jẹ́ kákọ́bí yẹn ti ẹ̀fẹ́ rí mi yín láàkàn mọ́ lórúkọ jésù oró yẹn jáde nínú ẹ̀ gbogbo àwọn òróró wòlíì ìkà tó ti lò lórí àwọn ọmọ yẹn lórúkọ jésù iṣẹ́ bàjẹ́ agbára ọlọ́run ó yá kó dá yín láre agbára ọlọ́run kó dá yín láre láìpẹ́ láì jìnnà ìdílé yín kó padà di ẹyọ kan kí àánú kó sì farahàn níbẹ̀ jésù kristi olúwa wa mọ́mì ẹ lọ ẹ lọ wá ẹnìkan tí ó bá fẹ́ bímọ tàbí tó bá lóyún kẹ lọ ra nǹkan ọmọ fún ṣètì gbọ́ báyìí ẹ kọ ó lè jẹ́ aṣọ méjì ó lè jẹ́ mẹ́ta kò jẹ́ ẹran kó jẹ́ nǹkan ranranran ó lè jẹ́ ọṣẹ ó lè jẹ́ nǹkan tó bá ṣáà ti jẹ́ nǹkan ọmọ tuntun ẹ lọ rà á fún ẹnìkan tó bá lóyún lórúkọ jésù ó máa dára fún yín mà tẹ bá ti ṣe ẹ fọkànbalẹ̀ ogun máa ṣẹ́ God bless you. ẹ tó máa ń pẹ́ ti bímọ náà tó ṣẹ̀ṣẹ̀ bí láìpẹ́ kẹ́ lọ́ọ́ ra fún. Aha, okay ma no problem God bless you. Hello. Hello. God bless you. Amen o. Can you pray requesting you? wọ́n postpone. ọ̀rẹ́ ìjọba pẹ̀lẹ́ wọ́n fẹ́ kẹ́ gbàdúrà pé tí ọlọ́run kó jẹ̀sùn bójú rẹ̀ ọlọ́run pẹ̀lú. orúkọ jésù ọ̀rọ̀ ìwé ìgbélu yẹn lórúkọ jésù kẹrà àánú gbà lórí ẹ̀ ilẹ̀kùn àánú kó ṣí fún yín lórí ẹ̀ o ilẹ̀kùn àánú kó ṣí fún yín lórí ẹ̀ o ilẹ̀kùn àánú mo ní kó ṣí fún yín lórí ẹ̀ mo gbàdúrà ah, mọ́mí ẹ fọkàn yín balẹ̀ ṣe ń gbọ́ báyìí ẹ fi ọkàn yín balẹ̀ nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ ni pé aṣọ tí mo wọ̀ aṣọ ogun ilé bàbá mi tí mo wọ̀ délùú òyìnbó ẹni kọ́lọ́run kò fi iná bọ̀ dànù ohun tó ṣe ń yọ yín lẹ́nu nìyẹn kí ni mo pè mọ́ aṣọ ogun ilé bàbá mi Yorùbá máa ń sọ pé wọ́n á ní ó yí ọmọ tó ń sọkún ó sì yé ìyá rẹ̀ tí ń rẹ̀ ṣe ń gbọ́ báyìí ogun bẹ nílé bàbá yín olúwa ń pé aṣọ yẹn náà ló sì fa wàhálà fún yín olúwa sọ pé ó yẹ kí ọ̀rọ̀ ìwé ìgbélu yín kẹ́ ti gbàgbé pé ẹgbàwé ìgbélu láyé olùwà pé ó yẹ kẹ́ ṣe kí ni o kẹ́ ti gbàgbé pé ẹgbà nítorí pé kí ni ojúrere àti àrùn tó ń bẹ pẹ̀lú ayé yín ó kọjá nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ ó kọjá kẹ́ máa wá nǹkan tì ṣùgbọ́n wọ́n ti wọ aṣọ ogun ilé bàbá yín wọ́n ti wọ́ bo àwọn ojúrere yẹn mọ́lẹ̀ so aṣọ yẹn ti bo ojúrere mọ́lẹ̀ ogun lásán ni wọ́n ń rí ẹni tí wọ́n fẹ́ ṣàánú fún ni wọ́n ń rí ẹni tí wọ́n fẹ́ ṣoore fún ni wọ́n ń rí mo gbàdúrà fún yín lónìí lórúkọ jésù aṣogun ilé bàbá yín ó yá kó máa jóná sọnù bẹ́ẹ̀ ló ṣe máa rí o ẹ ò tún wọṣọ yẹn kiri mọ́ o ẹ ti ráàánú gbà ìwé ìgbélù yẹn ti bọ́ sí jésù kristi olúwa wa ọmọ yín lórúkọ jésù àṣẹ ọlọ́run kó wọnú ayé ẹ lọ agbára ọlọ́run kó wọnú ayé ẹ lọ ojú rere àti wọnú iléèwé yẹn lórúkọ jésù ó yà kó gba ojú rere yẹn lọ gbogbo ẹ̀mí tó ń gbé wọ̀ tí wọ́n fi ń lé jáde kúrò nílé ìwé yẹn lórúkọ jésù ẹ̀mí yẹn kó jáde síta ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù kristi olúwa wa. ẹ lọ gbàdúrà ní aago kan sán gangan àti aago kan òru mọ́mì tí oòrùn aago kan yẹn ò bá ti ràn ẹ mọ́ gbàdúrà o tí oòrùn yẹn bá ti ràn dáadáa láago kan so tó bá jẹ́ pé àsìkò ìgbà tẹ wòjò ń rọ̀ àbí kíní yìnyín yín ṣe ẹ wò ìgbà tí òjò oòrùn nígbà tí oòrùn bá ṣe ẹ wà ká wíńdò yín sókè. So nígbà tí oòrùn bá ń ràn ẹ ka window yín sókè ẹ wà dúró síwájú window yẹn ẹ máa wo oòrùn yẹn ibi tẹ́ bá ti máa rí oòrùn yẹn ibẹ̀ ni kẹ́ ti gbàdúrà wákàtí kan títí di aago méjì tó bá tún ti di aago kan òru ẹ tún ṣí window yín kẹ́ tún kọjú sí òṣùpá kẹ́ tún gbàdúrà yẹn náà gbogbo ọwọ́ agbára òru tó ṣiṣẹ́ kíṣẹ́ lórí ọmọ mi gbogbo agbára oòrùn ọ̀sán gangan oríta mẹ́ta tó ṣiṣẹ́ kíṣẹ́ lórí ọmọ mi ẹni kọ́lọ́run kó ba gbogbo agbára yẹn jẹ́ ṣó ti yé yín báyìí tẹ bá ti gbàdúrà yẹn mọ́mẹ́ ẹ fọkàn yín balẹ̀ ogun ṣẹ́ wákàtí kọ̀ọ̀kan ní kẹ́lù one to two one to two God bless you ma. ẹ ní di sam nǹkan yẹn ní kẹ́kẹ́ lọ sí ma. all right ma àmì o yes ma all right hello hello God bless you. ẹ kalẹ́ sà àti ẹ kalẹ́ mọ́ mi kí ni prayer request yín mà. yes nípa ọ̀rẹ́ mi òun pẹ̀lú ọkọ ẹ̀ kọ́tọ́kọ́ ṣẹlẹ̀ sí lẹ́nu jọ́ mẹ́ta yìí kò yé gbogbo wa so inú ọ̀rẹ́ mi yẹn ò dẹ̀ dùn rárá rárá so mo wá ẹjọ́ kẹ́ mi ṣàdúrà fún. olúwa sọ wípé ogun orogún tó jìnnà sí ló ń bá a fira hmm. ogun kí ni mo pè mọ́ ogun orogún tó jìnnà sí <laughs> ogorogún tó jìnnà sí kì í ṣe pé orogún tó máa rí nítòsí orogún yẹn jìnnà sí ibẹ̀ ló ti ń rí gbogbo àwọn nǹkan yẹn nítorí pé ó dé ìkórìtà tó yẹ pé ó ti dé ìkórìtà tí gbogbo ti ń tó fẹ́ máa ṣojú re ṣùgbọ́n ó dé ìkórìtà tí gbogbo ẹ̀ ti ń dí ó dàbí ìgbà tí wọ́n bá kó òwú tí wọ́n fi tún irun tí wọ́n bá lọ gbogbo ẹ̀ tí tó dí pọ̀ tẹ́yìn ò tiẹ̀ mọ́bi tó ti máa fa okùn yẹn já tàbí ibi tí ó ti tu tó bá ní kóun ó tu níbìkan ó lè gé gbogbo ẹ̀ dànù tó bá ní kó ó tún bí ó lè gé gbogbo ẹ̀ dànù so ìrìn àjò rẹ̀ gba kí ọlọ́run ẹ̀gbọ́n kó fi ara hàn lórí ẹ̀ mo gbàdúrà fún lórúkọ jésù gbogbo ìrìn àjò rẹ̀ tó ta kókó ó yá ọlọ́run ẹ̀gbọ́n kó bẹ̀rẹ̀ sí ní tàn mọ́lẹ̀ sí gbogbo ogun orogún lórí ayé ẹ̀ lórúkọ jésù ó yá kó gbiná sọnù ogun orogún nínú ayé ọ̀rẹ́ yìí kó gbiná sọnù lórúkọ jésù ẹ sọ fún ẹ pé kó mọ oore ṣe kí oore kó lè máa tọ́ lẹ́yìn ẹ tún sọ ẹni pé kó mọ oore mi ò mọ bó ṣe mọ oore ṣe tó ṣùgbọ́n ó wá pé kó lọ mọ oore ṣe kí oore lè máa tọ̀ lẹ́yìn bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ohun tí wọ́n pákéjì pé kó máa tẹ̀lé lẹ́yìn mọ́mísà kò ṣeé fẹnu sọ ṣùgbọ́n tó bá ti lè ń ṣe oore oore á lè máa dọ́bu á lè máa dọ́bu cross àwọn nǹkan tí wọ́n ti ṣètò kó máa tẹ̀lé yẹn ṣe gbọ́ báyìí kó dẹ̀ gbàdúrà dáadáa lórí ogun orogún yẹn ètèmínà dẹ̀ ti gbà fún ó máa bá ń bẹ̀ ìyanu máa ṣẹlẹ̀ máa ọ̀rẹ́ àtìyá mi ẹ ṣe o ẹ̀yin náà máa ráàánú gba ọ̀pẹ́ ìpè nítorí ọ̀rẹ́ yín yẹn lórúkọ Jésù ayé tí yóò ní bàjẹ́ ogun yín náà yóò dẹ̀ ṣẹ́ Jésù Olúwa wa God bless you all right all right hello hello hello a dára fún yín o. Yeah. Yeah, mo kí ni prayer request yín mo ń gbọ́ yín mọ̀. àyẹ̀ sáré wo dájú ẹ ṣe àdúrà àmì o ok. ok. ok. Eh, ìlú wo lẹ ti ń pè. orúkọ jésù mọ̀mí ṣógbọ́lá mọ̀mí ṣógbọ́lá ok orúkọ jésù ok ẹ ó ra àánú gbà ẹ ó ra àánú gbà ìlú tẹ́ wà yẹn ọlọ́run kó gbà fún yín ẹ gbọ́ talẹ́ni tó ti fi oògùn bá yín lò ẹnìkan ti fi oògùn bá yín rìnrìn àjò torí ẹ̀ ní gbogbo nǹkan fi wá nira kí ni mo sọ mọ́ mi wọ́n fi oògùn wọ́n fi bá yín lò ìyẹn ni pé ẹni tó bá yín ṣọ̀rẹ́ bígbà tó pé kéèyàn báyàn ṣọ̀rẹ́ tàbí kéèyàn kéèyàn jára léèyàn kó wá kóun máa lo oògùn kó máa fi báyàn rìnrìn àjò pọ̀ ṣe ń gbọ́ báyìí kéèyàn ti máa tẹ́ pé ẹ̀yin ń lọ kò sí oògùn lápò yín òun ń lọ oògùn wà lápò tiẹ̀ so ìrìn àjò yẹn méjì ni ẹ̀tàn àti oògùn ni mò ń wò nínú ìrìn àjò yẹn ẹ̀tàn àti oògùn ni mò ń wò nínú ìrìn so èyí tí ẹ̀tàn ṣe ẹ̀tàn oògùn oògùn dá yín dúró sínú àìníire ẹgbọ́ ẹgbọ́ pẹ̀lú méjì yẹn ẹ̀tàn gba ó gba àwọn nǹkan rere tó yẹ kẹ́ ẹ dá ṣe ó gbà sọnù náà oògùn yẹn wá ṣe kí ni ó wá retain yín sínú ìyà kò wá jẹ́ kéèyàn lè jáde kó nàgà kó jáde kúrò nínú ìyà yẹn oògùn oògùn wá yín síbẹ̀ ṣùgbọ́n mo gbàdúrà lónìí ra alimafa ẹ̀mí wòlíì inú mi bá yín sọ̀rọ̀ láfa ẹ̀mí wòlíì inú mi jà ogun yẹn ẹ̀mọ́ kó yọ yín kúrò nínú ogun yẹn gbogbo ohun rere tá a ti fi ẹ̀tàn gbà lọ́wọ́ yín lórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí ní padà síbẹ̀ ohun rere gbogbo tá a ti fi ẹ̀tàn gbà lọ́wọ́ yín lórúkọ Jésù Olúwa dá padà síbẹ̀ ohun rere gbogbo tá a ti fi ẹ̀tàn gbà lọ́wọ́ yín Olúwa dá padà síbẹ̀ gbogbo iṣẹ́ burúkú tí oògùn ti ṣe lágọ̀ọ́ ara yín lórúkọ Jésù kó máa bàjẹ́ gbogbo iṣẹ́ burúkú tí oògùn ti ṣe lágọ̀ọ́ ara yín mo ní kó máa bàjẹ́ gbogbo iṣẹ́ burúkú tí oògùn ti ṣe lágọ̀ọ́ ara yín ó yá kó máa bàjẹ́ bẹ́ẹ̀ ni kó rí ẹ máa ní testimony ẹ dẹ̀ máa lẹ́nu ọpẹ́ Jésù Kristi Olúwa wa. ẹ pẹ̀lẹ́ máa dára fún yín fọkàn yín balẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run máa bẹ̀rẹ̀ sí ní jà lórí ọ̀rọ̀ yín god bless you god bless you all right all right yes sir hello a dára fún yín o. Okay. bedroom, rubbed on top of my head. And then you took some from my hand and gave to another lady. And then she had to use it and rub it on her head also. So, but after that dream, I just woke up and I prayed about it. But a few weeks ago, I just realized that my head just began to hurt. I just thought it was a mere headache, you know. And then it went away after a while. But recently, last week, whilst we were on the prayer line, when you were praying, there was a prayer that you asked us to pray. And as soon as I finished saying that prayer, it was more like, you know, when there's an electric shock right there in my brain, it just went through one time and then you know i had to stand still i almost thought i was going to have a, a, a, hypertension or something or um, a heart attack but all of a sudden in a few seconds again it happened again and then i had to sit down and then from that point up until as I speak with you right now, sir, just one side of my head is hurting, and I know that I prayed about just keeps persisting. And just only today, because I, I never suffered high blood pressure or anything, I just decided, mm, wait a minute, let me just check my pressure. So I went to one of the nurses in my office and I did check, and it was like stage one uh, um, um, blood pressure. I'm like, no, I, that's not for me. It's not my portion. And you know, I, I, have just been praying. I said, God, if it be your will and that you are called this man, Lord God, let him just declare today that he will pray for people online. And only for me to hear you say that, and I know that God is about to do something in the lives of everyone in in your joy. Wow. And I'm just trusting God for my healing as wow. I speak to you right now one side of my head is hurting so bad. Okay. Can you do you have any water there? Can you quickly dip your hand in any water? Yes, I can. Now dip your hand into the water. That's powerful. That you, you, she prayed to God that God should allow uh, Prophet Dami to pray for people today, and to his to our surprise, we just announced that we want to pray for people today online. That's so powerful. Yes, so now, Oya, put the, the the hand on your head. Yeah, remove it from the water and put it on your head. Yes, sir. I release the power of God up onto your into your life right now in the mighty name of Jesus. Jesus. I release the power of God right now. In the mighty name of Jesus. Let the power touch you right now in the mighty name of Jesus. Jesus. Every headache, every power of sickness, every power that is not allowing your body to rest, every power that is waging war against your blood, I release the power of God to begin to drive them out right now. You, this headache, hear the voice of the Lord. Right now, I declare peace into that body in the name of Jesus. For the Bible says, I wish above all things that thou mayest prosper and be in good health. Yes, as there is peace right now, as there is peace right now, as there is peace right now, makarabatuli mafi aina masata. It shall be well with you. Everything is settled. It is well with you. In Jesus' name we have prayed. Amen. That is settled. She's okay because I can't even hear anything again. God bless you. Yes. Hello. Hello. Hello. Hello. Yeah, God bless you. God bless you. Yes, sir. Mo ní kí mo ní uh, problem kan ní to do with uh, family. Okay. a lè ṣe ká má jà ní ìlú mú bí ìgbà yẹn bó ṣe lọ àti bá débi pé ń sìn yìí èmi àtẹgbà mọ́ mi àtẹ̀gbọ́n mi nìkan ló ń kí àwọn bọ̀ kò sẹ́nìbọ̀dì tó ń bá mi sọ̀rọ̀ nínú ẹ̀gbọ́n mi àti mọ́ mi even for sí náà everybody bí ẹn pé bóyá everybody kàn kẹ̀yìn síra wọn nobody talk. ok ok mo gbàdúrà fún yín lórúkọ Jésù inú ilé yín yẹn agbára ọ̀nà kó wọ ọbẹ̀ wá inú ilé yín yẹn agbára àlàáfíà ó yá kó wọ ọbẹ̀ wá mo pàṣẹ gẹ́gẹ́ bí wòlíì ọlọ́run alààyè agbára àlàáfíà kó wọ ọbẹ̀ wá. rábà alimasa mọ́mí ṣé ìpínlẹ̀ ilé yín ṣe lè mùsùlùmí ni. yes ìpínlẹ̀ ilé mùsùlùmí ni. ẹ gbọ́ mo pa ní àṣẹ ọlọ́run má jẹ̀mú wọ́n ló fi èyí hàn má sì ra àtàmọ́kàbá fòlìmọ́ntàfàlì à gbogbo ọwọ́ agbára tó ń da ilé yẹn láàmú gbogbo ọwọ́ agbára ìpínlẹ̀ gbogbo àwa agbára jàgídíjàgan tó ń da ilé yẹn láàmú mọ́mí mò ń wo ẹ̀mí yẹn à ń pe orúkọ ẹ̀mí yẹn fún mi ní jàgídíjàgan ó ní pé kí gbogbo bẹ̀ kó má tòrò kí gbogbo ẹ̀ má dùn kí bàbá máa kọjú sí ìyá kí ìyá máa kọjú sáwọn ọmọ kí jà máa wáyé mo pa ní àṣẹ ìwọ ẹ̀mí ó yá jáde síta nínú ilé yẹn ó yá jáde síta ilé yín kó gba àlàáfíà ọlọ́run ilé yín kó gba ayọ̀ ọlọ́run ayọ̀ dẹ̀ ti bẹ̀rẹ̀ jésù olúwa yes ẹ ó ti dára fún yín mọ́mi ẹ lọ ẹ pe mọ́mọ yẹn kẹsẹ́tù ìjà ìjà yẹn o dẹ̀ ní gbórí mọ́ ẹ pe gbogbo àwọn ẹ pe ẹ̀yin la gbàdúrà fún sin ara yín ní point of contact yẹn wà so ẹ pe gbogbo wọn ẹ dẹ̀ rí pé gbogbo ẹ máa ṣètò ẹ máa rí pé ẹ máa give testimony. yes ma god bless you ma. all right ìyá mi all right ìyá mi. hello á dára fún yín o. àmì sá. ẹ pẹ̀lẹ́ mọ̀. ẹ jọ yes sá ẹ jọ sá prayer point tí mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ lé lórí ẹ kíní bẹ́ẹ̀ ìwé ìgbélú mi nínú ìlú tí mo wà yìí hmm. ìkejì tó dẹ̀ wà bẹ́ẹ̀ kí ọlọ́run jọ nínú ọlá ẹ̀ máa gbé gbá ọpẹ́ nínú òjò ẹ̀ kó jọ kó tọ́ mi sọ́nà kó fi ọ̀nà hàn mí bí mo ṣe máa rìnrìn àjò orí ayé mi. ìkẹta bàbá mi àlejò kó ṣíjú àmúhùn kó má ṣiṣẹ́ bí irin kó má lérí mọ́ because ó gbìyànjú ní ayé ẹ̀ gidi gan bó ṣe mọ̀wé tó bó ṣe kàwé tó bó ṣe fún scholarship lọ school tó wọn kò bá ìrìn àjò àbáyẹ jẹ. bàbá tó bí yín lọ́mọ àbí. bàbá tó bí yín lọ́mọ. bẹ́ẹ̀ni. okay. ẹjọ hmm. mo fẹ́ yẹ kí bá mi fi àdúrà ràn wọ́n lọ́wọ́ bàbá mi gbìyànjú tó láyé béèyàn ṣe ń gbìyànjú fún ọ kàwé ó ní ọgbọ́n ó ní ìmọ̀ ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ oúnjẹ jẹ lérí. orúkọ jésù ọlọ́run kò súre fún yín á dẹ̀ dára fún yín o mo bẹ̀rẹ̀ látòrí bàbá yẹn lórúkọ jésù kristi ó yá gbogbo ẹ̀yin ogun ìdíwọ́ ìdènà ó yá ẹ̀bẹ̀ sí ní clear ọ̀nà ẹ wo bàbá tiẹ̀ ti ní àwọn májẹ̀mú kan tó fi dá ṣé ń gbọ́ mi báyìí bàbá bàbá yín ó ti ní àwọn májẹ̀mú kan tó fi ṣe kí tó fi dá ilina fa alikaba alina taraba tuli ma fi a ó kàn jẹ́ pé mi ò gbọ́ èdè tán sọ nílùú yẹn ni ìlú ibi tí mò ń wò yẹn mi ò gbọ́ èdè tí wọ́n sọ ń bẹ̀ èdè wọn rí bákan bákan ṣé ẹ ń sọmọ Yorùbá ni ẹ kì í sọmọ Yorùbá. Ah. Edo State mo ti bàbá yẹn wọ́n communicate nkankan ṣùgbọ́n ẹ má wọrí mò ń bọ̀ ilá faraba alina tolimankaba tala farema nanta a ah, mo pa ní àṣẹ lónìí lórúkọ Jésù Kristi Násárẹ́tì gbogbo agbára tó fi bàbá yẹn dá má jẹ̀mú lórúkọ Jésù ó yá má jẹ̀mú yẹn kó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ má jẹ̀mú yẹn kó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ó dáa a ti túmọ̀ ọ̀rọ̀ yẹn fún mi yes mo gbàdúrà gbọ́ mi agbára tó fi bàbá yín dá Mariam pé mi ò sọ pé kó má rìnrìn àjò ọkùnrin mi ì sọ wípé kó má sáré bí ọkùnrin ti ń sáré mi ì ní kó má gbìyànjú ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ nǹkan tí ọkùnrin ń jẹ kò gbọ́dọ̀ jèrè ohun tí ọkùnrin ń jèrè mo gbàdúrà gbogbo májẹ̀mú yẹn lónìí lórúkọ Jésù ó yà kó bàjẹ́ nínú ayé ẹ̀ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o mo wá gbàdúrà fẹ́yìn náà lórúkọ Jésù ìrìn àjò ayé yín ò ní dàrú ọlọ́run tó ṣe àwọn ènìyàn lógo nínú bíbélì lórúkọ jésù kó ṣe yín lógo ìwé oríire yín yẹn lórúkọ mo rí ẹnìkan ó gba ìwé yẹn dání ó wá ń fi ìwé yẹn sábíyá ẹ wá ń kúnlẹ̀ wá ń bẹ̀ pé kó bá yín mú ìwé yẹn òun sọ pé rárá ẹ̀yin kọ́ lẹ níwé yẹn ẹ̀yin sọ pé ẹ̀yin lẹ ní ẹni kó wo mò ń wo sarah lórí ìwé yẹn sẹ́yìn lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ mi láfarabàtúlìmá ẹ bá du ìwé yẹn pọ̀ ẹ gbọ́ ta lẹni tó gbàwé àṣeyọrí ayé yín tí wọ́n à ń fi há àbíyá òkè ó yá kó lọ kúkú oró irú ẹnìyẹn kó lọ bínú kú láyé lórúkọ Jésù mo ní kó lọ bínú kú láyé ìrìn àjò yín lónìí ó yá kó bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́ni Ọlọ́run ìrìn àjò yín kó bẹ̀rẹ̀ sí ní gba ìtọ́ni Ọlọ́run bẹ́ẹ̀ ni kó rí o Jésù Kristi Olúwa wa. ẹ lọ ní àwẹ̀ ọjọ́ kan lórí bàbá yín àti lórí ẹ̀yin fúnra yín àwẹ̀ ọjọ́ kan yes f anytime lẹ lè gbà á but ẹ fi wákàtí kan gbàdúrà fún bàbá yín kẹlẹ̀ fi wákàtí kan gbàdúrà fara yín àdúrà yẹn dèrè ó gbọ́dọ̀ jẹ́ between the hour of six in the evening sí aago mẹ́sàn-án alẹ́ time tẹ́ máa gbàdúrà yẹn nìyẹn bẹ́ẹ̀ ni ṣe aago mẹ́sàn-án alẹ́ lẹ́ máa gbàdúrà yẹn so ẹ gbàdúrà gbogbo má jẹ̀mú tá a ti dá lórí bàbá mi kọ́lọ́run kó bàjẹ́ ẹ wá gbàdúrà lórí ẹ̀yìn wọn ta lẹ́ni tó gbèwé àṣeyọrí mi tó fi ha bíyá olúwa pánìpayà kó gbàwé àṣeyọrí mi lọ́wọ́ ẹ̀. God bless you. God bless you. olúwa ló ṣeun àmì jésù. hello. God bless you ma á dára fún yín o. ẹ pẹ̀lẹ́. ok ok ẹ gbé ọwọ́ yín lórí. ok ẹ gbé ọwọ́ lórí yín. orúkọ Jésù ọ̀rọ̀ yín kó dayọ̀ mo gbàdúrà fẹ́yìn àti ìdílé yín lórúkọ jésù ọwọ́ apanirun mà aláfaraba túlẹ̀ máa ń fi à ọwọ́ apanirun lórúkọ jésù kó jáde nínú ilé yín ìṣògo tó kàn fún yín yẹn ẹ wọnú ògo yẹn lọ ìṣelógo tó kàn fún yín mọ́mì ẹ wọnú ẹ lọ gbogbo adójútì ni ọwọ́ nínú ìdílé yín lórúkọ jésù ọlọ́run kó yẹ̀yẹ́ wọn ìrìn àjò yín kó pàdé olóore nínú ilé yín yẹn lórúkọ Jésù ohun gbogbo tó sọnù ńbẹ̀ tí ò tí ì jẹ́ kẹ́ ẹ dẹni mú ṣe á dá padà síbẹ̀ àtẹ̀yìn àtọkọ àtọmọ lórúkọ Jésù ẹ débi àṣeyọrí mo gbàdúrà fún ọmọ tí mo sì rí tó sì ń bọ̀ nínú ìrìn àjò ilé yẹn lórúkọ Jésù ó yá kó dé kíá àbẹ́ ẹ̀fẹ́ ọmọ mọ́ <laughs> mo gbàdúrà ọmọ tí mò ń wò tó ń bọ̀ nínú ìrìn àjò yẹn lórúkọ jésù ó yá kó bẹ̀rẹ̀ sí ní wọlé wá ẹgbọ́n mọ́mí mi mà má kàbá sùlìmáfì ẹ máa ṣiṣẹ́ kan tálá bí nínú oṣù yìí ra alifi rẹ máa tu a tálá bí nínú oṣù yìí nínú ilé yín. ni. ẹ̀yin àtọmọ yín la bí nínú oṣù yìí <laughs> ó dáa ẹ máa ní sẹ́rí oh god between now nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe between now and seven days lẹ́ máa ṣe between now and seven days ni mo fẹ́ kẹ́ lọ ṣiṣẹ́ yẹn ṣe ń gbọ́ báyìí ẹ̀yin àtọmọ yín tí wọ́n bí ní oṣù yìí yẹn ẹ ẹ wá bó jẹ́ owó kékeré ni ẹ mú owó yẹn sí lọ́wọ́ kẹ́yìn náà mú owó yẹn dání kẹ́ ẹ wá àwọn tó bá ń tọrọ báárà lọ kẹ́ ẹ lọ fi ta wọn lọ́rẹ àwọn tó bá ń tọrọ owó ẹ lọ fi ta wọn lọ́rẹ tẹ́yìn bá ti fún wọn tán kẹ́ ẹ na ọwọ́ ẹ̀ kó náà kó fún wọn kán gbà láti ọwọ́ ẹ̀ ṣe é ti wẹ́wà kan gbà látọwọ́ ẹ̀ so ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ fọkàn yín balẹ̀ ó nìkan tí mo rí tí mo sì rẹ́rìn ilé yín ilé ògo gidi ni sẹ́ǹgbẹ́ wa ilé táwọn yẹn máa fi tọrọ ni pé ah, ah ilé ògo ni léyìí ẹ so ẹ fọkàn yín balẹ̀ wọn. all right yami no problem no problem yami kò sí problem god bless you ma yes ma hello hello hello. Hello. Hello. God bless you. Adara fún yín o. Yes. ó yẹ gbọ́wọ́lé inú yín mo gbàdúrà gbogbo ìdíwọ́ àìrọ́mọbí lọ́wọ́lọ́wọ́ ó yá kó jáde síta nínú yín gbogbo òdídí tá a fi dílé ọmọ yín yẹn lórúkọ Jésù ó yá kó jáde síta ẹ ló mo ti ń gbàdúrà fún yín ẹ ló gbogbo òdí gbogbo òdìdí tá a fi dílé ọmọ yín yẹn lórúkọ Jésù ó yá kó jáde síta gbogbo òdìdí ẹ ṣàmì dáadáa mọ́mí gbogbo òdìdí tá a fi dílé ọmọ yín lórúkọ Jésù ó yá kó jáde síta ọwọ́ agbára dójútì ni tó fẹ́ dójútì ìrìn àjò ayé yẹn lórúkọ Jésù Ọlọ́run kó bínú sí wọn àṣẹ tó ń gbógun ti ìbímọ yẹn lórúkọ Jésù Ọlọ́run gba àṣẹ náà labarakabatu ma alifarabalina antakabatu a lórúkọ jésù ó yá kẹ́ lọ ṣe ma ọmọ ayọ̀ lórúkọ jésù ayọ̀dá ẹ̀ fún yín ọmọ oríire ayọ̀dá ẹ̀ fún yín ọmọ ayọ̀ ayọ̀dá ẹ̀ fún yín ọmọ oríire ayọ̀dá ẹ̀ fún yín ee mọ́mì. Eh, wọ́n ní wọ́n ní abuké ẹrù ẹ̀ wọ́ ó ní láti ìsàlẹ̀ ló ti wọ́ wà ọ̀rọ̀ yín ti wọ́ wá díẹ̀ látọ̀dọ̀ mọ́mì yín ṣé ń gbọ́ báyìí mi ò ń purọ́ fún yàn bí mọ́mì yín ńkọ́ ibo náà wà báyìí ó níṣẹ́ eh, tó máa ṣe lórí ọ̀rọ̀ yín tó bá máa gbọ́nràn tó bá máa lè ṣe tó máa lè ṣe ó máa lọ ṣe àwọn ìwé ó máa lọ ẹ̀kọ́ àkọ́kọ́ ẹnìkan lọ ra ọ̀já ọmọ ẹni kan lọ ṣe kíni kan lọ ra ọ̀dà ọmọ ó ní àwọn ẹ ó ní àwọn àṣìṣe kékeré kan ìṣàṣe púpọ̀ náà kékeré kan tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yín so òun ló dẹ̀ òun ló ṣokùnfà ọpọlọ òun ló pẹ̀lú nǹkan tó gbégi dí ọ̀nà àti bímọ yín ṣe ń gbọ́ báyìí ṣùgbọ́n kán lọ ra ọ̀já tí wọ́n bá ti mí ní sọ gbogbo ẹ̀tàn lórí bíbá yìí tí wọ́n bá ti ra ọ̀já ẹ bá ti pè wọ́n ẹni pé mo ní kán àwọ̀kẹ́ padà pè mí ṣètìgbọ́ kí n lè fún yín gbogbo ìtọ́ nìyẹn ẹ máa fún yín gbogbo ìtọ́nà yẹn ní ìfẹ́ máa sọ́ṣẹ́ wòlíì àwọn èèyàn bíi nísìnyí wọ́n rẹ̀ ti ń wọ́ ọmọ tí wọ́n gbé kó lọ ọ̀rọ̀ ọjà wọn sì ní mọ̀ pé <laughs> ọ̀rọ̀ ọlọ́jà yàtọ̀ sí ọ̀rọ̀ pé yàn wọ́ ọmọ lórúkọ Jésù àdára fún yín ẹ lè pè mí padà lẹ́ni náà tí n bá ti wà engage máa gbé kọ́ yín tí bá dẹ̀ ti busy ẹ̀ tún fún mi níṣẹ́jú díẹ̀ sí kẹ́ẹ́ tó pé hello hello kí ló dá kí n gbé fóònù sí tíwá yẹn ti pèlè ẹ̀kan náà mo ṣe ẹ̀lú ẹ̀lú ẹ̀lú náà ẹ̀ dáhùn náà ni. ọlọ́run ṣe tẹ́ gbọ́ lélẹ̀ yìí àdúpọ̀ ẹ̀ mo sọ̀rọ̀ sí yín lẹ́sẹ̀sẹ̀ gbọ́ mi báyìí nísìn mo gbọ́ o. ok kọ́lọ̀ ń tọ́ yín ní eré àwo. ọkọ ok. lórí àwọn ọmọ mi lórí ìwé ìgbélú mi. ok kọ́lọ́run kó tọ́ yín sọ́nà àbí kọ́lọ́run kó bá yín ṣe. kọ́lọ́run bá mi ṣe sẹ́yìn. kí ni ìtọ́sọ́nà tọ́lọ́ fi máa fún yín gbà tí ìṣepẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ lọ́kọ tí ìṣepẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ bímọ <laughs> wọ́n ní kọ́lọ́run kó yín. orúkọ Jésù ọlọ́run má jẹ̀mú ó yá kó wọnú ilé ọkọ yín wá gbogbo ẹ ṣàmì sókè mi ò gbọ́ yín gbogbo lala kókó fẹ̀fẹ̀ tá a fẹ́ dalẹ̀ ọkọ yín rú lórúkọ Jésù Ọlọ́run kó máa bàjẹ́ ọwọ́ agbára tó bá sọ pé òun ní jẹ́ kẹ́ jèrè ilé ọkọ lórúkọ Jésù ọwọ́ náà jóná sọnù lónìí agbára tó bá lóun ò ní jẹ́ kẹ́ jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù agbára náà gbiná sọnù lónìí mo gbàdúrà fún ìmọ̀ fún ọmọ yín yẹn lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda ìmọ̀ fún lórúkọ Jésù Kristi Ọlọ́run kó yọ̀ǹda ìmọ̀ fún ohun tí àwọn ọmọ yín yóò fi jẹ́ ènìyàn ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wọn lórúkọ jésù ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wọn o ẹ ti làlùyọ ìyanu dẹ̀ tó ṣẹlẹ̀ ìwé ìgbélu yẹn ó yẹ ẹ gbà mà ìwé ìgbélu yẹn mo ní kẹ́ ẹ gbà mà ìwé ìgbélu yẹn ẹ gbà báyìí o bẹ́ẹ̀ ló ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o jésù kristi olúwa wa. ẹ lọ gbàdúrà ṣé ń gbọ́ báyìí ẹ ní ìdí àwẹ̀ ẹ ní ìdí ohunkóhun ẹ kàn máa gbàdúrà ní gbogbo aago méjìlá sáago kan ẹ má máa miss every day kẹ́ẹ̀dẹ̀ ṣe fún seventy one days. aago méjìlá sáago kan. ìsaago kan fún seventy one days so and God need that seventy one hours of prayer so ẹ lọ yes aago méjìlá sáago kan kẹ́ máa gbàdúrà fúnra yín kẹ́ máa gbàdúrà fún ilé ọkọ yín kí mo gbàdúrà lórí ọmọ yín mo gbàdúrà fọmọ yín ẹ fi àwọn ọmọ yín yẹn sínú àdúrà kẹdẹ máa béèrè fún ìmọ̀ fún eléyìí tí ó yẹ pé ìmọ̀ ó kú díẹ̀ káàtó fún ẹ béèrè fún tí wọ́n fi máa ṣe ilé ayé wọn fún eléyìí tó yẹ pé fún àwọn tẹmọ̀ pé fún mm, tó máa fi gbélé ayé wọn tẹ́pẹ́ gbogbo àfi olójú tá a fi ráyè tọkàn wọn á fi balẹ̀ ẹ béèrè ẹ̀ fún wọn lórúkọ Jésù ẹ̀ dẹ̀ máa jèrè wọn so tẹ bá tẹ bá ti parí ẹ kẹfọ kàn yín balẹ̀ ẹ má bẹ̀rẹ̀ sí ní gbogbo àwọn ìyanu tó máa tẹ̀lé ohun tọ́lọ́run sọ pé kí n sọ pé kí n ṣe nìyẹn sir. all right god bless you. olúwa ṣe olúwa ah, ṣe àmì jésù àmì jésù ah. hello hello hello hello hello ẹ sọ̀rọ̀ sókè o god bless you. God bless you lẹ́yìn eléyìí wọ́n mọ wọ́n mọ wọ́n mọ kọ̀ ni mo máa gbé mọ màá gbàdúrà fún wa màá ṣòdò fẹ́ àmà lọ ó tún dọ̀la nìyẹn. hello. hello sir i'm listening to you. yíyá mo ń gbọ́ yín o. okay sir um, please um, i speak english i don't understand you. But... okay i'm listening to you ma'am. prayer and what prayer and what man please be be be uh, be a little bit fast because of our time we are running out of time right now just nine more minutes. Yeah, Marriage for my marriage, that is part of the expression of my marriage. Marriage. Okay. And what ministry do you run? You run a, an evangelical ministry or what? Um, not yet. I don't have the Okay, in Jesus' name, I pray and I declare by the power of the anointing that wheresoever that is delaying your marriage, I pray that the Lord begin to destroy them right now in the mighty name of Jesus. I release the grace that will make you to enjoy marriage in life in the mighty name of Jesus. Receive the power to make it in life in the mighty name of Jesus. Receive the power to prosper in your ministry in the mighty name of Jesus. Every power that is waging war against your life, against your ministry, against your achievement, I release the power of God right now to destroy them in the mighty name of Jesus You are shining. You will shine. The glory of God will rest upon your life. Every power that will raise hand against you shall be destroyed in the name of Jesus. The glory of God will rest upon you. And you will be great in life. In Jesus' name we have prayed. Auntie, go and give God praise for three days. Just go and be praising God for what He has done. Okay? Go and praise God for three days. And make sure you are uh, always read Psalm 20 inside water. Always read it time to time. Maybe two or three times in a week. Read Psalm 20 inside water seven times and be bathing and drinking with. Bathe and drink with it. God bless you. Yeah. Hello? God bless you. I'm Jésù Kristi. Ẹ fọwọ́ kan ìsàlẹ̀kùn yín yẹn. Mo pa ní àṣẹ lọ́wọ́lọ́wọ́ ìwọ ohun tó wú sísàlẹ̀kùn yẹn lórúkọ Jésù ó yá gbiná jáde ńbẹ̀. Bí a bá pè mí ní wòlíṣẹ́ lè rí omi ẹ tọwọ́ bọ mi ẹ tọwọ́ bọ mi. bɔ bọ̀ núwò lidara kaba kàbátàrámá fálímà sùràbàtà mancha ẹ tọwọ́ bọ̀ mi ó yẹ fi kan bẹ̀ yẹn ẹ gbé lórí bẹ̀ yẹn ẹ lórí ibi tó wù yẹn mo pa ní agbara agbára ìtura ó yá kó kàn yẹn bẹ̀ yẹn agbára ìtura ó yá kó kàn yẹn bẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìwọ ọ̀rọ̀ ìwọ ibẹ̀ yẹn máa gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá gbogbo tó wú síbẹ̀ kó máa túkà gbogbo tó wú síbẹ̀ kó máa pòórá ẹ ti gba agbára ọlọ́run ẹ ti gba ìmísí ọlọ́run ẹ ti gba ìwòsàn ọlọ́run inú yẹn gba ìwòsàn ìsàlẹ̀ ikùn yẹn gba ìwòsàn inú yẹn gba ìwòsàn ìsàlẹ̀ ikùn yẹn gba ìwòsàn rábàkàbà tòlímáfì à kó gba ìwòsàn lórúkọ jésù mo ní kó gba ìwòsàn lórúkọ jésù kó gba ìwòsàn kí kó ṣẹlẹ̀ kí kó ṣẹlẹ̀ kí kó ṣẹlẹ̀ kí kó ṣẹlẹ̀ kí kó ṣẹlẹ̀ ẹ ti rà àánú gbà o gbogbo ẹ odidi ẹ̀mí tó wà nbẹ yẹn ó yá gbiná jáde mbẹ odidi ẹ̀mí tó wà nínú yẹn lórúkọ Jésù gbiná jáde mbẹ odidi ẹ̀mí tó wà nínú yẹn gbiná jáde mbẹ bẹ́ẹ̀ ni kò rí ti rí bẹ́ẹ̀ o Jésù Kristi Olúwa wa. ẹ pẹ̀lẹ́ ẹ fọkàn yín balẹ̀ ó ti parí ogun ti ṣe ẹ máa fún mi testimony ẹ̀ láìpẹ́. Uh-huh. God bless you. Yes, ma'am. Yes, ma'am. Hello. Hello. Hello. God bless you. Mo ń gbọ́ yín o. Hello. Yes, Amen mo ń gbọ́ yín mọ́ mi. ọ̀rọ̀ ọkọ àti iṣẹ́. hello. hello. ẹ ní ọ̀rọ̀ ọkọ àti iṣẹ́. ok orúkọ jésù. bẹ́ẹ̀ni sà. orúkọ jésù. àmín. mo gbàdúrà lórúkọ jésù ó yá ẹ lọ bẹ̀rẹ̀ sí ní rí ojú rere ọlọ́run ní gbogbo ọ̀nà tẹ́ ẹ ti fẹ́ ìdásí ọlọ́run ọlọ́run kó dá sí ọ̀rọ̀ yín ní gbogbo bí tẹ́ ẹ ti nílò ọwọ́ ọlọ́run lórúkọ jésù ọwọ́ ọlọ́run kó kàn yín gbogbo bí tẹ́ ẹ ti nílò ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run kó kàn yín gbogbo bí tẹ́ ti nílò ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run kó kàn yín gbogbo bí tẹ́ ti nílò agbára ọlọ́run agbára ọlọ́run kó kàn yín gbogbo bí tẹ́ ti nílò ìdásí ọlọ́run ọlọ́run kó dá sọ̀rọ̀ yín bẹ̀ àṣẹ ọlọ́run lórúkọ jésù kó wọnú ayé yín lọ agbára ọlọ́run kó wọnú ayé yín lọ ìyanu ọlọ́run kó wọnú ayé yín lọ lórúkọ jésù kristi ẹ ó bá àánú pàdé lórúkọ Jésù ẹ ò bá àánú pàdé bẹ́ẹ̀ ni kó rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ mo gbàdúrà fún yín lórí ọ̀rọ̀ ọkọ yín lórúkọ Jésù ẹ ò ní jìyà lórí ọ̀rọ̀ ọkọ ẹ ò ní sọkún inú ilé yín Ọlọ́run kò dì mú gbogbo àwọn ẹbí yín yẹn lórúkọ Jésù wọn ò ní sọkún èyí tí òkùnkùn bá ń fẹ́ láti kùdànù bí èpò níwájú àlìkámà Ọlọ́run kò rà padà ẹ̀mí mọ́ kó ra padà alágbára kó ra padà bẹ́ẹ̀ ló ṣe máa rí o ẹ ti rógòlò Jésù Kristi Olúwa wa ẹ fọkàn yín balẹ̀ mọ́mì ṣe ń gbọ́ báyìí ẹ fọkàn yín balẹ̀ ẹ ohun kankan ni mo kàn fẹ́ kẹ kẹ ṣe nínú ilé yẹn ṣé ẹ láǹfààní gbogbo ẹ̀dẹ́jọ́ ń gbé kẹ pè wọ́n pọ̀ kẹjọ gbàdúrà nínú ilé yẹn. ṣe láǹfààní láti pe àwọn èèyàn pọ̀ tẹ́jọ́ ń gbénu lé yẹn kẹ́ ẹ gbàdúrà pọ̀ gbogbo yín. yes ẹ pè ra yín pọ̀ ẹ fi òru ọjọ́ kan ṣoṣo gbàdúrà kẹ́ ẹ sọ wípé olúwa ohun gbogbo tí ìwọ ọlọ́run ti ṣe tán láti ṣe kí lohun tó ń dí ọ lọ́wọ́ ẹ wá ní kí wọ́n máa sọ pé ṣé mi ni mò ń dí ọ lọ́wọ́ tàbí ẹni yìí tàbí ẹni ẹ máa gbàdúrà yẹn ta ló ń dí ọ lọ́wọ́ nínú ilé yìí olúwa ọlọ́run fi àánú sọ̀rọ̀ ọlọ́run fi àánú dáhùn sọ̀rọ̀ wa fi àánú dá wa lóhùn bí mo ṣe fẹ́ kẹ́ gbàdúrà yẹn ni àdúrà kan ṣo gbogbo yín kẹ́ parapọ̀ kẹ́ gbàdúrà yẹn ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ mà. all right ma God bless you ma. all right ìyá mi. yes um, ó tún di ọ̀la kí a tó tún bẹ̀rẹ̀ sí ní kọ́ńtínú láti pick a call lórúkọ jésù ó máa dára fún wa bá a ṣe máa máa ṣe nìyẹn ní gbogbo ìgbà ṣùgbọ́n àtàbárí mi pè tẹ̀lé ní urgency tí ọ̀rọ̀ yín gba pé ó wà urgent please um, you can call me after the program just give him one hour to relax and particularly tí mo wà nínú àwẹ̀ òun bí mo ṣe wà ọlọ́run kó ṣàánú ni ọlọ́run ni okun àti agbára mo ń fìlì ó rẹ̀ mí gan láti inú so ṣùgbọ́n iṣẹ́ olúwa ni ẹ̀mẹ́mọ́ ló sì ń bá wa ṣiṣẹ́ òun ni òkín jẹ́ kó rẹ òjíṣẹ́ ọlọ́run àwa lè ṣe tán sì ká dẹnu kọlẹ̀ ká wó síbì kan ṣoṣo ẹ̀hẹ́n bẹ̀tẹ̀ a bá sì ń ṣiṣẹ́ yẹn okun àti agbára máa wà bẹ̀tẹ̀ mo ti ń fìlì ẹnu mi dẹ̀ ti ń sọ fún mi wípé àwẹ̀ wà nínú àwẹ̀ <laughs> inú mi dẹ̀ rè kò ṣeé pariwo tààrà mọ́ so you know this is almost four hours so láti so ẹjọ́ so bá ti di ọ̀la so àtàbáṣe ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ kí n kàn fi rẹ́ ẹ̀ṣẹ̀ tó bá sì fẹ́ pé sùn àwọn táwa dẹ̀ ti fẹ́ pé mọ̀ tó bá tún ti dọ́là this is how we are gonna be doing ẹ jọ̀ọ́ ẹ bá wa máa share video yìí gbogbo àwọn video wa anything tẹ bá ti rí lórí medium yẹn jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa sọjú nù tó bá jẹ́ poster lẹ rí ẹ bá wa share mo sọ fún àwọn poster wa kò kí ń gba shares bí àwọn video. wa ṣe máa ń gba share kò dẹ̀ yẹ kó bẹ́ẹ̀ tá a bá ti ṣe pósítà jáde ẹ láìkí ẹ ẹ ṣíà ẹ ìfẹ́ náà lẹ ní tẹ̀fín ṣe gbogbo eléyìí so ẹ jẹ́ ká kú máa ṣe kí àwọn informations wa kó lè máa jáde bákan náà program kan máa wáyé ní June tí a máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ Ọlọ́run wá live tó máa wà pẹ̀lú wa it's going to be a power program àná ni Ọlọ́run bá mi sọ̀rọ̀ program yìí so and we need tó bá tó àkókò máa nílò ìrànlọ́wọ́ ẹ̀yin ènìyàn gbogbo àwọn òṣìṣẹ́ náà tá a bá pè láti envelope wọn fún anything tí a bá pè because ọlọ́run sọ pé òun fẹ́ lo seven prophet i don't even know tó bá máa possible tá bá máa rí seven prophet so but i'm i'm making research ọlọ́run bá jẹ́ ká rí àwọn méje yẹn ẹ̀tọ́ tí mo gbọ́ nìyẹn so i will be the seventh but mo mọ̀ pé èmi kékeré jésù a máa receive àwọn àti dayọ̀ ó di mẹ́ta so a nílò mẹ́rin sí tí ọlọ́run fẹ́ lò nínú program yẹn so the program will come up by june very soon amari post style so nígbà tí a kò bá tó because all of the missile water bá lò fún program yẹn dandan náà nìkan ṣe nǹkan fún ọ so ẹ jẹ́ ká múra sílẹ̀ it's gonna be another powerful program so meanwhile bá ṣe ń bẹ́lẹ̀ náà ká máa múra sílẹ̀ fún the language of God so it's, it, it will just be like continuation of this program because the language of God mo ti already break ẹ̀ díẹ̀ díẹ̀ fún wa nínú tọ́pìkì eléyìí tí à ń bá lọ yìí so lórúkọ Jésù ó máa dára fún wa o adẹ́rìí àánú gbà ògo wa yóò bù jáde ọ̀nà wa yóò sì máa là ó yá tẹ́wọ́ rẹ̀ orúkọ Jésù lórúkọ Jésù ó máa dára fún yín ẹ ó ṣe rere ìyanu yóò ṣẹlẹ̀ ẹ ó ṣe rere ìyanu yóò ṣẹlẹ̀ ẹ ó ṣe rere ìyanu yóò ṣẹlẹ̀ ẹ ó ṣe rere ìyanu yóò ṣẹlẹ̀ ọlọ́run á dúró tì yín ẹ̀mọ́ á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì yín ẹ̀mọ́ á wà pẹ̀lú yín ọlọ́run á dúró tì yín ẹ̀mọ́ á wà pẹ̀lú yín ẹ ò ní ṣubú ayé ò sì ní mú yín bẹ́ẹ̀ ni kó rí jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù please tí anybody bá wà familiar with any bloggers bí àwọn abiyamọ àbí àwọn. Uh, àwọn bí àwọn comedians yẹn tí wọ́n ní àwọn blog táwọn èèyàn wà yẹn let me know àfi àwọn bloggers tí wọ́n máa bá máa promote video wa iye tán bá fẹ́ máa gbà ká máa fi promote video yìí kí yìn rere yẹn kó lè spread dáadáa so lórúkọ Jésù kò máa dára fún gbogbo wa let's share the grace the grace of the Lord Jesus Christ then oh then matthew share grace who are the first timers do we have first timers there tó bá yẹ kó ṣe ń darapọ̀ fún ìgbà àkọ́kọ́ ní kíákíá ọjọ́ tí ló we have just five minutes the video fi máa end so if you are a first timer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 ọlọ́nilúwà lórúkọ jésù ó máa darapọ̀ yín bẹ́ẹ̀ ti darapọ̀ fún ìgbà àkọ́kọ́ ó yẹ ráàánú gbà lórúkọ jésù tẹ́ ti ń wá kiri yẹn ọlọ́run kó yọ̀ǹda fún yín mo gbàdúrà fún yín tẹ́rì adébáyọ̀ lórúkọ jésù kó dára fún yín gbogbo tẹ́ ti ń lépa ọlọ́run kó yọ̀ǹda fún yín lórúkọ jésù ọlọ́run kó yọ̀ǹda fún yín sandra ejumudo mbete lórúkọ jésù ọlọ́run kó yọ̀ǹda fún yín ìṣeré tẹ́ ti ń lépa yẹn ọlọ́run kó yọ̀ǹda fún yín ìṣelógo tẹ́ ti ń lépa ọlọ́run kó yọ̀ǹda fún yín ìṣeré tẹ́ ti ń lépa olúwa kó yọ̀ǹda fún yín ọ̀rọ̀ yín kó dayọ̀ kẹ́ ráàánú gbà kẹ́ làlùyọ kó goyin kó bú jáde bẹ́ẹ̀ ni kó gbogbo ẹni first time àná tẹ̀sí wà ń bẹ̀yẹn tí mi bóyá tí mẹ́sẹ̀gì yóò tí ì come up lórúkọ jésù ẹ ó ṣe rere gbogbo ẹni tí darapọ̀ fún ìgbà àkọ́kọ́ yìí ẹ ó ra àánú gbà ìyanu kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kó rí jésù olúwa wa ẹ jẹ́ ká ké hallelujah méje sí ẹni tó ní ayé àti ọ̀run ó yá one two go hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ó yá pàtàkì fọ́ba àwọn ọba pàtàkì fọ́ba àwọn ọba yes so. God bless you. I really appreciate everybody. Mo appreciate wa gẹ́gẹ́ bí a ti mú iṣẹ́ ìránṣẹ́ yìí bí ìgbà tí a mú ilé wa. Ah, it's a, it's a great grace kí a rí àwọn èèyàn kí wọ́n mú kí wọ́n handle ministry èèyàn bí ìgbà tó jẹ́ pé tiwọn ni. So God bless you. I appreciate you. Thank you. And until tomorrow again, stay blessed. Bye. thank you lelele tó jọjọ́ orí mi mo gbé tọlọ́run wá o ó ti bá mi ṣe àṣẹ bíríbírí láyé ń yí o ojú tó rí ibi tí ò fọ́ ó ti ríre àṣẹ bíríbírí láyé yí o ojú tó rí ibi tí ò fọ́ ó ti ríre ẹ̀dá tí ò lọ́lọ́run o ò ń sáré inú kòtò ló má bàrà ẹ̀ ó ti dájú ẹni tó lọ́lọ́run o ó má ṣe sáré ẹni tí ń pa wá mọ́ kì í tó gbé ẹni tó lọ́lọ́run ò kó má ṣe sáré ẹni tí ń pa wá mọ́ òkì tó gbé. ogun tó lelele tó jọjọ́ orí mi ó gbé tọlọ́run wá o ó ti bá mi ṣe àṣẹ bíríbírí láyé ń yí o ojú tó rí ibi tí ò fọ́ ó ti rí àṣẹ bíríbírí láyé ń yí o ojú tó rí ibi tí ò fọ́ ó ti rí ẹ̀dá tí ò lọ́lọ́run ò tó ń sáré inú kòtò ló má bàrà ẹ̀ ó ti dájú ẹni tó lọ́lọ́run wò kó má ṣe sáré ẹni tí ń pa wá mọ́ kì tó gbé ẹni tó lọ́lọ́run wò kó má ṣe sáré ẹni tí ń pa wá mọ́ kì tó gbé. ìgbà kan mo mí kí mo ní mi ò lé kí ó pè mí ó tú mi kí síbẹ̀ mo ń ṣàkọ́ ìgbà tó kí mi lórí kí mi mo kó kìkì rẹ ọlọ́run bá gafẹ́ ni tó ní jọra bó ní ìjà ó ṣẹ́gun fún mi babaláwo kọ́ rárá mo ti lodò mo ti lọ́wẹ̀ mo ti gbàgbé.